لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته أسيرين nínú sáà ti sàlàyé rẹ̀ síwájú nípa ìtàn ìgbésí ayé ànábì Mùsá alayhi salam ẹ wá bọ̀ mí máa kó àwọn sọ̀rọ̀. yàtọ̀ sí ọmọ ọmọ ọkùnrin àìsí anábì nípa wa dáhùn yàtọ̀ sí kó fi hàn wọ́n bá láì ọ̀kan ni wọ́n ẹ̀kọ́ mẹ́ta gbogbo ẹni tó abárí láyé tó ń gbára dálẹ̀ tó ń ta tó ń bọ̀ mí tó ń bọ̀ ìròyìn rẹ̀ ní pé aláìmọ̀kan ni wọ́n bá sọ pé ọlọ́pàá jù ló ta àwọn òkú mẹ́fẹ́ rẹ̀ ọba tó kọ ọba àtúntì ọtí lóye ẹni tó lóye lẹ́nu òye látàrí kẹfẹ wọn bẹ láti òfin Ọlọ́run nígbà tó ti jẹ ṣe ìdí àtẹsẹ ló ń bọ ìròyìn rẹ ní pé láti ta ọ̀dọ̀ rẹ yẹsẹ ẹsẹ aláìmọkànlọ láti ọ̀dọ̀ rẹ yẹsẹ ẹsẹ ọyọ àtẹsẹ kan pé ẹni láti ta ọ̀dọ̀ rẹ yẹsẹ ẹsẹ aláìmọ̀kànìọ́ ọyọ́ àtọ̀tù pé olùtàìmọ̀kànìọ́ olùtàìmọ̀kànìọ́ àlẹ́sẹ̀rọ̀ ọwà nílẹ̀ àìmọ̀kàn rẹ ọ̀pọ̀lọpọ̀ láàánú àìmọ̀kàn yẹn ọ̀yà ọ́ torí ẹ̀ ẹ̀dá àwòrán ni mo sọ sọ́rọ̀ fáwọn bí òye nínú ní tí wọ́n kópa ń bá ẹni táwọn eléyìí mẹ́ lórí ẹ̀ wọ́n bá wọn pé máa bá ọ̀rẹ́ àmàlẹ́ aburú tẹ̀lé tí wọ́n ti lù jẹ́. Ẹnjí máa kó parun báyìí ní nǹkan táwọn eléyìí ń bẹ lórí ẹ̀. Aburú àti ìbàjẹ́ tẹ̀lé tí wọ́n ti lù jẹ́. Lórí ẹ̀, ẹ̀kọ́ sọ̀rọ̀ ìlú ní bíbá ẹ̀. Òun náà ní kékeré ti gbogbo ẹni tó lọ́wọ́ bá bá sàmì. Ìlànà náà sàmì ara rẹ̀ èsì gbogbo ẹni tó bá ń hàn sí bí kò sí nǹkan mí ìlú tọ́lá lè gbogbo lọ́sẹ̀ nígbà tó dé ọmọ náà ni wọ́n máa ń lọ́sẹ̀ fún ọmọ ọ̀dọ́ nípa. nítorí pé gbogbo wa pátá náà lọ́ hàn sí bẹ́ẹ̀ báwọn ọmọ tó yà kápọ̀ báwọn ọmọ tó yà kápọ̀ òsì báwọn ọmọ yà wọ́n ti ọmọ ọmọ ọkùnrin àyẹ̀kẹ́ lọ́nìkan wọ́n yẹra fẹ́ bọ́ wọ́n yẹra fẹ́ وفي شريعة الله أولي أصحاب اليمين الأخوة ọ̀nkan ibẹ̀ ọkọ bẹ́ẹ̀ ọkọ láti dọ́sí kọ́lọ́ ọba lónìí náà lórí pípọ̀ ọba yìí gbogbo nǹkan ẹgbẹ́ oríra rẹ̀ wọ́n fi ọkùnrin ti kọ́ àtàlẹ́ ẹlòmọ̀ pèrò nígbà tí èsì pẹ́ fọ́ lójú èkúkú ti pẹ́ ríran kí lọ́ wá sí olùdókè ọ̀gbọ́n ọ̀gbọ́n àmì ọ̀kọ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà yé wa a ti rí pé ojúṣe náà kọ́ ọmọ kọ́nà ọba ló dá ojú rẹ̀ ọ̀fọ́ orí kọ́nà ti tètè dá rẹ̀ lọ́nà tó yà nílẹ̀ lọ́pọ̀ ojú rẹ̀ ọ̀fọ́ orí kọ́nà ti tètè dá gbogbo tó bá wù lára rẹ̀ yóò máa tọ́ka sí pé ẹlẹ́dà rẹ̀ lágbára tayọ gbogbo sísọ. ṣùgbọ́n tó ọkọ̀ láti jọ́sìn fún olùkọ́ wọ́n dájú pé àìmọ̀ kan rẹ̀ ń bọ̀ kalẹ̀. bákan náà kí ló dé sáà ní mọ́tà àárẹ̀ ìṣẹ̀lẹ̀ yóò kọ̀ báwọn èèyàn yóò kọ̀ fún wa láti máa forí balẹ̀ gbó yóò kọ̀ fún wa láti jẹ́ pé kí àtẹ̀kẹ́ máa ń bọ̀ yìí obì yẹ wọn tó kọtọ wọn ni tó bá dìgbò bí tọ́lọ̀ ń bá di lọ́wọ́ anábì ọlọ́run fún ọtí wọn máa dúró sí wọn yìí ká ẹni tọ́lọ̀ ń bá di wọn dúró sí. táwọn fi mú sá ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí sáwọn anábì ní síwájú anábì wọn fáwọn lọ́wọ́ wọn àwọn àlejò àti tẹ́lẹ̀ àwọn anábì ti ti pé àwọn èèyàn wọn nìkan ọlọ́run bá wọn àti àti sàlàyé síwájú ewu tá àwọn èèyàn rẹ̀ tó tún ara sí ìrà àwọn àti àwọn èèyàn rẹ̀. ìyẹn ni pé ọlọ́run náà sáwọn ẹni tó ju àwọn èèyàn rẹ̀ lọ. nítorí ìrà àwọn náà ìsìn èèyàn mú ta àwọn èèyàn ìrà àwọn náà ìsìn èèyàn mú ta. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní wípé àtàbẹ̀rù dáadáa àtàbẹ̀rù dáadáa àwọn ọmọ ìsírẹ́lì kankan tó ọ̀ràn mú ká sí ọ̀rọ̀ fìràwọn àti ilẹ̀ mọ́rọ̀ wọn débi pé a lè ya fìràwọn àtọmọ ìsírẹ́lì sọ̀tọ̀ a lè gé fìràwọn àtọmọ ìsírẹ́lì sọ̀tọ̀ sábà ti pé fìràwọn wọ́n pèrè àwọn ọmọ ìsírẹ́lì sábà ti sọ̀rọ̀ ọmọ ìsírẹ́lì wọ́n sọ̀rọ̀ fìràwọn torí ẹ̀ ni ló fà ló fi jẹ́ wípé wọ́n rán múta àìsèṣẹ́lẹ̀ sáwọn ọmọ ìsírẹ́lì láwọn olùkọ́ náà wọ́n tọ́ra sí dáadé fìrà àwọn àtàwọn èèyàn rẹ̀ sábà bí olùkú mọ́ ẹ̀ nítorí pé ọ̀rọ̀ fìrà àwọn àtàwọn èèyàn rẹ̀ ó ti fi ọ̀nà kan jàmọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Israẹ̀l lọ́nà tó ti pé kò sí pọ̀ bẹ̀rẹ̀ lọ́nà tó ti pé kò sí pọ̀ bẹ̀rẹ̀ pé má ìdínà kò fi jẹ́ pé fìrà àtàwọn èèyàn rẹ̀ àtàwọn ọmọ Israẹ̀l lọ́lọ́wọ́ bá rán ànábì wa Mùsá àlẹ́ ìgbésẹ̀ dáàbò. ìgbà yẹn ń ànábì musa ti fọ́ tó òkú ńlá wọ́n ti fọ́ sí abala kejì láàmú àti tí wọ́n kàn kó sí bẹ́tẹ̀l maqdis bẹ́tẹ̀l maqdis ti dá ń sọ yìí ó náà lè fi gbogbo àwọn ànábì ọlọ́ wọ́n ti ká ọkọ̀ láàmú àtẹ̀lé wọ́n ti fi ìlú fìràwọ́n àti àwọn èèyàn rẹ̀ wọ́n ti fi sẹ́yìn àwọn èèyàn tí musa àtàwọn èèyàn rẹ̀ rí kí wọ́n forí balẹ̀ kó sàyè àwọn kì í sọ wọn Israẹli wọ́n yìí ti ṣe yàn fìràwọ̀ wọ́n yìí sọmọ israẹl wọ́n yìí ti ṣe yàn fìràwọ̀ ìyẹn ni yìí pé lédè tuntun ọ̀ọ́dọ́ kan nínú ẹni tó lọ rán àná ní musa àìsí ìsìlámù ibi abáṣepé bá nàbí ọlọ́run dúró máa ànábì ọlọ́run bá dúró máa ọlọ́run ọ̀rẹ́ sí wọn lórí ànábì musa ò ní pè wọn lọ sí ìdí fún ọpá tí wọ́n ṣe yí àwọn èèyàn rẹ̀ fẹ́ ní إن هؤلاء يكفر ما هم به قل تكفوا عرفا لغيرك وأبيه وباطل ما كانوا يعملون أقولون من وسيلتين قال يا سوف يريدون kí la fẹ́ sọ pé wọ́n ń ṣe tẹ kàfọ́ bàbàrà abẹ́yìn náà fẹ́ sori fúnrọ́ tẹ̀wọ́n fáwọn èèyàn tiẹ̀ ló mójútó abẹ́yìn náà fẹ́ sori fúnrọ́ àwọn èèyàn tiẹ̀ ló mójútó. torí pé àwọn èèyàn ti ẹ̀rọ náà wá sí kíni ọlọ́wọ́ bá rẹ̀. ìdáhùn náà wá lè ṣe eléyìí nínú ìgbésí ayé wa tòní bí wọ́n bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn náà ọlọ́wọ́ bá wá sí ọ ní Yorùbá. ó wá dé sí Yorùbá nìkan kò sí ẹ̀sìn náà kò sí sọ́kọ̀ pẹ̀lú Haúsá kò sí sọ́kọ̀ pẹ̀lú kò sí sọ́kọ̀ pẹ̀lú àwọn kò yorùbá yorùbá lásán náà àbí wọ́n jọ olùmọ̀ nípa islam lọ́wọ́ wa ti lọ láwùsá wọ́n á jẹ́ wáwùsá nìkan lọ́wọ́ máa pè síbi ẹ̀sìn islam kò sí tọ́kàn pẹ̀lú yorùbá kò sí tọ́kàn pẹ̀lú ibo kò sí tọ́kàn pẹ̀lú kele àwùsá àwùsá yìí àbí kò tiẹ̀ jẹ́ kọ́nà jọ lólùmọ̀ nípa islam wọ́n jẹ́ kọ́nà jọ lólùmọ̀ nípa islam kọ wá jẹ ibò kọlọ ń sọ lọdún mà nípa islam kọ wá jẹ ibò kọ wá sọ pé tó bá yẹ láwọn máa padà wo nípa ìjọba orí ibi tó bá wẹ lórí ìmọ̀mọ̀ àti ìgbàlódà àtọ̀mọ̀kẹ́lá nítorí àkọ́kọ́ àwọn ìsàlẹ̀ àkọ́kọ́ tó bá àwọn ìsàlẹ̀ dáàbà wàá pín ẹni tó lọ ọ̀rọ̀ sí ni lọ́lọ́lọ́ ẹni tí gbọ́dọ̀ tó lọ́lọ́ ọ̀rọ̀ ni ebi gẹ́gẹ́ bí ta ni èmi kúrò sí ni wọ́n á lọ́lọ́ ọ̀rọ̀ ni ti yorùbá yorùbá ti ọlọ́run ọ̀rọ̀ ti jẹ́ orúkọ yẹn sí ànábì rẹ̀ àwọn ànábì ọlọ́run ti já táwọn fún àwọn ànábì rẹ̀ mà ànábì wa Muhammad sọlọ́lá àwọn àlejò àti táwọn fún àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad sọlọ́lá àwọn àlejò àti yóò fi ọlọ́run wá sẹ́kù àbí ọ̀sẹ́kù torí rẹ̀ náà sọ pé kẹ́mẹ́ tó máa lọ tó yóò fi ọlọ́run àti túnìọ̀ ọ̀rọ̀ tó kò túmọ̀ sí òṣìṣẹ́ ìtumọ̀ rẹ̀ ń gbé ìránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ rẹ̀ ń ìránṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó kí ni ìtumọ̀ rẹ̀ gàmà ìránṣẹ́ ọlọ́run nítorí báwọn Yorùbá kí wọ́n á máa túmọ̀ rẹ̀ lóṣù ọlọ́ ó mú wọn ṣe àìsíṣe la ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń ṣe wá àti báwọn èèyàn yóò máa ti bá ara rẹ̀ síra rẹ̀ lóṣù ọlọ́ ebi tí ọlọ́run á lè dé ìṣe ọlọ́run báwo ló ń jẹ́ lórí rẹ̀ ká túmọ̀ rẹ̀ yóò ti ṣe ọlọ́run àṣìṣe ni o àrùrọ̀ tó ní ìtumọ̀ rẹ̀ ìrántí ọlọ́run ní ìgbà tí òṣìṣẹ́ lédè lágbáwá yóò máa jẹ́ alimọ̀bálẹ̀ alimọ̀bálẹ̀ olùdíjẹ́ èsì gba alimọ̀bálẹ̀ kù láàbò nítorí pé tí wọ́n bá ti jẹ́ ìrànṣẹ́ ó ti jẹ́ náà ṣùgbọ́n orúkọ rẹ̀ dáa máa pè mọ́ náà ní kíni ìrántí ọlọ́ọ̀tọ́lọ́ ránṣẹ́ ló sì náà sẹ́ni tí ìbá ṣe tí ò fura rẹ̀ bẹ́ẹ̀. oríṣiríṣi àtẹ́nìkan bá fura rẹ̀ ní ìrántí ọlọ́ọ̀ àwa náà lè dúró rè pé á báwo lọ́nà ṣe rán ọ ìgbà wo lọ́rọ̀ ta lọ́rọ̀ tí ọ kókó wá sí sẹ́kùn ọ tó fi tó lù tó fi àbí òye wa àwa kì í ṣe ìrántí ọlọ́run à ń bọ̀ ṣùgbọ́n kẹ́ sọ wípé yorùbá ọ̀ràn ọtí ọ̀ràn ọtí yorùbá ọtí ọ̀ràn gbogbo ẹni tó bá rí wípé ọmọ ṣe dáadáa wàá fi lọ sí ìdí tó ṣe dáadáa gbogbo ẹni tó bá ṣe pé ìbàjẹ́ àdúrà ló ṣe wàá ṣe kúrò níbi ìbàjẹ́ àdúrà alùpàmù obìnrin làárọ̀ mi ìdára náà ọ̀rọ̀ sọ́kọ̀ alùpàmù ọ̀hánì mọ́kẹ́rì ìdára náà ọ̀rọ̀ fẹ́rẹ̀ wàá máa kọ́ ìbàjẹ́ fún àwọn èèyàn. ní ìgbà tó bá ń kà sí ọkọ wọn ṣe bàjẹ́ wọn máa forú àwọn èèyàn láti ṣe dáadáa ní ìgbà tó bá ń sí ọkọ wọn ṣe ṣe dáadáa eléyìí ọ̀ràn yẹn ni o gbogbo èèyàn náà láti máa pè ápè yorùbá ápè haúsá ápè ibo ápè gbogbo ẹ̀yà bá wa ní tó pàṣẹ ìdí wa lórí kíkà dáadáa àwọn ọ̀sán fún ike kí ló fi ọláyà láti wá bá mi èmi tó fi ṣe yorùbá mi ní ìgbà tí wọ́n dá wọ́ta wọ́n á sọ pé tó fi mi láyà láti wá bọ̀ wọ́n náà lè ṣe mùsùlùmí ni ọ́ mùsùlùmí nínú sọ́lọ́ ọba ló sì ti dá wa yàtọ̀ wọ́n náà lè ṣe tó ń sọ kọ́lọ́ ọ̀kùnrin ọ̀kùnrin jẹ̀sìn náà تأمرون بالمعروف وتنهون عن المنكر ẹ̀yin náà jẹ́ ẹni tó dáa ìjọ tó dáa lọ́nà ọba kó jáde wá báwò ìjà abájọ tó ti jẹ́ tó dáa ló náà jẹ́ máa kó wá wẹ̀ láti lè dáadáa ẹ̀sìn máa kọ́ ìgbàgbọ́ sọ ìmọ̀ òru àwọn èèyàn láti lè dáadáa ìmọ̀ kọ́ ìgbàgbọ́ sọ lọ́sọ̀ọ́ àtẹ̀jú dáa lórí rẹ̀ kọ́ aṣọ pé àwùjọ lásán lásán lọ́wọ́ aṣọ fún mi ṣe báyìí má ṣe báyìí níbi ẹ̀sìn ọlọ́ èmi yóò bá wọ́n ti bá ti pè lọ. àbí yóò bá lásán lọ́wọ́ aṣọ fún mi haúsá ike ṣe báyìí ṣe báyìí yẹ ọ̀rọ̀ wọ́n ti bá ti pè lọ́dà rẹ̀ lásán lọ́tọ̀ nítorí pé olùmọ̀ náà wọ́n ti yí wà fẹ́yà fẹ́yà fẹ́yà wọ́n máa wà sọ lédè Yorùbá rẹ̀ ẹni tó bá kọ́ ọ́ sáfún máa túmọ̀ rẹ̀ fáwọn kan ẹni tó bá kọ́ ìkókò máa túmọ̀ rẹ̀ fún ìkókò. wọn náà kọ́ yorùbá wọn kọ́ ìlú ẹni tó bá kọ́ ọ́ sáfún máa túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn fáwọn yorùbá wọn máa túmọ̀ rẹ̀ fáwọn kan. إنما المؤمنون إخوة ọlọ́ọ̀lá àti ẹ̀kọ́ kan bí ìbá ṣe ọmọ ẹ̀yà ara wa. ẹ̀kọ́ mi ta tó rí nínú ilé ìlànà láti dọ́dá láyé ti dáyé àánú ní ká máa orí balẹ̀ fókà èsì náà ní ká máa gbára lálẹ́ lọ́wọ́ àti ìrírí o òfin lọ́kàn jẹ́ làákà yìí òfin lọ́kàn jẹ́ làákà yìí ká máa orí balẹ̀ fókà ká máa gbára lálẹ́ ká máa gbára lálẹ́ bẹ̀rẹ̀ òfin lọ́kàn jẹ́ ọgbọ́n yìí afọ́lé àìsí orí àìlásìlì torí ẹ̀ kò dàlú ní èrè èrè ẹbọ lóyún gbogbo ìdájọ́ rẹ̀ ní títí àpò dàbí tó fẹ́ sáré yẹ wá ní olú rẹ̀ fẹ́ dákòkò kó kàn gbé lọ láti ìjọsìn aláìsí dáì ìsìn nǹkan méjì tọ́tọ́ láti ìjọsìn àtẹ̀tẹ̀ ẹlẹ́dàá gbogbo kan kó náà di dáni ọ̀gbọ́n ọ̀pọ̀ láàrin. adúgbò tí wọn náà bá wa tó sì wá lọ́nà adúgbò tí bá wa tó sì wá lọ́nà ẹ̀rọ nítorí pé ẹni tọ́jú ọ̀bẹ wọn ló ti làwọn olùkọ́dà ti ọ̀pọ̀lọ tiẹ̀ náà lọ. Bọ́lá ló máa pọ̀ lànà ẹni tó bá wù ló máa ṣe ẹni tó bá wù lọ́nà. Ìbámu mi dọ̀la ló máa wá àgbẹ̀ lẹ́ni tí ó ti fi Islam. Ọ̀pọ̀ àìmọ́ iye wọn náà máa ní oyún. Yóò máa wò pé à wọn náà jẹ́ kẹ́wù ìjẹ́bọ̀ ọ̀tá àkọ́mọ́ àwọn olùbàdàn àti òwú àdúgbò tó lọ sí ìfúwa lọ́nà. bákan náà nínú àwọn nǹkan tó kú gan òun náà ní wípé anábì wa Mùsá àlejò tẹ́lẹ̀ ọjà ní tó ṣe wípé ọ̀sọ̀rọ̀ wọ́n nígbà tí àwọn èèyàn sọ ọlọ́dọ̀ ọ̀hún sáyé pé ìjà àjàdá ìlẹ́hẹ́ kẹmẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbà báwa wá òòtà kẹta ọlọ́wọ́ bọ̀. eré báwọn náà ṣe ní àwọn òwe tí wọ́n sọ wọ́n ti kéde gbogbo wọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí gbogbo òwe papọ̀ ní ìgbà náà àwọn kan nínú wọn àwọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ẹni pé gbogbo àlùmọ́ àwọn èdè olórí lákòókò kan náà ẹni tó sori yóò sori àwọn olórí yóò wà lọ́wọ́ náà lórí ẹ̀rọ ti ṣe kò sí nínú sọ̀rọ̀ sí ẹ̀mí lọ́gbà wọn á tún àwọn èèyàn kan kò fún àwọn ọ̀làdà gbogbo wa lọ́dọ̀ tó dá fún àwọn yorùbá yìí á àwọn òbí náà lè fún kí wọ́n ti fún kí wọ́n ti fún kí ká fi fún wa lóṣù nínú yorùbá mùsùlùmí bẹ́ẹ̀ múmi bẹ́ẹ̀ kébèrè bẹ́ẹ̀ ọ̀dẹ́bọ̀n bẹ́ẹ̀ bàtú bá ń sọ̀rọ̀ oníṣà fún àwọn yorùbá yìí àwọn òbí náà lè fún wa báwo ló ti dá gbogbo wa pọ̀ kí á lẹ́sẹ̀ ọlọ́run ṣáájú àwọn àgbára ọlọ́run ṣáájú àwọn ẹ̀wọ́ ní ètò ọ̀sán ti dédé gbogbo ẹ̀ka láti fẹ́ náà rárá káàbù gbogbo ẹ̀ka láti fẹ́ yàn òbí káàbù ọlọ́run ṣáájú gbogbo kékeré ayé kò sí sọ nítorí kékeré ọ̀tọ̀ ọlọ́run ẹni tó bá sì lọ́sọ̀ ọlọ́run ló ń yàn láàyè ló mú lọ́rẹ̀ ọ̀rọ̀ tí báwọn náà wọ́n máa fi gbọ́dọ̀ kẹ̀kẹ́ bí jáde lẹ́nu wa. ó wá nínú àtúntì kan sí ìwà àwọn àmì àti gbé jáde láti ọ̀dọ̀ àbúwá àgbẹ̀yìí lọ́dí ọ̀gá wọn. ó ní sáájú kátó jagun rẹ̀ ajáde pẹ̀lú àtẹ̀wọ̀ àmì sọ̀rọ̀ máa lọ àdìsẹ́lẹ̀ agbéra pa àlùlọ síbi owó yìí. lójú ọ̀nà wa àwọn ayé àwọn kèfèrí tó ṣe ike àwọn náà la fẹ́ jà lónìí wípé wọ́n kóra wọn lójú di ìlú rabata náà igi yẹn jẹ́ igi sídra igi tó ṣe ike ewé rẹ̀ àwọn ọ̀húnṣẹ́ igi yìí wá jẹ́ abẹ́ka púpọ̀ lára àwọn ẹ̀ka àti ẹ̀kú tuntun kì í báyìí àwọn èèyàn gbé ìdá àwọn kékeré yìí wọ́n pe ìdá wọn nǹkan ìdá wọn wọ́n pe kọ́ wọ́n pe yìí ní láàtò ànúwọ́ọ̀tò láàtò ànúwọ́ọ̀tò alábìkọ́ torí pé kálukú máa gbé nǹkan ìdá rẹ̀ kọ́ wọ́n wá kóra lóríṣiríṣi pẹ̀lú ìgbàgbọ́ wípé táwọn bá kó táwọn bá kó àwọn ìjà ní àwọn ìjà wọn rọ̀ sára kìí táwọn sì kóra ló sì di kìí eléyìí ó ṣe sábà bíi káwọn ọjà àjàtẹ́kùn kí ni kí n ti dàbà yìí ó ti lò tà gbèsè abáwọlé gbé nǹkan àti awakọ láti ṣe àsìkò títí kìí báyìí eléyìí ó fún wa níṣẹ́kù lórí àwọn ọ̀tá nítorí pé tá a bá lo àwọn nǹkan àjà yóò fún wa láǹfààní àti ìṣẹ́gun àwọn ọ̀tá wa. nígbà tí a rí wọn tó ń dúró ẹ̀ àtọ̀ kankan àtà ń tẹ̀lé àná sí lọ à ń tẹ̀lé àná sí lọ sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ tá a tún fi rí irú ìyẹn mi. eléyìí tó ti báwọn tètè rí ọ̀ma lò mí. báyìí wá yá mi bí wàá tẹ́lẹ̀ sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àìsàdá zẹ́ẹ̀dá aṣọ wọn fẹ́ sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ sọ̀rọ̀ wá tẹ́lẹ̀. sọlọ́lá àlùfẹ́lẹ̀ báwa náà tàbí kíkẹ́ aláṣepọ̀ kọ́tàwá náà máa lò gẹ́gẹ́ báwọn ọ̀tá wa ti ṣe níbi aláṣepọ̀ báwa náà tàbí kíkẹ́ aláṣepọ̀ táwa náà kó nǹkan ẹ̀dá wa pọ̀ láti lè máa borí àwọn ọ̀tá wa lọ́rọ̀ gẹ́gẹ́ báwọn ọ̀tá wa ti ṣe níbi aláṣepọ̀. فقال النبي صلى الله عليه وآله وسلم الله أكبر أنا الله tọ́ ilé tí ma ti wò wò pàṣẹ tó bá yà wà lẹ́nu kí náà máa wí ọ̀gbọ́n ọ̀gbọ́n ẹ̀kọ́ lẹ́nu yẹn fà orí mi o ìyá mi o yorùbá lẹ́nu yẹn o tí ìjọba ti yà mí wú lẹ́nu lọ́dún pé ọ̀gbọ́n ọ̀gbọ́n àdúgbò tó pé tó kà á. Tọ́ alẹ́ mi ní owó akẹ́kọ̀ọ́ máa kọ́ alẹ́ mi lọ́dún Israẹ́lì lẹ́nu mú ta ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ yìí. ọtí àtọ̀sí táwọn ọmọ ìṣẹ́lẹ̀ lè sọ̀rọ̀ níta. Àlejò ìṣẹ̀lẹ̀ nígbà tó sọ pé ìṣe àìlànà ìlà sàmánáwó àyàdéhà báwa náà wà wọ sàkátà máa mọ gẹ́gẹ́ báwọn ilé náà ti tẹ̀lé òkà tí wọ́n sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní sẹ́yìn náà. Báwa wá ìgbé aláfikọ́ kan táwọn tó nǹkan àjà wa rọ̀ sára rẹ̀ gẹ́gẹ́ báwọn ilé náà ti tẹ̀lé òkà aláfikọ́ tí wọ́n ń tó nǹkan àdá wọn lọ báyìí eléyìí tó ń fún wọn láǹfààní àti jàgàtẹ́sì. Òjá pàtó dìgbà táwọn ọmọ sọ̀rọ̀ lọ́dà fẹ́ fi wá owó tàkà táwọn náà máa bára dálẹ̀ níwájú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbòlá àbòjá àwọn olórí ikú wa ló ń báyìí fáwọn náà ti tó lóòótọ́ àti dálẹ̀ níwájú ẹ̀. Àlejò àni kí n dábọ̀ sàǹtàbọ̀ náà sàǹtàbọ̀ náà kàlà ọ̀lọ́ ẹ má na sọ ojú ọ̀nà àwọn tó kú wájú ẹ má sọ ojú ọ̀nà àwọn tó kú wájú torí ẹ kí ìdára o ẹ kí ìdára àwọn kékeré wọn ní ọjọ́ sátidé náà máa ní ìsìn eléyìí wà báwọn dání ọ wà báwọn yọ̀wó ní àwọn kékeré oríṣi àwọn tó ní ọjọ́ sáyẹ̀sì táwọn á máa ní ìsìn ní. ó fa agbègbè lélẹ̀ yìí jẹ àwọn ànàkọ́ra ẹ̀yin náà wá sọ̀rọ̀ pé ẹ bá wọn náà wọ ọjọ́ kan táwọn náà máa fi sinmi bẹ́ẹ̀ bí àwọn wọ̀nyí ti lọ́jọ́ tó ń sinmi nù ẹ̀ àwọn àtúntò àwọn ọwọ́ ìlọ́ọ̀ لقد قلتم كما قال بنو إسرائيل لموسى اجعل لنا إلها فما لهم آلهة آه الله يسلم 那个是小红灶，那个是小红灶。那完了，我不想开灶了，我没办法，现在我也不想弄了。反正，反正现在早晚他做饭嘛，天天做嘛。一天早晚，他天天做饭，当然了。一放了，天天做，一放了，天天做。所以，光吃米，光腌菜，吃不饱肚子。有没有啊？所以我我呢，就天天让他吃两顿。 ẹgbẹ́ nígbà tí wọ́n fún ìyàwó tó tiẹ̀ wọ́n fún àgbà ara tiẹ̀ inú bí mo sùn láti òkú òkú inú bí lójú ìdílé sábàdé kan ìyẹn ìdílé àti òfin òfin ní nàìjíríà láti máa sọ tó tún lọ́kọ́ wọn kàn pọ̀ lásán pípọ̀ tí ò ní sùn lórí rẹ̀ ló ń fi wá gàjẹ́ tí wọ́n tọ́ yẹrù nàìjíríà ní púpọ̀ tọ́jọ́ sí seven twenty four alùpùpù ọmọ tẹ̀sí àgbẹ̀bọ̀ lọ. tó bá dọ̀dọ̀ súnmọ́ àtàwọn abẹ́lẹ́ lọ sí súnmọ́ àwọn ọmọ mùsùlùmí ni wọ́n máa bá parí sọ láti ìdúmọ̀ àkọ́kọ́ yẹn. láti ọjọ́ sátidé tí àwọn olùbá fẹ́ lọ sí náwó kú wọ́n wọ́n náwó àkàlífà ọlá mọ́ ní tó tó dání ọba yẹn. láti ọjọ́ sọ́ọ̀tì tí káàkiri kan ló dáa fẹ́ lọ sọ́ọ̀tì wọ́n mú wákàtí kan lọ́wọ́ bí sọ́ọ̀tà ti di náà tó ti kéde ọ̀padà sí ìfẹ́ bẹ́ẹ̀ tó ti ẹ̀kọ́ jẹ́ nìkan. tó torí ti ẹlẹ́yìí àgbọ̀dọ̀ sọ̀rọ̀ rẹ̀ oṣù tá a bá sọ̀rọ̀ rẹ̀ àwọn náà ti sọ̀rọ̀ táwọn ọmọ ẹgbẹ́ ti sọ̀rọ̀ lọ́dọ̀ Musa àrẹ̀sẹ̀lẹ̀. ìlú àwọn ti máa ń mọ amáyé pàṣẹ ọ̀gbọ́ nínú síra nínú àṣẹ. wọ́n ti wọ ìmọ̀ àmọ́ àtọ́kọ́ bá máa mọ́jọ́ símà táwọn ti ṣe ní. ó ní rárá. lọ́kọ́ bá gbẹ̀rẹ̀ lọ. lọ́kọ́ bá gbẹ̀rẹ̀ lọ. lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ kí ló ń sùn sílé láwọn ọ̀gbá mi tí màá lọ sùkúù síbi sẹ́yìn lọ́jọ́ júmọ̀ màá lọ síbi lọ́jọ́ sátidé tọ́wọ́ àwọn abẹ́rẹ́ kọ̀ọ̀kálẹ̀ kí ló ṣe. lọ eléyìí tí wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ appointment máa ti lọ́jọ́ sátidé máa ti lọ́jọ́ sọ́jọ́ sunday ẹ bá gba ẹgbẹ́ lọ́jọ́ sunday. a ah, wọ́n ṣe mí fọlọ́lọ́ ti bò wọ́n bá ti wá ṣe ọjọ́ sí òyìnbí gbà ọ́ òyìnbí gbà ọ́ ọba àbí sẹ́gun ọba tẹ̀sí kọ́ ìwọ sẹ́gun ọba tẹ̀sí kọ́ àbí sẹ́gun ìgbó tẹ̀sí kọ́ àwọn ọlọ́jọ́ kan ọjọ́ ọlọ́mọ ẹ̀ lórí káwọn bá àlẹ́ tó lé ní lọ́sọ̀ọ́ tó dáhùn ọmọ ìsirẹ̀ lọ́sọ̀ọ́ bá lọ́ọ́ ní mọ́ta àrẹ ìṣọ́lá. tọ́ ẹlẹ́ni wọn mọ́ta àrẹ ìṣọ́lá àbá wọ́n wá ní eléyìí sára ti sọ yìí yéṣu ti gbogbo aná láti dùn bẹ́ẹ̀ pé wọ́n lọ́ọ̀dì ẹ máa sọ ojú ọ̀nà àwọn ètò tó láti fi ètò gbogbo wa bẹ́ẹ̀ náà ṣe rí ní ọbẹ̀ nínú wa ẹni tí ń sọ tí ọ̀yà pa ó sì bẹ́ẹ̀ nínú wa ẹni tí ń yẹra tí ọ̀sọ̀ bẹ̀rẹ̀ kọ́nà ọba kọ́nà ti wà lọ́dọ̀ ẹ̀rì pé nínú ìsìlámù wa yìí ọ̀sẹ̀ ń jọ nípa àwọn àwọn mùsùlùmí kó ìsìn àwọn mùsùlùmí kan wà títí pé wọ́n ti bá àwọn bàbá wọn pé wọ́n ti bá ti bá ti nílẹ̀ làwọn ti bẹ́ẹ̀ náà ti dárò wọn lọ. ẹ̀rí kéré ti kúkúrú yorùbá a lè sọ pé mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ iná wọ̀jẹ̀ ní ara àná àyà ọmọba wọ́n ní iná àyà àtẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ oníkàkẹ́lá bá àwọn bàbá wa àwọn òní yapa. ẹ̀rí kéré máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àtẹ́sùtọ̀ lọ́mọ fetí pàdàbà rẹ̀ ni lọ́mọ sọ pé tó àwọn bàbá wa wá ń kọ́ táwọn bàbá wa náà wá pàtàkì ṣé táwọn bàbá wa lọ pàtàkì ìdí nù kàtà pété ẹ̀ ẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn táwọn bá ń sọ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò ní jókòó àbí kí wọ́n dúró nìkan àbí kí wọ́n máa sọ̀rọ̀ wa láì dáa nítorí pé táwọn ń tòun sọ wọn ọ̀fẹ́ kọ́kọ́ sọ bí táwọn bàbá wọn ti kú iná ní ẹja ṣe wọ́n lè bá wọn náà ìwọ náà ò ní wọn jìnnà ẹni fẹ́ ó ti fẹ́ lórí lórí rẹ ti dàrú dàrú lórí rẹ ọba dàrú dàrú pàmò ṣe kò fún yà lórí kí wọn sọ pé ìwọ náà lọgbọn náà lórí sọ̀rọ̀ bá àdúgbò náà wọn sì wọn náà ṣe wọn nìkan fẹẹ gbà ẹrù ewu wọn ní ìsìláàdà aládàá bẹ́ẹ̀ wọn ṣe kí ní kàmọwì àbẹyìn ẹdálẹ ebi lílẹ ẹwà bó ṣe ẹdálẹ ó ti bá wọn tó wọn ṣe bẹ́ẹ̀ náà lọ lọ́wọ́ wọn kò ní sọ̀lá tó ń pariwo mọ́wúlì yẹn sara ìsìláàmù bóyì ìkọlọ ni àti wọn yà bàbá wa ṣe àtẹni fínni bàbá bá ṣe àtẹni fínni báwọn bàbá wa ṣe ti lé wa lọ́wọ́ nù nígbà wo sì máa ṣe fún un ẹni tí ó tọ̀ náà kó forí sọlẹ̀ wọ́n ló forí kọ́ àwọn ò ní forí sọlẹ̀ wọ́n ló forí kọ́ láì darí má lórí ẹ̀ kọ́ nítorí pé ẹni tó bá rí tọ́lọ́ sí ọ̀sẹ̀ yìí lórí tàbí Muhammad ọ̀lùmọ́ àti ọ̀lùmọ́ àti ọ̀lùmọ́ àti ọ̀lùmọ́ àti yóò ti ìtọ́ni máa yà yóò tó bí ìgbésí ayé ti rí ìyọ̀dọ̀ náà. ẹ̀yẹ̀ wọ́n o àwọn ẹni tí ń sọ ojú ọ̀nà àwọn tó síwájú wa ojú ọ̀nà àwọn tẹ́lẹ̀ ń gbé gbàgbá ń ṣe mọ́wùlì wọ́n fi ń kọ́tì àwọn tìrì yomi nígbà táwọn ṣe kéne wọ́n ṣe kírísìmà àbí kí ni kí máa kírísìmà ọjọ́ òbí ta ní náà ọjọ́ òbí jésù jésù wọn pè jésù anábìyí sálà wà pẹ̀lú. ok àwọn ń ṣe báyìí láti fi ṣe àyájọ́ ọjọ́ ọ̀bí àtúnábì ìrísà àrí ìsàlá lérò tiwọn tó ti fẹ́ nu òkò lóríṣẹ́. bẹ́ẹ̀ lánàá ẹnu àwọn ẹni àmì èkó lórí àmì láíláí. ìdí nì tó fi jẹ́ pé wọ́n ti bẹ́ẹ̀ wọ́n fi pọ̀jù àwọn ọ̀nà sọ́ra. ọ̀wá sí ọlọ́dẹ. wọ́n á yẹ tàbá wà sọ̀tún káwọn ti mọ́ọ̀lù lábẹ́dá rẹ̀ ẹ̀ lọ́wọ́dé agbésọ̀ nǹkan ní ẹja lọ́dọ̀ tiẹ̀ ọ̀kẹ́ gbogbo nǹkan ló ti dá lọ́dọ̀ sí ẹ̀ má báyà yín bàbá yẹn gbogbo nǹkan ló dá lọ́dọ̀ sí ẹ̀ kì í yá yín mọ́lẹ̀ ẹ̀fà kóbi náà fún yín ìyá bí yìí fún mi ó bí ọmọ mi nígbà tó tó gbogbo nǹkan ló dá lọ́dọ̀ tiẹ̀ àbúrò kùn ó ọ. lọ́dún láwọn ọdún kéde ọdún hijira tani wọ́n tún pàṣẹ wọ́n pàṣẹ àwọn nọ̀sọ́rọ́ náà ni kí làwọn nọ̀sọ́rọ́ náà ṣe ti wọn ní òyà lẹ́yìn kó dodo lọ́la nẹ́tọ̀ ọ̀bọ̀lá àlọ́ àárín inú yín náà ni ẹni tí yóò forí má ní táwọn aṣojú wa ti ní wọ́n tún á ṣe àṣehàn á ṣe àṣehàn wọ́n lè ṣe ọrụ ọmọ sùkúù wọn wọlé ní bọ́ọ̀sì lọ́dọ̀ ọrụ ọmọ ọrụ yìí àtùbá ọmọ wa wọ́ kájí wọ́n ọrụ gbé lókè ayé wọn kà báwọn ẹjẹ́ ọ̀pọ̀ náà lò sí yàtọ̀ náà sí yàtọ̀ wà ní yàtọ̀. àbúrò inú àwọn ẹni àmú táwọn wá sọ̀rọ̀ máa lè wà lè sẹ́lẹ̀ ni wọ́n ti gbé igbó àti ìlú dénú mẹ́tíláṣí. bẹ́ẹ̀ ni àwọn àwọn ti gbé bàbá ìlú wọn mẹ́tíláṣí àti wọ́n gbé wọn wọ́n gbé wọn. alẹ́ nìkan wọ́n láwọn sọ̀rọ̀ bó ọ̀gá ẹ̀mọ́ ọmọ wa lè dé òkà ni wọ́n bá mọ̀ alẹ́ kò lè òkè pa ọ́. màá lè wá sí àti bá fẹ́ lé ní wa àkàràmà fún mọ wá olùdíje àti wá pẹ́ ìyá ọ̀rọ̀ yẹn yóò lọ yóò mú sami tọkọjá ìyẹn wọn lọ ìyẹn ń péjẹ ta olùdíje àti wá pẹ́ ìyá táwọn lọ ọmọ tó wá pẹ́ lẹ́yìn tó fẹ́ fi sílẹ̀ tó lọ́mọ bá rí lọ́mọ bá rí my dad is this not his wrong ah lọ́mọ bá wẹ̀ lọ́mọ bá rí is this his wrong ọmọ bá ní ilé tí pẹ̀lú búrọ́ọ̀mù ọ̀rùkẹ́ ẹ̀ríkẹ́ ti tó bá ọ̀pọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá bá ní alhamdulilá adúgbòtọ́lọ̀ tó du amọ̀nà ẹ̀ tó wá lé sílé lórí tọ́lọ̀ wọn bá ní kọ́ mọ́ ta sípà kórì ọmọ tí kò sínú gbà ó torí ní eléyìí wọ́n pè lù wọ́n ní mọ́tíláṣí wọ́n tún pè tó wọ́n láyé jọ̀ọ̀ àwọn Yorùbá máa kọ́ sí ojú ọ̀nà àbáwọ̀ mọ́sálásí péjọ wọ́n dákẹ́ ẹ̀dùn àti ariwo ilé ọlọ́run lọ wà yìí àbẹ́ ẹ̀ lẹ́ tara mọ́sálásí ti parẹ́ ẹ̀yẹ wà bẹ́ẹ̀ báyìí áàbò lẹ́kùn. Nítorí wọ́n láyé tí ọ̀nà kò wúlò nítorí ìlú àti pẹ́pẹ́ lẹ́yìn pẹ́ lòlù mọ́sálásí ó tún sí àwọn oníyà àjọ wọ́n bá bàbá olùkọ́ ẹgbẹ́ wo mọ́tẹ́kọ̀ọ́ wọ́n mọ́ lùdí tó lé orí ìjọ ìlú àbáwọlú ní ọ̀rẹ́ ẹ̀rí lé nínú títẹ̀ nílànà ọ̀tún tó wá bí tọ́ọ̀tì jẹ́ tọ́ọ̀tì láyé àyàfi kí nǹkan àjò àti fan kókó ibẹ̀. Lẹ́wọ̀n á rí tọ́ọ̀tì náà àwọn kan máa gbára gbóná ní ẹ̀dìjẹ́ ẹ̀dókò ẹ̀dìjẹ́ ẹ̀dókò láì fi káwọn. Yóò nílù yóò nílù yóò nípa wọ́n máa dùn sí wọn wọ́n máa pọn sí wọn wọ́n máa tàbí lè ṣe gbéyà tọ́ọ̀tì wa pé báyìí wọ́n kéde inú rẹ́díò láìpẹ́ yìí wọ́n láwọn fẹ́ rí nǹkan láti ra àwọn èròjà àlù àti kọ́sítọ́ọ̀tì fifteen million naira kan mo ní ẹ́ àbá mi ìgbà lè jẹrà atúkọ̀ bọ́lọ̀ tó ti wà lọ́nà. àwọn ọmọ kan nínú mùsùlùmí bá àwọn ti sùn wọ́n ti sùn. tòlẹ́wà ti wọ̀ ìyá ọmọ ti ṣẹlẹ̀ títí dọ́gbìn làbíyá mọ́ láàrin òdodo àti irọ́ láàrin ìmọ̀nà àti ìdènà láàrin islam àti kókò kò lè parí kò lè tán lẹ́yìn tó bá ní ajá tókò ẹ̀sùn tó ní ajá sàtúnṣe láàrin kò sí ọ̀nà àti sàtúnṣe lórí báwọn méjì tí wọ́n lẹ̀ wá àwa ló ti sọ láti fi wá lẹ̀ fún wa lórí ẹ̀ lọ́kọ́ sí lọ́kọ́ lálùkọ́ kan ó ti lè jẹ́ mi ó tó tó lọ́wọ́ àtẹ́gbọ̀n mọ́ wọ́n ní kíní kàtà máa ń ṣe láwọn ọjọ́ bí tí a rí ọjọ́ bá dé oníkálukú ọ̀wà títọ̀ láì jẹ́ fọwọ́ sí lọ́wọ́ ìgbà bẹ̀rẹ̀ ní ìgbà tí àsìkò bá wá tó lọ́wọ́ ilẹ̀ padà oníkálukú ọ̀wà mú ti yẹ àwọn onílù àti mélé àwọn náà mọ̀ á nílò àbìdí àbìdí àbìdí nínú pátì. Ìwọ̀n àná mọ́. Sẹ́mi pé àwọn sọ̀rọ̀ kan náà ti wọ nínú tọ́jú. Àwọn náà ti rí rẹ̀ wọ́n ní tọ́jú. Torí àwọn ti kọ́ síra lórí ẹgbẹ́ báwọn sọ̀rọ̀ ìbọn tó tọ̀ náà sọ́ra tó tẹ̀. Wọ́n sì ti wọ́n jọ àwọn náà fi wọn sọ nípa ọdún kíkẹ́ tó bá di alẹ́ tó náà àwọn náà máa ń pè pé yẹn ti bára olú àgbàkà. wọ́n wá nígbàgbọ́ pé gbogbo òfin wá rọrùn gbogbo ọ̀rọ̀ tó bá jáde rẹ̀. tó wọlé dínà ìlànà òun má sùn dínà ìgbàjẹ́ wa ni ẹ má sùn àwọn rọ́ọ̀lù lọ́wọ́ akọ́mọ tó bá torí ẹ̀ náà lẹ́yìn pé mùsùlùmí kó ká ní tẹ̀sùbá ló wọ̀ ní. àbẹ́ẹ̀ tí ẹ̀ka àtẹ́lẹ̀ kó tu ẹtí rí ní ẹni tẹ̀sùbá àwọn àbẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀sán rárá ní náà ti rẹ̀ ó fi kọ́ mi mírọ̀ kílẹ̀rì àgbélẹ̀rì. nígbà tí mùsùlùmí náà ẹ̀rí pẹ́ńtà tí mùsùlùmí náà mo tó kó tẹ̀sí bá jẹ tọ́lọ́ mẹ́bi mírọ̀ ibi dírẹ́fà tí lè rí parí jẹ náà wọ́n ní lè lọ́mù. àwọn ìyàwó ti ga lára àwọn náà ní tẹ̀síta. tó bá jẹ́ pé ẹ bá wà kọ́rẹ́ jẹ́sí máa ń wo àwọn dọ́kúmẹ́ntì ẹ bá àwọn ìyàwó ti níbi tí wọ́n ń pè ní ìrìkà ọ̀pọ̀ọ̀pọ̀ níbi bẹ́ẹ̀sì máàkì níbi mẹ́tíláṣí bẹ́ẹ̀sì máàkì. ẹrù kíkà ńlákàrà kàdì táwọn ìyàwó ti máa lọ tó bẹ̀ lọ́mọ tó bí na gbàdúrà kọ́kọ́ lé bẹ̀ lọ́mọ tó bí gbàdúrà kọ́kọ́ lé bẹ̀ títí wọn ara ẹni náà mú àti wọn náà táwọn náà báyìí náà báyìí báyìí báyìí báyìí kó yàn. sọ̀rọ̀ yìí kankan náà àti dáadáa ti kọ́ ọkàn kan àdúgbò ẹ̀

àtọ́ra wọn dá pápọ̀ àwọn ọlọ́pọ̀ jù wàlhámdùlélá. wọ́n ní ẹtí irun yín kù ẹtí kù ẹtí kù ẹtí ẹbí yà pàtàkì àwọn ìyàwó dàbí lọ́dọ̀ àlà ṣé ẹni tí ń kù ni àbáwọn tó sáà ní àwọn mùsùlùmí ní bákan náà tàlẹ́mì náà tó ṣe pé wọ́n kòkò tó fẹnu rẹ̀ sọlẹ̀ lọ́wọ́ tó ní àbí káfíìn àwọn káfíìn káfíìn kọ̀ dàpọ̀ láyé ọmọ sọ pé kíkó kò sọ́mọ wọ́n lọ́wọ́ lẹ̀ nígbà tí òṣèlú kò wò wúra lọ́dún lómi wọn ní kọ́ káfíìn kò rẹ̀ ẹ má ti ọ̀wọ́ àbúrò àwọn ọmọ wa kí lọ́wọ́ á bẹ̀rẹ̀ lóṣù. ṣé mùsùlùmí tí sòkòtò rẹ̀ ọ̀wọ́lẹ̀ lọ́pọ̀ sí ni àbáwọn àtìkòtò wọlé àwọn àtìkòtò wọlé lọ́pọ̀ ni mo sì rẹ́ àwọn òṣèlú lọ́rọ̀ wà lẹ́wọ̀ ọ̀hánmi ọ̀rọ̀ máa parí wa àdáwò kékeré ṣe gbogbo wa náà àwọn kan kọrin wọn làwọn kọrin gọtẹ àwọn ń gbẹdẹ sìgbà ẹhẹ kí ló wá tẹ́lẹ̀ báyìí láti ẹsùn ni wọn ti fún ayé àbí wọn fún ayé wọn làwọn olórin ìsìláàmù ẹkọ ìsìláàmù àtòrí ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ẹ́rì lọ́ba ń bá ọ̀tọ̀ rẹ̀ wọ́n mọ̀ òtútù onímọ̀ ìsìláàmù lọ́wọ́ apá wọn alága tẹ fi kú ọ̀nà ọ̀gá mi kú lọ́gbà mi. kò sínú islam gbogbo àwọn àdáhùn burúkú tó wọlé tọ̀ wá táwọn èèyàn wá fẹ́ lẹ́mọ̀ islam ní túláàsì. gbogbo olú àwọn ọ̀sán wọn yóò tó lọ́wọ́ anáàbí wọn amẹ́ ọ̀gbọ̀n fún àwọn àlejò wa. ẹ̀yìn ẹlẹ́yìn láti anáàbí wọn tó sọ àlejò tẹ́lẹ̀ ọ̀sán fún àwọn nàìjíríà lẹ́yìn ìgbà tó ti sọdá ògùn ó lẹ́yìn ẹ̀yà mi o àti ìdèbí tá a lọ àti ìdèbí tá a lọ agbọ́pá ti là lọ́wọ́ aburú fíráwùnà ọlọ́run wa ń fẹ́ ní ìdèbí ká máa lọ sí bẹ́yì tó lè má fẹ́ dé orúkọ ọdún yẹn bẹ́yì tó lè má fẹ́ dé ní ilẹ̀ Palestine. Baitul Maqdis yẹn oná làwọn ń pè ní Jerusalem àwọn olóyìnbó English àwọn Yahudi àwọn ọmọ Israel àwọn ń pè ní Old Salem Old Salem Old Salem mu wọn lòyìnbó tó ọdún kéde Jerusalem òyìnbó burú bàjẹ́ pẹ̀lú àwọn èkó English yẹn gbogbo kọjá ọba ti máa pè wọn kàn sọ ní wọn. àwọn ọmọ ìsírẹ́lì fẹ́ pé agbára tẹ wọn ní ìlú tí wọn àwọn lékè ní oòrùn tẹ́lẹ̀ òyìnbó wa ò ní kó wọn bàbá wọn pé òun bíbà tó ń ti ti bọ àrùn ọba lékè ní oòrùn yẹn ní wọn ti dé sálẹ̀ ẹ̀ lọ́kùn sálẹ̀ léwu sálẹ̀ wọn fẹ́ wọn ọ̀fẹ́ gbogbo ayé ọgbà ẹgbàá rẹ̀ gbà ẹgbàá a nílò kan ní Lagos state náà ẹ̀ sáà pé àgbàdá yìí àgbàdá yìí ẹ̀gbọ́n ó kọ Yorùbá ni ẹ̀ ọ́ ẹ̀ wọ́n ní àgbàdá yìí ẹ̀rọ kẹ́yìn náà ní ìṣẹ̀ṣẹ̀ wò fẹ́ láti bàbá ni ẹ kó lẹ́wọ̀ bá mi kọ wà ní àgbàdá yìí ó fẹ́ gbọ́ láti bàtà gírì lọ́nà ẹ̀sìn lágbàdá yìí lè ṣe ọ̀ọ̀ ọ̀ọ̀ tó bàbá lọ bàbá lọ pẹ̀ tó ń pọ̀ kéèyí padà ó kọ̀ ṣe ìyípadà nísìnyí kọ́ ọ́ pé pé bàdáàtì bàdáàtì ńbọ́lọ́tiwọ́ bọ́lọ́tiwọ́ ó kọ́ ìrò lè yípadà láéláé àbádá ìdí náà ni wọ́n máa ṣe táyé lọ. òyìnbó lọ ọmọ pè ó sì fẹ́ fà wá ló kọ̀ ọdún jẹ́ ló bá ní kíni àbúgbàdá yìí bàdáàtì bàdáàtì wọ́n ti fẹ́ fúláì jẹ bàdáàtì. ṣé kẹ́hìn kan máa wọ pé ibi ìṣàwá sọ pé òfó mọ̀ ó kọ ayé kó kojú ó pa ẹ́ dìbò ọ̀tọ̀ ọ̀kàbù kó bá sọ ẹ̀ ọ́ mọ́tò mọ́tò bọ́ọ̀ láti mọ́tò ọ̀kẹ́ni lọ. ẹ bọ́ọ̀ láti mọ́tò ọmọ ẹgbẹ́ pé nígbà ilẹ̀ yìí ilẹ̀ yìí ilẹ̀ yìí ẹ̀ àbẹ́tọ̀ ọ̀bá fẹ́ tó mọ́tò wàlẹ́ ọ̀kàbù. oyin ó ti ọ̀dà rẹ̀ ló tó bá ti pè ṣe kí ọ̀mọ́ tó kí ni máa ṣe lọ́kàn yìí. tó alẹ́ mi mú sáré gbèsè náà ó wá lọ báwọn èèyàn rẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú àkùrán nínú sọ́ọ̀tù nàìjíríà olùwàlí kọ́lù musa lè sọ òwúrì yà fún olùkóró ní àmẹ́kọ̀ọ́ náà yàrá ìwà nẹ́bí muhammed sọlọ́lá àdìsẹ́lẹ̀ náwọn létí nípa àgbàdá nàbí musa báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ bí ẹ̀yin èèyàn mi sẹ́ni gbogbo ẹni tẹ̀ máa ti dẹ́kọ̀ gbọ́rọ̀ nígbà nítorí tà ní kọ́ pẹ̀lú rẹ̀ ní tẹ̀ máa ti dé nígbà wọn tó gbé lọ sí àgbọ̀dọ̀ máa ń gbé ẹyin wọ̀nyí ẹyin wọ̀nyí ẹyin èèyàn mi ẹyin ọmọ ìyá mi ẹyin tí gbogbo ẹjẹ bá pè bẹ́ẹ̀ kí ló wò á ọkùnrin láàánú wa ó wù kí káwa náà mọ ẹ abẹ́ ẹ̀yin ni rádaràdà yìí ẹ̀yin kátàkátà yìí àá àwa náà torí ẹ ẹja wa àdẹ́bí ọlọ́ọ̀fẹ́ pọ̀ àdẹ́bí mo ta ń bá ọ sọ̀rọ̀ kí wọ́n yà á kọ́ omi ẹ̀yin èèyàn mi wàhálà àdúgbò ọ̀fẹ́ gbọ́rọ̀ tẹ́lẹ̀ ten percent yọ padà bọ́ sí eight percent ìgbẹ́ ó pè wá lẹ́yìn ó pè wá lẹ́yìn ok máa bọ́rọ̀ rẹ̀ sọ máa bọ́rọ̀ rẹ̀ sọ. sẹ́mi kẹ́lò mi ò ní gbọ́ tẹ́lẹ̀ yóò fi ní gbọ́dọ̀ tí wọ́n fẹ́ sọ. bàbá alágbájá ẹ̀ kókò ẹ gbọ́ bójú lónìí ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ọ̀dà akọ́pá wà nìyàn rẹ̀ máa sọ̀rọ̀ lọ. tó anábì musa àlè ìṣẹ̀lẹ̀ oníyàn fọ́ọ̀mù ẹ̀yin èèyàn mi. واذكروا نعمة الله عليكم ẹrántí ìdẹ̀rẹ̀ ọlọ́ọ̀lọ́lọ́ ti fún yín ó lè má yé wọn anábì musa wa ń sálẹ̀ ẹ̀ṣẹ̀ àlẹ́fẹ́ fún àbíyá nígbà tó lọ fún káwọn anábì ọjà lè mú mi orí ńlá ni àbí èso orí ńlá orí ńlá ni torí pé nínú àwọn ẹ̀ṣẹ̀ lè tó pọ̀ jù nínú àwọn anábì ìjà bẹ̀rẹ̀ látòrí sani anábì yàgò àlẹ́ ìgbésẹ̀ náà títí lórí lórí anábì gbogbo wọn máa ń tẹ̀lé lórí ẹ̀ náà láti gbọ́ ànábì ìṣá ńgbà tó náà lọ báwọn ìyá rẹ̀ wàyí kọ́lá ìṣá wàyí kọ́lá ìṣá tó mọ̀ mọ̀ríyá wàyí kọ́lá ìṣá tó mọ̀ mọ̀ríyá mẹ́yà bẹ̀rẹ̀ ìṣòro àkìlẹ̀ ẹ̀mí ìgbà tí ànábì ìṣá ọmọ mọ́ríyá mọ̀ bọ̀rọ̀ àná ọlọ́yìn ọmọ ìṣúrẹ́lì ìrẹsì ọlọ́mọdé. tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam lórí ìlọ́sọ̀ tí ẹ̀ ń ìlọ́sọ̀ lọ́mọ ìdúrẹ́lì lànàbí wa rárá o kí lànàbí wa lárúbáwá lárúbáwá láti mẹ́rin àwo ẹ̀yà kùrẹ́yì láti bàbá ńlá rẹ̀ àdínáà àdínáà àdínáà ní ìta ní bàbá ńlá tiẹ̀ ànábì Ismail alayhi salam táwọn ní bàbá Ismail. والنبي إبراهيم عليه السلام آخر شرطه àwọn ọmọ israẹli náà bàbá ńlá tí wọn náà là lọ́dọ̀ ìbọ̀rẹ́ mọ́ àwọn bí káàkiri tàkàtàkàtàkì tàkàkùsẹ̀ òun náà ní ismail àti isha àwọn wá gbọ́dọ̀ isha ọmọ ìbọ̀rẹ́ anábìsíwa muhammed sọlọ́lá àdúrà ọwọ́ alágbá ismail ọmọ ìbọ̀rẹ́ àyè ìmọ̀sọ̀rọ̀ sọ̀tẹ̀lẹ̀. ó ní ẹ̀yìn ìyá mi ẹran ti ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀tọ́lọ́ ṣe ni tóró mú káwọn ànábì ọ̀gá lè orí ńlá lè lè orí ńlá lè lè ní ìsìn ẹ̀rí pé kòtò ti ayé wa ní gbogbo òdu pẹ̀lú kí wọ́n máa fi ti báyìí lábala jàdìlíyà gbogbo òdu ló ní jàdìlíyà ni wọn. ẹ̀rí pé gbogbo òdu wọn pẹ̀lú ọmọ àti wọn tó máa wọn wọn ní kankan náà ní ti jàdìlíyà. nígbà tó ń bẹ ah, ní à ẹ̀fí ọmọ àjẹsà ẹ̀rí lẹ́nu kan ọ̀sà hmm, àwọn arókùnrin àwọn arúgbó ẹgbẹ́ rẹ̀ ọmọ báyọ̀ bàbá làwọn kan wà lọ́jọ́ kékeré ni bí ogun bí ogun ní máa ṣe. bẹ́ẹ̀ náà ni tí wọ́n sọ káà ah, ìbàdàn ìbàdàn ọ́ ìlú ìfipúlẹ̀ hmm, ìlú ìfipúlẹ̀ ẹ̀kọ́ màmá tó ń ṣe ẹ̀dọ́ òun. wọ́n ní ògbómọ̀ àwọn sọ pé ọ́ ah, ìṣèjọ́ kí o. torí lórí kálukú pẹ̀lú ìjà ìdíyà tiẹ̀. àwọn ẹgbẹ́ lọ yín náà náà àwọn náà sọ pé kí ni ìlú alẹ́ àwọn Yorùbá tó ti Yorùbá tó Yorùbá tó yìí ní lọ ní kí ni àpàjá tàbí ṣe fáàrí tó ti wá bí ọba tó ṣe fáàrí látàrí báwo wọn á ní tó bá nígbà ànábì ó tó ó tó ní nǹkan àti dúpẹ́ fọ́nà àlẹ́ òfúrẹ́ ó tó lẹ̀ ànábì á ẹ̀yẹ pẹ̀lẹ́ sí ànábì ọlọ́run yóò sọ mi mìíràn ìlànà ìkẹsẹ̀ òfúrẹ́ wọ́n mìíràn ìlànà ọlọ́run máa ń tẹ̀sà àwọn aránṣẹ́ rẹ̀ láti máa wọn láyíká títí máa ń tẹ̀sà àwọn nínú èèyàn yéé ti pé èèyàn kan rẹ̀ dáná lọ́kọ̀ọ́ra rẹ̀ ní ránṣẹ́ ọlọ́ báwo kò sẹ́kẹ̀ táyì sí ẹ̀rẹ́ ìṣe tó fi dáná rẹ̀ òsì pé ra gbóná kan tó lè sọ̀rọ̀ rẹ̀ ní ránṣẹ́ ọlọ́ ọlọ́run náà ṣẹ̀ṣẹ̀ ìjọba wò tọ́ba wá yé wa bá jẹ́mọ́ ọlọ́run ṣe yín ó mú àwọn ànábì jáde nù yín wàjà àyẹ̀kùn mọ̀lúùkà ó sì ṣe yín lọ́ba wà á jákùn máàlù yìí ọwọ́ yín ní oore eléyìí tí òṣèlú rẹ̀ fẹ́ẹ́ nìkan ní gbogbo àgbáńlá yìí. sẹ́mi pé ọkọ̀ọ̀kan tọ́lọ̀ ṣe alábì musa fẹ́ sọ fún wọn pé ibi tá à ń lọ àti ìdébẹ̀ lẹ́yìn tó ní mákàdé lọ́lọ́pàá wa láti pé ká ti sọ ìbàdàn ibi tá a ti wáyé ojú ọ̀nà láwà alábì musa wa bá wọn sọ̀rọ̀ wọn yà kọ́ wọn tó kọ́ lórí ọ̀tọ́ lọ́mọ́ pàṣẹ tẹ́lẹ̀ tí kẹta bọ́ wá wúlẹ̀ ẹ̀yìn ẹ̀yà rí ilẹ̀ mímọ́ lọ́wọ́ bá kọ́ fún yín pé ká wọ̀ ẹ̀ wọ́ bẹ́ẹ̀ o. ولا ترتدوا على أدباركم كما تعتدوا فتنقلبوا خاسرين كما بعد يسوس في يوسف بيت المقدس لأن الله أعبد الدنيا وكان قد إليه كيف لكن تسأل دائما إدريس ليلة في فرعون البعض ẹgbọràn dáadáa dáná ti mú sábà wọn tó o ti kọkọ sáà gbogbo wa sọ tá a fẹ́ fún òsè fún wa ẹgbẹ́ máa ti wá dáhùn ọ́ lórí amúsá wọ́n ní wọ́n amúsá ẹni náà fi hàn ọ́ mẹ́tọ́ bẹ́ẹ̀rì lórí ibi tó ń bẹ́ẹ̀ bá lọ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ti alágbẹ̀rù parí àwọn alágbẹ̀rù parí wọ́n láwọn èèyàn àgbáni nínú ẹ̀yìnkà yóò àti àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ yìí àtàwọn tẹnà àìsìn àdúgbò àwọn ẹ̀yà ìlú àwọn aláṣẹ olùgbà ni ìwọ́n ti wá. àwọn akọ́jọ́ sí wa ròyìn oríṣiríṣi nípa wọn láwọn àròyìn tó òtún lọ́kọ́jú òtọ́. wọ́n lè sọ pé lómi nínú wa ọ̀gá lóde wọn mítà ọgọ́rùn-ún méjì. béèyàn ká bá ga lóde wọn mítà ọgọ́rùn-ún méjì tí yóò lè gbogbo náà nípa ọ̀rọ̀ mi tó wọ́n sì lè ṣàlàyé pápá ẹlòmíì nínú wọn ó kù tó yẹ báyìí kò tún lọ́kọ́jú òtọ́ ṣùgbọ́n èèyàn ni wọ́n á bí àwọn èèyàn lókù olùlẹ̀ jẹ́ fáwọn èèyàn láyé tí wọ́n máa ń ga ju báwa ti ga yìí lọ. torí gba àwọn olóyè anábì adam alẹ́ ìṣẹ̀lá ọ̀gá gbá o ọ̀gá gbá o àná ẹ̀ṣẹ́ bá lọ sílé olùlẹ̀ jẹ́ fún wọn ń jáwé lórí náà ọlọ́ọ̀lọ́mà àmọ́tẹ́ bá lọ sílé àwọn sàárè sàárè sàárè sàárè àwọn èèyàn ayé gbọ́n bẹ́ẹ̀ máa rí táwọn fi ń pawó ìjọba lọ sí ahọ́rọ́mẹ́ ahọ́rọ́mẹ́ ti sàn pé ní pírámìdì yẹn wọn làwọn òkú ni wọn máa ń ti sínú rẹ̀ tẹ́lẹ̀ ẹ rí àwọn ẹlẹ́kùn náà dá ń bá wọ bẹ̀ báwọn kọ́ bẹ̀ fúta rí lágbájá ní rọ̀mpéjì kan ràmdúdù kan gbogbo àwọn ọkọ̀ àwọn tó tó kọ tó nígbà wọn ní sáà rí rẹ̀ lọ́wọ́ àmẹ́ tó àwọn ìtọ́wọ́n á gbẹ́ síta à ẹ̀ ti kọ́kọ́ sí omi omi ìjọ ń bẹ́ ayé ẹ̀ níta yìí wà láì fi lọ́kọ̀ sí òní níbi tó kó. lọ́kọ́lá ẹ̀mí àtẹnì kan sọ̀rọ̀ tó dábàá kóru wa wọ́n tù wá ń bọ̀ ọ̀rọ̀. lọ́ba tù wá ń bọ̀ ọ̀rọ̀ dáadé tó lọ sí mẹ́ta ilé yóò kó wa yóò kó wa ní gbogbo. a mọ̀ náà ń rán ní kùkùkù báyìí. o tún bá ti fi gbogbo tu wa ọba yìí. ẹ̀ bọ̀dé dáhùn sọ́nù wọn wá lọ́ba náà nínú ta wọn láwọn alágbẹ̀rù sáré bẹ́ẹ̀nu ìlú yẹn o ìlú wo là ń sọ̀rọ̀ jama bẹ́ẹ̀ tó nọ́kùnrin. وإنا لن ندخلها حتى يخرجوا منها فيوم موسى أهل وابعوا ولو أدعوا في مئة بعد ذلك wàhálà àwọn kékeré ayé ti ọmọ làwọn tẹ̀lé àwọn ìyá àti bàbá alágídí wọn ti lọ ẹ̀rí kọ́lá náà sọ fún akọ́mínú àkùrán àkùkù àrùkùn káyọ̀rọ̀ mi wúlẹ̀ ẹ̀sìn léyìn kékeré ní tó burú tó tàwé lé àwọn akókòkú lásán lásán ló kù láyé àwọn bàbá àti àti lọ ẹ̀yẹ máa gbọ́rọ̀ tó ń sọ wọn là ní wọbẹ láéláé wọn mọ̀ pé àmẹ́sì ọlọ́ọ̀ni musa bá musa ti sọ fún ọpọlọ ló ní kẹ́ wọbẹ wọn là ní wọbẹ àti إنا داخلون كتب القول ìyẹn ní pé kọ́ في bó ṣe fi wọn jáde lọ lọ́ba tí bá ti fi قال رجلان من الذين يخافون أنعم الله عليهما أو المسجد إلى ملأ موسى من الذين يخافون إلى أن تبدل ولا قراءة أبقى من أهل قراءة nílẹ̀ ilẹ̀ yìí náà yóò kọ́ ọ́kú nínú àwọn ẹni táwọn èèyàn fún alẹ́ láàrin àwọn ọmọlẹ́yìn musa àwọn sọ̀rọ̀ àrí yóòjà ibùdó nùn nínú wa tọ́lọ̀ padà sí lánàbì lẹ́yìn ànábì musa àti haruna àtòrí káàdìbù nínú wa wọn làwọn làwọn ẹni méjì kan tọ́ka sí tọ́lọ̀ ọmọ ẹlẹ́dàá wọn tọ́ka sí. sẹ́yìn tó ń bàtà náà ju ọlọ́ọ̀tì sọ̀rọ̀ táwọn ọmọ wa ń ta gidi sẹ́yìn tó láàrin àwọn èèyàn ya, ní pẹ́ká náà bí ọmọ àtàkùn lọ títí à bàbá ẹ̀ sí mi ẹbí ká bá wọn sọ̀rọ̀ làwọn bá lọ ana àmọ́ wọn wà ní ìgbìmọ̀ ọlọ́wọ́ bá tẹ̀lẹ́ra fún wa pẹ̀lú ìmáì ó tẹ̀lẹ́ra fún wa pẹ̀lú tẹ̀lé sọlọ ó tẹ̀lẹ́ra fún wa pẹ̀lú ìfla ọ̀dọ̀kọ̀dọ̀ àlẹ́ yìí mo lọ. ẹ lọ bá wọn ẹ wọ́n ní torí pé ní ìdára tọ́lọ̀ tó fún wa ní ìṣẹ̀dá ọlọ́run tó fún àwọn náà láti. ẹ ń tó àwọn aláàtì wa ti ní ẹ wọlé. fẹ́yìn náà dẹ́kun sùnmù tẹ́ bá wọlé láti yẹn tó àti wọlé fẹ́yìn náà kún bá lébo ẹ̀yin náà kò ní wà á lọ́wọ́ àti mẹ́tọ́ gẹ́lù ọlọ́run ti kẹ́ bá dúró ní ìkọ́ni tó àwọn èèyàn borí ogun láyé látàrí nǹkan àjà àbí púpọ̀ ọmọ ogun ọlọ́run ọba ní máa já borí torí ẹ̀ ló ti jẹ́ pé ogun ìbáwọ̀ ẹ̀sìn máa fi ọlọ́run ẹ̀ máa fi ọlọ́run ọba ìjẹ́ sẹ́yìn lẹ́sẹ̀ fún ọdún tó burú jù láyé tẹ́ ẹ bá fi tọ́lọ́ tẹ́ ẹ bá fi hápára wàlúwàlì ẹ̀ fi di ẹ̀mí ẹ̀ forí sápá torí ẹ̀ lẹ́sẹ̀ wípé lójú ogun ọlọ́run tó sọ sí pátó máa ṣe lóṣù ní ọ̀pọ̀lọpọ̀ ìrántí ọlọ. tó ọ̀rọ̀ dáadáa làwọn bàbá yìí sọ kó wàá làwọn adìlẹ̀ àwọn ti dáhùn ọlọ́run ẹ̀ musa wọ́n ní ẹ̀ musa iná lẹ́nàdọ̀ kó lẹ́ ọ̀gẹ̀dẹ̀ mẹ́rin mú fi hà. àbúkú máa tọ́ka ní musa là bá kọ́ òbí lọ ní sẹ́nu àwòtúkú lọ́dún lẹ́dẹ̀ẹ́. musa la yọ lọ́rùn tí ń jẹ ẹwẹlí ẹrẹ wẹlí ẹyin náà bọ tí ń jẹ torí wọn musa wọn la bá lọ ọkà ọkà ndị àwọn baba ńlá bí wọn musa wọn la bá lọ tí ń iná ha àwọn a ti sọ láti yọ a yọ ẹ bàbá àti ìdí láíláí fún tẹ́lẹ̀ à ní wọ́n bẹ láíláí lókùn bàtà wọ̀ yẹn bá bẹ́ẹ̀ nù. ètò wa burú jù. fẹ́lẹ̀ ẹ̀rẹ́ ẹ̀ńdà wọ̀rọ̀ tó kábà pa wá sí ra ìwọ àtọ́lọ́run rẹ lọ́ọ́ bá wọn jà. dáadéa àti lọ́mọ. anábì musa ń pè wọn lọ sí ilé fún tètè rà. àwọn wa ń sọ ilé ìwọ musa ní wọ́n bẹ láíláí lókùn ìgbà táwọn èèyàn bá wà ń bẹ̀. à ní wọ́n bẹ láíláí lókùn ìgbà táwọn bá wà ń bẹ̀ bọ́bá wá dàbí túláàsì tó ká wọlé ìwọ àtọ́lọ́ rẹ ní kẹ́ ẹ jọ lọ ọbẹ̀ kẹ́ ẹ lọ bá wọn jà. iná iná òun kọ́ àìlú àwa ń bẹ́ sí à ń retí ẹ bá ti mú ìyìnbọn kẹ́ jágbó wọ́n ní gbà tó sọ̀rọ̀ yìí yóò jà ìmùnà náà àti báyìí wọ́n ti bá ìwé yá wọn lọ́wọ́ nítorí ìbẹ̀rù ọlọ́run nítorí bọ́ọ̀lù tí wọ́n sọ yìí ti burú tó nítorí àwọn ṣe ti wọ́n fi sí ìyá ọlọ́run bá sọ̀kalẹ̀ ètò gbogbo àwọn ti ṣètò kò ní mọ lórí àwọn fi ṣètò burú tó gbogbo àwọn náà làwọn fara pátá yìí. ọlọ́run musa àti harun ẹ̀ka náà wọ́n mú lílọ lẹ̀ ní wọ́n forí kalẹ̀ fọlọ́ níbi tẹ́rù gbà wọ́n ètò tó burú bèbè yìí kọ̀ fẹ́ nínú àwọn àṣà wọ́n sọ sábà mú ti fi ráwọn náà olórí ìlú ńlá kú pé á lọ́wọ́ kókò mọ̀ níkà ìlú olúwa yín ọgbà yìí tá a sì mú ti lámúrúdù tá a mú kú tó náà tó máa náà ti bọ̀ ẹ́ pàdé ìṣẹ̀lẹ̀ pé á lọ́wọ́ mi wọ́n mi èmi náà máa ta ẹ̀ sí máa máa pa ẹ̀ mọ̀lẹ́mú ni máa tẹ̀lé mọ̀lẹ́mú kó lè pa ẹ̀. bàbá ń ta àwọn olórí ìlú ńlá ńlá kú káà tó burú jáì táwọn ọmọ lẹ́yìn àtàlù bí ìwà àtolúwa rẹ lọ bá wọn jà ọ máa lè ní ìlú wọn sọ báwọn báyìí ni alábìnrin musa náà wá jà ọ ẹ sọ̀rọ̀ abáwọn ìbímọ àwọn ẹni Ọlọ́run ẹni bá nàbí musa kò sẹ́ni tó jẹ ẹni Ọlọ́run tó láyé rẹ òun náà ni wọn wá rán tọlọ báyìí nítorí pé nígbà tí aláìlẹ́kọ̀ọ́ tó máa ń hùwà ìlẹ́kọ̀ọ́ òun ò ní ronú aburú tó lè fi ara àwọn ohun àtọ̀rọ̀ ń tẹ̀lẹ̀. òjijì làwọn ẹ̀sìn tó sọ pé wọ́n á lọ sí ẹni láàmì ìlà ẹ̀sìn ìwà áhùn lọ́lọ́ àmì apá mi ọ̀fẹ́ nìkan o tó bá yẹ ní orí ara mi àtọ̀nà ìyá mi wọ́n àwọn sápá mi ká mi àyàfi tó bá yẹ kó tẹ̀lé wa ṣé gbogbo àwọn ilé ìmúmi nínú àlọ́ ẹ̀ká kò wọ́n lẹ́yìn ọ̀gọ́lọ́ ńlá àwọn níbi ni wọ́n pa àwọn títọ̀rọ̀ àwọn àti pa múmi nípa pa ayọ̀ fún ọjẹ́ ebi máa ń yọ ló tẹ́ kọ́lọ́ wọn àwọn náà ló tún forí kúkú ètò sọ pé bá àwọn kó sàdá ọmọ forí balẹ̀ múmi nílò ẹ̀ká kà wọ́n fún àwọn náà ní tó sọ fún múta àlẹ́ ìsẹ̀dá ìpè wọn àtolúwa lẹ́nu musa wa ni tọ́ ìtọ́rọ̀ tó dúró yìí o apá mi ọ̀kẹ́ nìkan o bí èso rí ara mi àtọ́ ọmọ ìyá mi o tọ́ burúkú bẹ́yìn náà náà wọ́n bẹ́yìn náà kọ́ mi nípa ti sẹ́yìn ọlọ́run yà wá tí òfin yà láàrin wa àti àwọn òkè wọn lẹ́nu musa ló dúró tó ìgbẹ́yìn ọlọ́run bá ti gbọ́ ọjà ọ̀lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run bẹ́yìn ọlọ́run ni ó ti ṣe rírí ìlú náà wọlé wọ̀ fún wa kó kó jù ọdún pọ̀ lórí ilẹ̀ wọ̀ yẹ kí owó náà ti ọ̀ fún ọ̀bá rí bẹ́ẹ̀ tó sì máa lórí àìrí bẹ́ẹ̀ wọ̀ ọ̀bá sàn ọlọ́run ni ìdààmú òkùnkùn wọn wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lórí ilẹ̀ nínú sínà ìlà èyí ìbẹ̀ ni wọ́n ti sọ̀ wọ́n ti pọ́ sí yẹ èèyàn ó borí bí ọ̀nà kọ̀ọ̀mọ́bí tó ń lọ ẹlòmíràn máa darí kọ̀ọ̀mọ́bí tó lọ ibi tó ti bẹ̀rẹ̀ wọ́n máa padà sí wọ́n máa para gàdí lójú kan náà fún fọ́tí yẹ. Tọ́ nígbà tó ṣẹlẹ̀ ànábì Musa àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀nà bẹ pẹ̀lú wọn fẹ̀ Haruna náà bẹ pẹ̀lú wọn fẹ̀ wọ́n lẹ́nu kò sí nínú wọn nínú àwọn ẹni tọ́lọ́ wọn bá da ìdàpọ̀ ìtọ́sàbò tọ́jáde ń bẹ̀ láàyè gbogbo wọn wọn kú bẹ̀ bẹ̀lẹ̀ ànábì Musa náà kú bẹ̀lẹ̀ ànábì Haruna náà kú ẹnì kan ọ̀sẹ́kùnú àkọ́mọtọ́ lágbí bẹ̀ àmọ́ àwọn ojúlówó ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo wọn ló ti ta àyàfi yóòṣà ọmọ náà àti káálí nínú àwọn ẹni tó fojú wọn àwọn nìkan lọ́jọ́ oníkọ́nà wọn bá ní tó kọjá ìṣòro pẹ̀lú yóòṣà ọlọ́pàá tó náà lálàyé lẹ́yìn àtàlẹ́ ìmúgbà àti haúnà alẹ́ ìjẹun ọ̀sán láti ọ̀sẹ̀ náà. tọ́ ọlọ́ni bẹ́lá lẹ́sàárẹ̀ fọ́ọ̀mù sàtìkì ọlọ́ni lórí àwọn kòkè tó bá yóò fi wọn fi wọn náà níta bá fọwọ́ ara ẹni fà láì kó ti ṣe ni nítorí tó náà ara fà ọ gbọ́dọ̀ fọ kó ti ọ. báyìí nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ wá wo tí wọn fún tuntun ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ yẹn àwa náà lára àwọn ọ̀dọ́ ara wa àwọn àwọn àbúrò àwọn àwọn aládàáradá àgbọ̀dọ̀ tẹ́ bá àmà tuntun ilé ayé wa o ẹnikẹ́ni tí máa bá wa sọ̀rọ̀ lọ tí bá wa sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wá àbísẹ́lẹ̀ àgbọ̀dọ̀ máa papọ̀ àti wá ojú mi dá iná ṣẹlẹ̀ inú bọ́ọ̀lù fìdí lọ́gbà bá máa ti kojú tọ́lọ́ náà tó wá lọ síbi rẹ̀ lórí bá ti pẹ́ inú abídà ìjẹun tí máa wá dé fún hùwà ta. nínú na tó ń hùwà dáa ilé ti wípé olúwa ká máa sọ àwọn mùsùlùmí àwọn israẹl a lọ́dọ̀ Muhammad àríwá rẹ̀ tẹ́lẹ̀ tó gbé mẹ́lẹ́yìn ní ọdún kejì lẹ́yìn ìdíjọ́ ọwọ́ bí àbójú bíà ó oníkàràkátà kúrẹ́yì máa ń bọ̀ láti lẹ̀ sáà pẹ̀lú owó àwọn kúrẹ́yì lẹ́yìn wá fún àwọn sàhábà ó kó wọn tòdí ọlọ́pàdé àkókòyá lérò àti gba gbogbo owó tí ń kó bọ̀ lọ́wọ́ rẹ̀ ìdìbò àná ti lọ dáná ìbá àwọn sòmìrì yìí náà àwọn náà ti dìgbà kan fi ojú àwọn mùsùlùmí wọn ti fi rí ìmọ̀ gbogbo mùsùlùmí tí ọba tí ọba ìpèrí tí wọn kó wọn sọ àwọn ẹgbẹ́ náà wọn ò ní fẹ́ lómi ìkóra abẹ́rẹ́ fún jáde gbogbo dúkìá wọn ni wọn dáwọ́ tẹ̀ àdébò wa fẹ́ gba dúkìá kùrẹ́yì kó fi dípò díẹ̀ nínú ìtọ́gbà lọ́wọ́ àwọn mùsùlùmí tẹ̀lọ̀ tó bàtà mùsùlùmí wà mọ́ta wọn lówó wọn gba wọn dé màdínà ìyá jẹ wọn mẹ́rin náà gbọ́ nípa akọ́kọ̀lọ́kọ̀ nínú àwọn àǹtọ́ ibi iṣu ọmọ ìyá àwọn nínú àwọn tó ṣe ìdíra kókó dàrí ìdájọ́ ẹsẹ̀ ń pẹ̀lú ọ̀la lówó ẹ̀ka máa fún owó rẹ̀ ní ìdìbò gbogbo owó wọn wọn tí wọ́n lé ní kó máa ṣe àyè. ṣùgbọ́n ìgbà tí àná lọ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là tọ́lọ pẹ̀lú èrò tó fún wọn lọ gba owó tó ṣe pẹ̀lú àbójú mìíràn àbójú mìíràn òun náà ti náà rìn ó ti kọ́ sòkòkò fún un ó ti gbọ́ pa abẹ́rẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là ó ti lọ́ọ́ dènà dé ohun wọ́n bá mú ọ̀nà míì wọ́n mú pa wọ́n gba ẹbí lèbi òkú wọ́n gba lọ sí mẹ́ta ọ̀nà táwọn èèyàn gbà rárá wọ́n gba lọ sí mẹ́ta nítorí kókùn kan bẹ ní tòsí màdé ní ìlú tá a pè ní yambọ̀ wọ́n pè ló ẹni yambọ̀ àlùbá yambọ̀ àlùbá yambọ̀ òkú tó ọ̀nà bẹ̀ wọ́n lè bá bẹ̀ náà lọ sí mẹ́ta lẹ́sí òkú yẹn ọ̀nà bẹ̀ ní àbójútó yàrá wa àbúrò ní àjùjì ẹ̀ ó ti rẹ̀ nǹkan tí mẹ́ta wọ́n pè ní bọ́m̀bọ́m ìbùnú ẹ̀bì bọ́m̀bọ́m bọ́m̀bọ́m ọmọ bàbá bọ́m̀bọ́m ẹ̀gbọ́n bá bàbá rẹ̀ sọ bọ́m̀bọ́m bàbá bá dẹni tó gbajúmọ̀ pẹ̀lú bàbá bọ́m̀bọ́m bàbá di bọ́m̀bọ́m ọmọ bàbá bọ́m̀bọ́m tọ́ wọ́n rán lọ sí mẹ́ta ó sì láti mẹ́ta tàbí mẹ́ta ọ lábá máa ṣe bẹ́ẹ̀ láyé jọ. ọmọ ẹ̀wọ̀n kan nù ìkéde olùkọ́ kékeré ọkọ̀ọ̀kọ̀ òkè. owó oníṣẹ́ ń bẹ pẹ̀lú àbùkù yá Muhammadu ti lọ sí nàìjíríà o ọbẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀. ànẹ́sẹ̀ nẹ́sà ẹ̀ wà lọ gbogbo yín lẹ̀ ẹ̀ lọ gbogbo yín lẹ̀. báyìí làwọn tòbí jáde àgbàkúrẹ́ láti lọ fojú àtẹ́bí rí rẹ̀ wọ́n làwọn oṣù tó àtẹ́bí kọjá ti ṣe ṣe fún nítorí pé Muhammad yìí wọ́n rí àwọn ti kọjá ti sọ àwọn ọ̀ṣọ́ mọ́ òní tí wọ́n tó àwọn tí wọ́n lọ dáná kó wọ́n gba dúkìá wọn ọ́ àwọn pa àwọn ọmọdé àti àwọn ọmọlẹ́yìn náà papòpa lọ́nà tó ti tó gbogbo lára lára sọ pé kúrẹ́ì wọ́n tó àbúrò ní àdìgbò ọwọ́ agbọ́pọ̀ àbùsùn ní kí n tó fún bọ̀. àwọn sàhábà lẹ́nu ti dìbò lẹ́yìn wọn ìjọgọ́rùn mẹ́ta ó lé díẹ̀ lọ. wọn mú nǹkan àjà lọ́wọ́ ìdá lásán ni wọ́n mú lọ́wọ́. nǹkan àjà àti wọn mú lọ́wọ́ ni wọ́n mú lọ́wọ́. ó ti sá. ti bọ́ ó yẹ ká fi lè etí òbí mọ̀ wá pé ọ́ ó lè dé ìdàlẹ́ ìwò wa. Àdájọ́ wa rí kí wọ́n bọ̀. Èyí fún òde dábò ti jàmá. Àdájọ́ náà kó káta fáwọn ọ̀tọ̀ àbọ̀ pẹ̀lú ọ̀. Àdájọ́ òde dájà. Kájẹ̀ fáwọn ọgọ́rùn-ún mẹ́ta náà. Àwọn tòbí ti tu ẹgbẹ̀rún. Lẹ́yìn ìbá tó tẹ ìjà lọ́la tó fẹ́ ká láàrin ara wa. kí ni ṣe jàmá kí ni ṣe Abubakar wa dìde ẹ̀rí kàmẹ́ Abubakar ò dáadé ní gbàpò ńlá nítorí pé rọ́jò ló ń mẹ́lá iwájú iwájú làbá bẹ́ẹ̀ làbúbakar yìí yàtọ̀ sí wọ ọmọ sá lẹ́yìn ọ̀dàbí kí adé ọmọ sá lẹ́yìn tọ́ba ti kọ́ka ti tẹ́lẹ̀ ní ọlọ́ tọ́ba kọ́ka ti rí kálí ka oní ọmọ sọ̀rọ̀ sẹ́nu ọmọ ọ̀hún sẹ́ tọ́ba kọ́ka ti sẹ́ ẹ̀yìn lẹ́yìn wọn kọ́ dà

lọ́dọ̀ àwọn aláǹtà. ẹ̀yin ẹ̀yin ẹ̀dá mi mọ̀ra ẹ̀yin ẹ̀yin ẹ̀dá mi mọ̀ra. a bá a ní ìlú mọ̀hálà lọ́dọ̀ bí a máa bàbá yẹn dáadáa òun náà lásán pé torí ikú rẹ̀ àtọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ bá wá mi. òun ló lórí àwọn olórí àwọn áwò olórí àwọn áwò nínú àwọn àtọ̀ arákùnrin yẹn bá ti dé ó ní kọ́mẹ́sì pa wá ìwà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lá ń bà lérò. ọwọ́ lẹ́yìn bá àgbẹ̀kẹ́ mi hàn wọ́n bá dé gbà wá lọ bá gbà lérò láti ọmọ rẹ̀. àti ọlọ́run ọba tó kò tó lọ́wọ́ àtúntò rà lọ́wọ́ ti ká àwọn sẹ́mínà àlùbá náà kùn yìí lórí rẹ́sì ọba fún wa wọn náà kùn yìí báyìí tó ọkùn náà lọ́wọ́ wá wọnú òpin yìí lọ́kùnrin náà rúbà àwa náà bọ̀ wọnú ẹ̀ àmọ́ síbẹ̀ lẹ́yìn náà máa ń sọ àwà lẹ́yìn ẹ̀ ayọ́ àná ẹ̀yìn náà máa ń sọ àwà lẹ́yìn ẹ̀ síbẹ̀ ni àbúrò kò wá síbẹ̀ ni à kéye ọmọ ilé kọlẹ̀ yorùbá bá lórí ti sàrà lọ pé islam islam islam islam islam islam. Ìwà bẹ́ẹ̀ ni a kú lọ táàrí ma ẹ̀dá pẹ̀ ẹ̀ dáhùn ọ̀dà nípa rẹ̀ láyé pé kò fẹ́ lọ́dà àtàtẹ́lẹ̀ náà lórí ìwà bá fẹ́ tó bàbá rẹ̀ òbí tó tó mẹ́rin kọ̀ lọ́wọ́ ọ̀hún wọlé. torí ẹ̀ ẹ̀ rí pé ìsìláàmù yẹn ò lè lọ wájú pẹ̀lú àwọn èèyàn tí ò tó lé ní. ẹ̀mí ẹ̀mí àwọn sàhábà sílẹ̀ ìsìláàmù ti lé ti tó lé yìí. ní ìgbà tí arákùnrin yìí gbọ́ ọ̀rọ̀ ó ní kí bá kó wa wọ́n lóòfù àwọ̀ àwọn ẹsẹ̀ mùnàfíkì o dáadáa bí oṣù tí ti tún nìkan bá wọ́n wò wọ́n dàbí máa ń ẹni ti lẹ́ gbogbo aláàbọ̀ wọ́n máa ń dọ́rọ̀ àdìgbọ́nà àwọn kó wa kọ́ kó wa kọ lọ́dà títọ̀ sẹ̀ ẹ̀ ń na lọ sọ́kùnrin fi kọ́ kò sí sẹ́ni tó ní dúró tó wà lóṣù àájà lójú àlùmí sẹ́dọ̀ kọ́ ìfẹ́ ilẹ̀ kọ́ tàbá pàdé ọ̀dà olódodo la wa àwọn ìṣèlú náà ti àti àti làwọn ọmọ ọ̀hán yóò yẹ kẹ́mi ńlá máa tàkọ́rù mi yẹ àyínú àgbẹ̀ náà. kọ́lọ̀ ṣe kó orí lára wa ètò ṣe kó orí ìdùnnú ètò ṣe ìdùnnú kan afẹ́ lọ kó orí lára wa ìdúró ojú afẹ́ kó orí lára wa afẹ́ jà tó ti jà tó ti nù lóko. fẹsẹ̀ rèé la alẹ́ abọ́ra fẹsẹ̀ la máa kó wa lọ lórí ìfọ̀ lọ nígbà alẹ́ wa ló bá alẹ́ náà alẹ́ wa ni ẹ̀ wá sọ̀rọ̀ alẹ́ wa kẹta lọ́nà bá bọ́ wa ni. ìtẹ̀sídáàbò yìí náà inú àwọn àtọ́ lórí àbáyọ nínú hadithi tí ìmáàmù ahmed gbà wá títà náà lórí ti dá oníwà náà sọ̀rọ̀ wá àdúgbò lẹ́yìn ọ̀rọ̀ púpọ̀ ìná lẹ́nu kúlú lẹ́kẹ̀ bàbá kọ́lé lọ́nu ìsọ ilẹ̀ ìmúta àwọn onísọ̀mọ́ bí bá ọmọ ìsirẹ́lì ti sọ̀rọ̀ mọ́ta ìgbé yóò bá ẹni wọ́n kó kàkọ́ fàdílà ní ìná àwọn ẹ̀kọ́ ìlú bí wà tó lọ́nà ọba àmàjà àrètí yìí اذهب أنت وربك فقاتلا إذا أتوا على بابا إنا معكما مقاتلون أو أنا مسافر يا عم بعد يا جماعة وأنا على الإسلام بالكلام أقول لك ذلك أقول لك ذلك gbogbo wa lọ́dọ̀ islam kan gba gbogbo ayé ìdùnnú gbogbo wa ni yóò gbẹ náà wọn fà lẹ́yìn ìbànújẹ́ gbogbo wa ni eléyìí tí wọn ti gbé ẹnì kan ọpọlọ pé ibi tó fi wúwo lẹ́yìn tó gbé ibi tó fi wúyẹ gbogbo apáta lọ́dọ̀ bá gbogbo apáta lọ́dọ̀ àtàkàtà tí wọn máa dá ẹgbẹ́ pé ẹgbẹ́ tí ọlọ́run ọlọ́pàá dáàbò bẹ sílẹ̀ ẹgbẹ́ tí ọlọ́run tó nà ọ̀rẹ́ sílẹ̀ lọ́wọ́ àwọn òbílà àtàkàtà ti ìrètí ẹ ìwọ́n ti pè abdulmọ̀tọ́lì tọ́jà látàjọ́ sí tí abúlàhádà tó gbé ní wa láti wá wó kàába tí wọ́n fi abdulmọ̀tọ́lì léèrè pé ìjọ ní ìkàtà tó fẹ́ tọrọ tí abdulmọ̀tọ́lì mi tó bá ṣe pé nípa kàába yìí ń nàmì bẹ́ẹ̀ sí rọ́bẹ́nì yàní ilé ní olúwa ṣe ń lọ. ṣùgbọ́n àwọn àkúnyà àti àbùdá tó kó tiwa ni káwa dáǹtà wa padà àtàkàtà ní ẹ o ẹ gbọ́dọ̀ ti dáhùn rẹ sí islam jẹ wọlọ wọlọ ní islam dáàbò pé islam rẹ àwa wọlé lọ á ọlọmọ ọlọmọ nítorí pé islam yìí la fẹ́ ṣe tá a fẹ́ fi wà lùdẹ́nà islam yìí la fẹ́ ṣe tá a fẹ́ fi torí rẹ lọ́wọ́ ayé ká lọ bàtẹ́ yìí lédè islam ọ̀tọ́ ká bàtẹ́ yìí ọ̀tọ́ ká bàtẹ́ yìí ìlú kéré náà. onídìí ẹgbẹ́ yìí káyì ẹni ká fi owó wa ká fi gáàsì ẹ̀sìn náà owó yẹn ń gbàdé wà láyé ẹ̀ bá ní owó yìí láì sí ẹ̀ ní lágbára láti ná owó náà láti láti yẹn ti gbàgbà ebi tí ọ̀rọ̀ má láti yóò lọ́wọ́ ní ìtọ́jú tó lè dáwọ́ rẹ̀ náà. òní tó lè dáwọ́ rẹ̀ náà láì tó ti amọ̀tí òní tó lọ bá ti owó ti tó wẹ̀ lónìí oníkàfi dáadáa mọ́ náà nínú owó wa ìsìláàmù òní ìdàgbé ti lọ síwájú bẹ́ẹ̀ tàbí látàrí yẹn gbogbo ara ń gbà èmi ti tọ́ láti wọ́n ti ti dájú yóò mú kí ọkọ̀ ìsìláàmù kó lè wájú ẹgbẹ́ta dáhùn láti ìsìláàmù tó lágbára ara wa nǹkan púpọ̀ wà lára ìṣe ní ìta yóò mú lọ síwájú bá a gbọ́dọ̀ tó tún kéré ara wa kéré bá ti gbọ́dọ̀ jọra wa lójú àmì ìta lè dé o àgbọ́dọ̀ pẹ́ nìkan nítorí tẹ́lifí bá mi tí ọba ṣe ìsìlámù ọ̀dọ̀ wa ti gbé ìgbà wa ti lọ. ìdí mi tó fi jẹ́ ike ọ̀rọ̀ ìsìlámù kọjá ẹgbẹ́ ìsìn ọlọ́run kọ́lọ̀ ọ̀tá àbùkù ẹ̀sìn rẹ̀ ẹgbẹ́ ìsìn ọlọ́run kọ́lọ̀ ọ̀gbẹ́sìn rẹ̀ dáa. ẹni tó ń sọ̀rọ̀ wọ́n kúrò lẹ́yìn bá wọn lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́. àgbọ̀dọ̀ gbogbo wa bí ìsìláàmù lọ bí ìdàgbàsókè ti bá a. ẹ má àkókò máa ń sàmù ti mú láyà rẹ̀ tó ẹ sọ̀rọ̀ ọlọ́ náà ń kọ́ ìwọ náà bẹ̀rẹ̀ sí. ìwọ náà bẹ̀rẹ̀ sí kẹ́sì náà sí náà mọ̀ ìwọ wọn. kọ́mọ́tíláṣí máa kọ́mọ́tíláṣí tó ìlú lọ́fẹ́ náà tó fi fún àwọn kíláṣí olówó la nà ọ́ sí àwọn obìnrin tí ọkọ wọn tún fi fún wọn lẹ̀ sí àjẹ wọn máa gbé kùkà àdáàtì wọn àwọn ọmọ òrùka tí ò ní bàbá wọn máa tẹ̀rọ lọ́wọ́ wọn àwọn ọmọ táà tí wọn máa tòkè lọ sí jẹ́ ìsìláàmù wọ́n tó kó láti fi rán ọmọ lọ́dọ̀ àtòrí gbogbo àwọn àtòlẹ̀. nítorí pé kí ìdáná ti lọ síwájú èyíkẹ́ tó kò ti gbòòrò láti. lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn ọ̀jẹ́ Islam àwọn òkèríkò lẹ̀ kí ẹ ti fún àwọn lù yìí. àwọn amẹ́díyà yẹn wọ́n ti débẹ̀. wọ́n lọ bá àtàwọn ọba tó wà láwọn láti tó fún àwọn àti alẹ́ fẹ́ o kí náà wá sẹ́yọ lẹ́yìn wa àwọn ọmọ wa pariwo rédíò làwọn ẹbí àti débẹ̀ o nínú ìlú náà ìlú ọlá àti fún àwọn ajá fún àwọn ajá nǹkan ọ̀gá sì sí àwọn ọ̀gá náà kọ́ lọ sí kan wọ́n máa ṣe ní tí wọ́n ti ọ̀dà àwọn ilé ẹgbẹ́ ìsìláàmù ní sàdédé síwájú kàtìtọ̀ àti àdúgbò pọ̀ nínú ìwà yìí tí òṣèlú ti máa láti. ẹ̀yin anyị. pé ìgbẹ́ lè mọ̀jà láti ní kọ́kọ́rọ́ ìgbẹ́ lọ láti tẹ̀lé. gbà lè máa mú tuntun láti nù yàrá máa mú fún. ẹnìkan ọwọ́ náà ìjẹta ìlànà gbọ́ àwọn.

àwọn ẹdúmọ̀ àjẹjù mùsùlùmí lọ́pọ̀ àbẹ́yẹ̀ òkè láti kó sí àwọn ẹ̀ríkì jẹ́ndí mùsùlùmí àwọn ló dára síbẹ̀síbẹ̀ nípa kámá pọ̀ mọ́tíláṣí torí kọ́ náà aláàánú láti àti kí mọ́tíláṣí ń bẹ àwọn afúrúṣù ọ̀bẹ ọlọ́run lè sọ wọ́n dé àwọn ọmọ tó á kọ̀ ọkùnrin ìlẹ̀ láti kórìíwá ti á máa lọ wẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti kí mọ́tíláṣí ti ẹ̀kọ́ nù óyé ní kọjọ́ bì orí mọ̀nára kọjọ́ bì orí mọ̀nára ọ̀wọ́ yàtọ̀ sí àwọn yàtọ̀ sí àwọn eh, àwọn mọ̀tòlámà ètò mọ̀nára láti kọ́ àwọn mọ̀tòlámà àwọn ìkókó ti sùn nǹka ẹ̀ wọ́n àwọn ọkọ̀ kìnnìkan ní mọ̀nára ní bọ́ọ̀lù olùkọ́ ìròyìn àwọn ọkọ̀ kìnnìkan gbóhùn sí èrè ìjọba. kọ́ adé kó kìí rẹ̀ láyé àná àwọn onímọ̀ tuntun ní bí tó dúró kù ní. wọ́n gbà tó kàn kọjá lánàá ìdí wọn wù ìyá lọ. yẹ ń ló sọ. gbogbo lè yá olùwọ́n táwọn pé àwọn lọ́ba kìkù náà ní agolé agolé agolé agolé náà nígbà tó kọ́ lọ sùn nínú títí láàbù kọ́ dípò kọ́ bẹ wá kọ́ láti tàlẹ́ǹtì nù tàlẹ́ǹtì nù ètò níjà ẹ̀yà fún wa ńlẹ̀ kan ládòjò akọ̀ láti tẹ̀ láàrin ìdílé èmi sọ nǹkan mi tẹ̀ dà yàrá ìdẹ̀ dáhùn ẹ̀ àwọn agbègbè tí ò sí mọ́sálásí ẹ fún wa lẹ̀ ńbẹ́ ẹ má pè tó àpẹ́ ìlàsán ẹ fún wa lẹ̀ ńbẹ́ àwọn ọkọ̀ mọ́sálásí. nílẹ̀ tí òsì lẹ́jọ́ ló kọ́ mọ́sálásí lọ́la táwọn òpólópó tó wá ti di wọ́n sọ pé ẹ ààbò yẹn lọ pa ìdílé tó bá dá òwò dé yẹn. mo rò pé kí wa ẹ̀dá tó bí òwò á lé lé wọ́n fi tẹ̀ tàbí sílẹ̀ ìgbé wọn ti gba ẹ̀rọ pé kèsì lábá ẹ̀rọ bá bá bá dá o lé fún ló dé lábá tẹ̀sí bá dáwọ́ náà kò lé yẹn ní lẹ́gbẹ̀ẹ́ mo rò pé yé wa ẹ̀dọ́ ti kú kò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lára dà kò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà torí wọn kú fún ọ̀pọ̀lọpọ̀ ìwáyà táwọn yẹn máa gbé kàn onígbà kó lọ pàtì kan wọn kọ ní kọ́ọ̀tù dàbí kọlọ̀kọ́ yé wa gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn tí ìlọ tí wá tó lè fẹ́sìn ọ̀nà nísìnyí ilẹ̀ ìwọ́n lè gbé fún wọ́n tún wá ní lọ́dọ̀ ọ̀nà ọmọ gbàdájọ fún wọn láti kọ́ ọmọ láti láyè búlọ́ọ̀kì lèmi lè tò mọ́tò kan mọ́tò rẹ̀ èmi náà gbàdájọ fún ọmọ kọ́mọ́tì láti ìwọ ẹgbẹ́ ọlọ́ọ̀tì ẹ̀dàpọ̀ ẹ̀wò bábára tèmi ti ma àti lásán mo lè rà ọlọ́run ó tún máa fẹ́ mi náà láda láéláé lókun ìgbà tí wọ́n bá ti má kiri fún mi. ní wàá ló jẹ́ gbogbo wa ń ta wọn kí ló dé tá à ń ta wọn ẹ̀sìn ọlọ́run ní kàdé lọ síwájú ẹ̀yà àti gbogbo wa bá rà ẹ̀ ń dán fún un wá ṣe máa ràn ọlọ́run lọ ọlọ́run ṣe kí ni. ìrẹ́ ìjọba lágbàá bẹ́ẹ̀ ẹ̀ dáhùn abẹ́ wà á rí wa tọ́ tọ́ sẹ́rí níbẹ̀ yẹn ìgbà tí àwọn mùsùlùmí ẹgbẹ́ ìsìn ọkọ̀ wà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam aṣíwájú kàkéèrè kankan sí láyé tó ọba lọ́mọ lẹ́yìn ẹtì ẹtòrí táwọn anabi kan anabi wa yìí ó ti dé anabi ọlọ tọjọ kó dodo anabi ọlọ wà láti wáyé bá anabi nìkan yìí kò lè láti fẹ ìṣòro. ànábì nù fa lágbá bá wà kúrú à ara wa islam ò lè dá lọ wá sí sáà bá ara wa lọ. ẹ wo jọ́sìn ìgbàgbà lọ́jọ́ ogun kọ́fẹ̀ ànábì ń lójú ogun ọ̀nàmọ́ àwọn àríwá ìgbésẹ̀ tí ti kí àwọn mahaba tó ti kí gbogbo wọn wọn rọ kí n dá wá ẹni tí lórí kọ́mọ́ tó lọ́wọ́ àdéhùn tó bá àdéhùn tó lọ́wọ́ kéèkì dáadé dáadé láwùjọ ti wá ara burú ń bẹ ta gbọ́dọ̀ parẹ́ àìní gbárùkù sọ̀rọ̀ ẹ̀ ló ti fi yẹ ọ̀dájú ọ̀dájú lórí pé dáhùn nínú ọ̀rọ̀ ní pé eré kí à wà lọ́ọ̀ ní gbogbo èyí tí bá rà lè dáná ọ̀dà náà tí ò gbogbo nǹkan ó fi owó lé ayé lọ ẹ̀gbọ́n tó lọ sọ̀rọ̀ tọ́mọ̀ ní sọ̀rọ̀ sí àní náà rí wọn ó sì lè ṣe lẹ́jà ẹnì kẹ́ni tó lọ bá gbé dínà dínà tó wá fi dáàbò dáná kí ló dé ọlọ́run ti di ọlọ́dà kò dé owó dé o ti sọ yẹ ìsàn láti lọ síwájú bí kápẹ́tọ̀ ilé ẹ̀yìn hàn kí gbogbo ó ti kúnlẹ̀ ètò ìpè ti bíbà lóde ọ̀ ti ti ti sẹ́kùn lọ síwájú ẹ̀sìn ọlọ́run ara ń tọ́ra islam lọ́lẹ̀ haúsá mi lápẹ̀sí ló ti máa fẹ́ fọ́n síláàsì ẹnìkan ti gbé lẹ́kalẹ̀ ẹ̀rì tí kílò tó máa ń gbàdá sí mọ́sálásí afẹ́kọ́ sí àwọn èèyàn púpọ̀ tó wá já búlọ́ọ̀kù kalẹ̀ wàhálà ẹ̀ ní dáhùn ẹlòmíì lera búlọ́ọ̀kù five hundred ẹlòmíì three hundred ẹlòmíì two hundred onímẹ̀wàá ọ̀nẹ́ẹ̀dógún mẹ́ta ní sọ́dún kó kalẹ̀ òjijì lẹ́sùn táwọn kan sọ mẹ́sì kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kó sẹ́ẹ̀tì fún dráìvà kíkẹ́ tó bá ti débi sí wọ́n ti dùwẹ̀ fún lọ́ọ̀kan tó ibẹ̀ lọ kó sẹ́ẹ̀tì kalẹ̀. ó ti dìlẹ́ ìta ọ̀nà lọ́kùtọ̀ ẹni tó máa ṣàgbé pilẹ̀ yánu wa àwọn tó máa pẹ́lẹ̀. kápẹ́ńtà àwọn tó lọ máa mọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí lọ́mọ. wọ́n ti sáfúlà nìkan dáa lọ́sọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ mọ̀tòlá ilẹ̀ yorùbá náà gbogbo ẹ̀ pọ̀ àwùjá kílọ̀ yóò ní kò ní ta fún plan làwọn jẹ́ mọ̀tòlá tí wọ́n délé plan àwọn mọ̀tòlá tí wọ́n àbáká kò ní ta plan kíákíá rẹ̀ ní mọ̀tòlá ti ti dúró káwùú sápọ̀ ẹ̀rí wọn ti sọ lọ́wọ́ ọ̀gbọ̀n lọ àwọn kò ní ìdíwọ́ kan náà àwọn kò tẹ̀ ní ìfúlọ́ọ̀mù tó fi máa ti lọ. ìwádìí ọ̀wọ́ àti ìfúlọ́ọ̀mù tó wà níbo la ti wá ti sọ̀rọ̀ ẹ ọbẹ̀ wá kí kẹ̀kẹ́ máa jẹ́ ní ti ẹ máa ti sọ̀rọ̀ láti jẹ tá a bá rí pẹ́ serious pé ẹ ọlọ́jà ti bá ẹ táwọn àbá wa kọ́ ni. tó o bá lè fún yẹn ẹ̀sìn náà kò lè sáré ní lọ síwájú àwọn pẹ̀lú àwọn ó sì dájú àwa náà àwa náà làwọn èèyàn náà àlè lọ kó ìyàwó aládùúgbò mi àwa náà gbogbo ẹtí máa ti gbé mi kàn ọmọ ọbẹ ni wọn náà tẹ̀ràn lọ́wọ́ tẹ̀sí láwọn ìlọ tó wájú nítorí pé wọ́n fà kọ́ lọ ẹ̀fọ́ ọ̀pá ìjọ mi nà òkè yàn wọ́n lọ sí sábà bí dáadáa báyìí wọ́n lọ sábà bí dáadáa báyìí yàtọ̀ sí wọ́n sọ pé wọ́n lọ sábà bí aburú báyìí ọlọ́run ti wá ọlọ́run ẹni dá wa ó sì dẹ̀ra fún àwọn israẹli ṣùgbọ́n wọ́n bàjẹ́ wọ́n padà bàjẹ́ wọ́n ní kí wọ́n wọ̀ ní kí wọ́n wọ̀ wọ́n láwọn ò ní wọ̀ ọlọ́run ọba ó ti dà fún ó bá wọn jà ogójì ọdún kéésì ogójì ọdún ogójì ọdún kéésì ogójì ọ̀pọ̀ wọn lẹ́nu kan ọ̀wọ́ bẹ̀ àbíkọ́jọ́ pípẹ́ ló kú ọmọ anú àti sáré àwọn méjì tó ọlọpàá kù ọlọ́padà fi yíká ọ̀la inú dàmúdàbò yìí wọ́n wà ìdá yìí fẹ́ wọ́n ìdàlà náà yìí kú sí láti kò tán ti nínú yìí ti fún wọn tó ń ti pé inú ni وأنزلنا وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناهم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون ولو ما التوكي قلت لي قالوا لي تسوكي تسوكي ضمة ولو أنت تسوكي قالوا لي وقالوا وكاتب بابا إنه اللي يتحرك ọlọ́run wá fi ẹ̀kú òjò ó fi tẹ̀ ìdílé wọn lórí òun àwọn máa nínú ọgbà máa jẹ asálẹ̀ wọn wà ọlọ́run bá wọn sọ oyin kalẹ̀ fún wa wọ́n fún un wọ́n dàbí ewu máa sọ kalẹ̀ fún wa láti sàn yọ sọ kalẹ̀ láàrọ̀ nígbà tí wọ́n ti sọ tuntun ẹyẹ ẹrin ẹyẹ yọ sọ kalẹ̀ fún wa àwọn ẹyẹ ìrọ̀rùn náà máa mú ìtọ́jà àti oyin wọ́n máa fi ti kejì ẹ̀rẹ̀ yẹ̀ wọ́n. àkàrà wá ẹran wọlé ẹrù kó tó sùn nínú àwọn nínú àwọn ẹran. ẹran ẹ̀yẹ ló sùn. bẹ́ẹ̀ni bá tóbi sí ìyẹn ètò. bẹ́ẹ̀ni bá ti tóbi sí ìmọ̀ pàtó bá bá ẹni tí ń jẹrà kò lè gbádùn ẹni tí ń jẹ màálù. ẹni tí ń wọ́n ti bẹ́ẹ̀ bá ti péré lọ́dà abala bíi torí rẹ̀ fáàtì ti fáàtì bí máa dáwọn èèyàn láàmú bákan máa tóbi tóbi ìyà nínú tí máa fà ẹran màlúù wà lọ bẹ́ẹ̀ ní ara fún sẹ́yìn torí ẹran bá ti tóbi sí bẹ́ẹ̀ ní fáàtì máa pọ̀ lára tẹ̀wọ́n á rí ẹran ewúrẹ́ òtútù lẹ́ran lẹ́gbẹ̀ẹ́ ẹran àti tẹ́lá tún ara tiẹ̀ tó ti jáde nù tó ọ́ ó bèrè jẹ kí àpawọ̀ bákan náà lẹ́sìn awó àwọn náà máa ń lò bí torí rẹ̀ pọ̀ èso náà máa torí ẹ̀ tó ẹ̀sọ́ láti fẹ́ kó torí rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ rí àti ti tẹ́lẹ̀ ń kọ́ ẹran rẹ̀ ló dùn torí ẹ̀ ẹran tó wá dùn jù lọ́wọ́ sọ̀kalẹ̀ fún ọ wọ́n ti dáhùn bá ìyẹ ẹsẹ̀ ni wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run wá sọ ìyẹ kalẹ̀ fún wa láì ṣiṣẹ́ láì gbà. tọ́ ọlọ́run á ní ọlá ti ẹni tó máa ń tún ọbẹ̀ wọ̀nyí lọ́rọ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n dúpẹ́ bọ́lọ̀ wọn dúpẹ́ bọ́lọ̀ àbòsí náà ni ọlọ́run wọn máa lọ́la múra wọ̀lẹ́kí sáànù àǹkóńgá òyìnbó wọn ṣàbòsí bọ́lọ̀ ara wọn ni wọ́n ṣàbòsí. tọ́ inú ipò tí wọ́n wà nìyẹn ọlọ́run bá wá pa àtẹ́lù musa láti musa sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run á pa láti ẹ̀kọ́ wá síbi títí máa bọ́ lọ́wọ́ bá sọ. nábì musa wá lọ síbi àdéhùn tó lọ́wọ́ bá bá ní àdéhùn ọ̀gbájọ́ iná ẹ̀rí ṣùgbọ́n gbà tó débẹ̀ bá tún fi ọjọ́ mẹ́wàá fún un bá nàbì musa àlẹ́ ìgbésẹ̀ náà.

ẹnu ọmọ yìí sẹnu kan yọ àti inú wa nílò wọn yẹn ọlọ́run á tó fi dán ọba tó tó di ọjọ́ ẹnẹbi musa àrí ìṣẹ̀lẹ̀ inú bí ìlú ọba fi fún nírò ipa àwọn èèyàn rẹ o àwọn èèyàn rẹ o wọn ti bẹ̀rẹ̀ sí ní kọkí wọn ti ń wọn ti ń sin òkèdè gbé eléyìí tí wọ́n ya ìrè rẹ̀ anábì musa gbọ́ ọkàn rẹ̀ báyìí ìwọ́n gbàdá náà ni musa padà dé lọ́wọ́ abá pé lódodo ọlọ́run ti di kan náà ni wàhálà àtọ́lọ́wọ́n bá ké fánábì musa àwọn wàdà bẹ́ẹ̀ lọ́wọ́n bá wà alùpàlù àlùwà àwọn wàdà ibẹ̀ lọ́wọ́n bá kọ̀tò rádà fánábì musa anábì musa kọ wàdà rẹ̀ ọgbọ́n lórí kò sínú àgbà sínú súnà nítorí hàn kọ́kọ́ ọ̀dọ̀ àwọn ọmọ ìsirẹ̀ làwọn ti kọ́kọ́ kọ́ kọ́kọ́ ẹ̀rọ pé rọ́pọ̀ lọ́dọ̀ sí wọn kọ́kọ́ rárá anábì musa kọ́ wà láàbì ọwọ́ amú anábì harun alayhi salam ọgbà lórí àti rúbà mú ó ní wọn máa yá yóò di ọ nígbà tó ní kí wọ́n ti nà fọ́ ọ̀tọ́ pàtàkì wọn wá sọ fún mi pé bàbá ó ní ha wọn máa yá mi wọn tí mo kìlọ̀ fún wọn wọn fún wa wọn kọ̀ láti gbà mí torí mi àtúrò gbà mí sílẹ̀ torí mi àtúrò gbà mí sílẹ̀ amúnikọ́lù ni làwọn èèyàn wà yìí wọn wíwíwí wọn làwọn olùkọ́lù lọ báyìí lọ́nà ẹlẹ́dàá ìlọ́mú kí àwọn ọmọ ìsírẹ́lì ní wọ́n padà bẹ́ẹ̀ tó ṣe é gbé ọjọ́ nìkan ògèdè gbé màálù lẹ́yìn bàtà náà tuntun ta àlẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́lọ́ ọgbọ́n ọ̀rọ̀ wa sọ. kí ló ti sẹ́ wọ́n lé nìkan jẹ́ ọ̀rùn ẹ̀sàmìrì ọ̀rùn ẹ̀sàmìrì ọ̀gá nínú àwọn ẹlẹ́yìn àtẹ́bí musa ni. òun lẹni tó ní gbogbo àwọn èèyàn fún wọn dá àwọn góòlù olówó iyebíye tí wọ́n kó nínú ẹrù àwọn èèyàn sọ̀rọ̀ àwọn àtẹ́tọ́ náà ti lẹ́sọ̀ọ́ fún wọn fún wọn nígbà tó wá dájú ẹ̀sọ́ olówó burúkú lẹ́nu kí kálukú wá dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ báyìí arákùnrin yọ gbogbo àwọn góòlù yìí ọwọ́ àfi ya èrè ògèdègbè màálù ọmọdé màálù ó fi ya èrè rẹ̀ pàtó wá fi ya èrè rẹ̀ ní ìjọ tí ọlọ́run bá dà wọ́n lọ́wọ́ fìràwọ̀ sáàmì rí yìí haruna ó ní màlẹ́kà jìbìrì lórí ẹsìn ọlọ́run ọba fún rí lórí ẹsìn láwòrán tó ti ṣe wá láwòrán yẹn ibi tó ti wá lọ pé eléyìí èsì èèyàn oníke pátákó ẹsẹ ẹsìn ṣèbírí ìlànà ìṣẹ̀lẹ̀ tó bá ti lè tẹbi kọmọlẹ báyìí ilẹ̀ ẹ̀dọ̀ ó sì ti dùn koríko lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn òun dé bó ti kú ojú ẹsẹ̀ ẹ̀sìn mọ̀lẹ́kà tìbìrì gbàtó gbójú ẹsẹ̀ rẹ̀ ọwọ́ àtọ̀ ṣe ìpẹ́ yìí ìpẹ́ gbogbo ìdílé rẹ̀ kọjá kẹ́bí ìwọ náà bàbá nàkẹ́ abẹ́ kẹ́sì ẹ̀ ṣẹ́ni lọ́ọ́ pè pẹ́ àràbá wáyé ó ní ẹ̀pẹ́ gbogbo ìdílé ni ó jẹ kú jẹ tí bẹ́ẹ̀lẹ̀ kò mú ẹ̀kọ́ bẹ́ẹ̀lẹ̀ kò mú ọwọ́ adé pé omi ń mú ó mú kú mu. sáàmì ríyù ó pè pè pàmò ojú ẹsẹ̀ sí mọ̀lẹ́kà nìyí. ìgbà tó wá mú gbogbo góòlù náà yìí ó fi ya èrè ọmọge màálù ògèdè gbé màálù. ọwọ́ ojú ẹsẹ̀ sí mọ̀lẹ́kà nìyí tó kù yẹn ọwọ́ àti dàtí inú eléyìí wá mú kí ẹsẹ̀ ọmọ atún àbí ọmọ sínú màálù yẹn eléyìí wá mú kí màálù ọmọ atún bí ìgbà tí màálù tó tó àlè tó àlè mẹ́rẹ̀ mú bí màá dùn ọ̀lẹ́ àpò iye yìí eléyìí lọ lọ́ọ̀ ní ọdún ọdún lọ́ọ̀ fún ta kó dàgbàgbé rẹ̀ rẹ̀ lọ́dọ̀ lọ́ọ́ bọ́lọ̀ ń bí lọ ẹ̀ bọ́lọ̀ rẹ̀ tó bàbá àná wa ẹjọ́ bá ti ní lọ́dọ̀ bí wọ́n ti sọ́ọ́

àtànà bí musa dé kí ló dé tó fi jẹ́ pé gbàtànà bí musa dé ní ìsọ̀rọ̀ ti sọ fún tẹ́lẹ̀ ló tó yà lẹ́nu ọ̀dàbí àdéhùn ànábì Muhammad ọ̀lọ́ àdéhùn ilé tí ìmọ̀ Muhammad ló gbé jáde nínú múná alábìnrin lẹ́yìn tán ọ̀bọ̀ kẹlùmọ̀ ààyè lẹ́yìn tán ọ̀bọ̀ kẹlùmọ̀ ààyè ìròyìn ọ̀tá bòtúbà ìròyìn ọ̀tá bòtúbà lọ́mọ kí ló máa bọ̀ kíkiri kẹsẹ̀lẹ̀ kíkiri kẹsẹ̀lẹ̀ sẹ́bà débẹ̀ sẹ́ni kò ti ṣẹlẹ̀ lọ́jà jẹ́ bóòlù ọ̀rọ̀ wá sáàbì yìí jẹ́ sáàbì wá sàlàyé ẹ bá ti sàlàyé wọ́n ní bọ̀ǹkó tó mi máa lọ́wọ́ tó ti rú mi onírì tó wù mí wọ́n ní màlẹ́kà wọ́n ní pátákó ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó ti mú ilẹ̀ kọ́mọ ní ọkùnrin olóòtú ọwọ́ agbójú ẹsẹ̀ ẹsẹ̀ nígbà tí wọ́n wá yọ òkèlè pé màálù wọn á ta ìpè yẹn sínú lójú fọmọ tó ní fẹ́ tó yìí báyìí. ẹ bá kọ̀ọ̀rọ̀ kọ́dà yín lò ọ̀dà ẹ wá képe tó lè ṣe yín láǹfààní kan kò lè ní wọn láǹfààní tó lè sì níra fẹ́sẹ̀ kò lè ní wọn lára. aláìsàn bá wá sí pé ó ní ojú sẹ́kùn kan ní kọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ orílẹ̀ àmì láàmì ìpè ní o lọ́wọ́ lọ kọ́lé rẹ̀ olùkọ́ yìí ò kò lè sọ́kọ láti tààtà wọ́n tún wá pè é yorùbá lọ tààtà láàmì ìtumọ̀ rẹ̀ ni pé kí n fọwọ́ lẹ́nu kó ti fọwọ́ ní ìsìn ìpò sáńtà bóò ló lè dìtọ́jà kọ́ọ́lì yóò bá lẹ̀. ẹ̀yìn tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n kọ́ lọ́ lálámì fáwọn kótó wá ní fún ọkọ mi ta kò é ṣe tó lè fún ọlẹ́ tó sọ rẹ̀ jẹ́ o. lẹ́yìn náà omi náà tó sọ púpọ̀ ọkọ̀ kankan lé nílé olè jẹ́ fún un. àlọ́ sàdúà olóògbé lásán náà. ìbára mi sọ̀rọ̀ wá àti náà sọ pé ìṣẹ́ bá ti ké kúrò ní ọkọ̀ tó bá lè ṣe rẹ̀. ọ̀gẹ̀ láti dá ẹ̀fẹ̀ àbí ẹ̀fọ́ ilé ìlú yá pọ̀ kò pé káwọn ìjà lọ́mọ bá yẹn gbélé torí kọ́ da ọ̀rọ̀ ti dépè mo rò pé yé kọlọ parí lónìí ni kò gbọdọ̀ lọ dà o kí láti ẹ̀kọ́ kan lè ti dáadáa yìí kúlẹ̀ ní báyìí wọ́n dá sí fún ẹ̀kọ́ ńlẹ̀ nípa àbẹ́ wọn kọ̀ kan lélẹ̀ yìí wọ́n ní wọn máa kọ ẹ parẹ́ lónìí ni mọ́tò ọ̀dà lẹ́bi tó fẹ́ parí pété olùdí ń kó àròkò ránṣẹ́ sáwọn èèyàn ni òfin kò wí ránṣẹ́ máwùlẹ̀ pàròkò má kò má pàròkò má kò má kọ̀ kẹ́kẹ́ sára lé rẹ̀ náà lẹ́sẹ̀ ní sẹ́lẹ̀ omi kópa àlùjẹ̀nu sí gbogbo lé ẹlòmí tẹ́ bá lọ rẹ̀ yàrá rẹ̀ gbogbo orí mẹ́rẹ̀ ní yàrá náà kópa àwọn àlùjẹ̀nu. wọn á láàbà ní babaláwo náà má lọ mọ dáńgá yá yòrò kọ yá yòrò àkọkà bí ìlú sàdádà bí ìlú wàhálà bí ìlú fìtínà bí ìlú gbogbo àwọn bílù bílù bílù bílù má lọ sọmọ lé ẹ. tó eléyìí túmọ̀ sí kíkẹ́ parẹ́ lónìí kúkú dọ̀là o tí ọba lọ kú pẹ̀lú gbogbo bílù bílù à wọ́n á fi lu láì jẹ́ ní kàrí. torí ti eléyìí jẹ́ báwo. tó wọ́n ti tẹ́kọ̀ọ́ fún sàmìlì. ọlọ́ọ̀lẹ́dà ọwọ́ àti lóògùn. wípé ń fi yọ jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ báwọn èèyàn ní òun náà nìkan pa wọn. lọ́kùnrin olówó àpòtò láàrin kan sáyẹ̀wò lọ́sọ̀rọ̀ àìsàn láàrin taba àyíkú ìnáwó owó ìnáwó ọ̀rọ̀ ẹ̀ para yín ẹ̀ para yín. kótó dìgbà yẹn alẹ́nu ló dá sẹ́ta èèyàn àádọ́rin nínú àwọn èèyàn rẹ̀ ẹni tó wò kọ́ pẹ́ jù wọ́n ní má jù wọ́n lóye jù pé ìkọ̀ náà ẹni ọlọ́run wọ́n ní. ọwọ́ akó wọn lọ sí ẹni ọgọ́rùn-ún sọ. ìbùnú ìpá òun sọ ìwáyà kan onígbà tí wọ́n dé bẹ́ẹ̀. bí a sára ní musa ti bọ́ síwájú bí ẹ̀sìn yóò tó gbó àwọn èèyàn yóò rí ma gbogbo wọn forí fọlọ́ musa àwọn òkúta sọ pé àwọn èèyàn yẹn náà gbọ́ àwọn òkúta mi sọ pé wọn gbọ́ bí wọ́n ti gbọ́ gbọ́ òkú yé wa wọ́n ní wọ́n bọ́. ìgbọ́n tó tẹ̀lé sáré mi ló lọ fún ọpọlọpọ báyìí. àwọn ni wọ́n ní ọpọlọpọ àwọn lè sà nínú ẹ̀sà wọ́n á sọ pé kúrò lọ́sọ̀ are we not all here kúrò lọ́sọ̀ kó o lè sọ ẹni tọ́nà ń bá bọ̀rọ̀ lè gbà torí lásán mi nà lẹ́kàá. àtìgbà náà mọ́ ọ́ lọ́kọ̀. náà lè sọ ọgbọ́n bọ́lọ̀ sọ ọdún sọ ọgbọ́n sọ wà wa á abẹ́rẹ́ ìfọ́ tó àgbà ti ń gbòdò dédé. wọ́n ní torí kéka àwọn ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba gbọ̀n wọn jù. oníkàlùkù wọn ti dàkú lọ́ba dáadáa. rẹ̀ lànà tó ń ta tó bá wù ọ́ bá ti pa wá àrùn tẹ́lẹ̀ pa ọba fi mú wọn wa wọ́n fi ó ní pé láàrin wọn lẹ́yìn lẹ́yìn làákà yìí wọ́n lẹ́yìn lórí yín pé ò tún fún wọn láti fi ọ̀tọ̀ ti ń kẹ́ fún dáàbò

Igi àwọn ẹni bá ti forí balẹ̀ fún bíbélì lè màálù títú bá àwọn ẹni kọ́ para wọn lọ́kọ́ lo àwọn ẹ̀ para wọn. wọ́n ní àwọn ẹni tí wọ́n ti kékeré rí àwọn láàpá. yóò ṣe bí ìwáyà kan ti ṣe wá lọ́nà àwọn àkọ́jọ sí ìta wípé wọ́n wá jẹra wọn lọ́gbọ̀gba títí gbogbo àwọn ẹni tó wọ́n wá pọ̀ ẹ̀ para wọ́n ní tùmọ̀ rẹ̀ ṣe. ẹni tí ò sí ògbédèdè màálù fún ọ̀pá àwọn tó sì ògbédèdè màálù. ìgbà tó sì jẹ́ ike àwọn tó sì ògbédèdè màálù àtẹ́ni tí ò sí ògbédèdè màálù màlẹ́bí jọ ni wọ́n. nǹkan tó náà jọ ni wọ́n. kó o lẹ́sẹ̀ tẹ́ sílẹ̀ jẹ́ mọ̀ pa bàbá jẹ́ mọ̀ pa ọmọ jẹ́ mọ̀ pẹ̀sán jẹ́ mọ̀ pa kúrò. wọ́n nígbà tí lọ́jọ́ yẹn máa ọlọ́run ọba ó kí mímọ̀ tó mọ̀lẹ́bí ti wá ìkàtà náà lọ ní ọkọ̀ kọ́kọ́ parí lọ́pọ̀lọ́ àwọn ẹni tó pa wọn ó sì parí kó lọ́pọ̀lọ́ àwọn ẹni tó pa báyìí ló ti bẹ̀rẹ̀ fún wa wọn ní láàárọ̀ tó ń lásán wọn pààyàn náà seventy thousand bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n máa ń pọ̀ ju ìlú èyí olórí fún kẹ́kẹ́ lọ́wọ́ ṣe màálù ẹni tí ń pọ̀ lù ẹni tó lọ

nígbà tí bàbẹ́ ẹ̀yà ti dẹ́mu sí nínú ọ̀sẹ̀ ìlànà tó yàrá fún pa lé lẹ́yìn náà mo sọ́kọ̀ fún àmọ́ yàtọ̀ sí lé ní ìsinyìí ọkàn báyà létí wọn á nìkọ àti bá wọn báwò. rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ wá kọ́ náà. pé bí ẹ̀kẹ́ wá o bí ẹ̀kẹ́ wá ní nínú ti tẹ̀lé ó ti gbé ìwọ náà ti nà má ìwọ náà ti gba díẹ̀ mi. àbúrò kúrò wá ilé ìtọ́ka nínú àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ rẹ̀. ìṣẹ̀lẹ̀ mi ìjọ náà ló náà ní pé anábì musa rẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ìgbà tó lọ láti lọ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀. musa rẹ̀ ìṣẹ̀lẹ̀ ó náà máa sọ bọ́lọ̀ pé mo fẹ́ rí ọ.

àyíkú ti bọ́ lọ́sọ̀ tọ́lọ̀ ti bá sọ ọ̀rọ̀ fi ẹ̀rí ọ̀rọ̀ ilẹ̀ ó ní wọ́n lọ fúra ẹ̀ hàn nínú fẹ́ẹ́ yọ ọ̀gbà ee kọ̀rọ̀ ńlá ẹlẹ́bi musa ní fúra ẹ̀ hàn nínú fẹ́ẹ́ yọ àwọn olùmọ̀ nípa tó wọ́n ní musa ọ̀tẹ́ lọ ọ̀tẹ́ lọ nípa tó sọ̀rọ̀ yìí tó gbé musa lọ́mọ́ ṣùgbọ́n nítorí ọ̀mà ní wípé àlè ọ̀nà láyé alààyè kan kì í rí ọ̀nà àdúgbò igi kẹ́hìntì dúró dọ́gba kọ́rọ́ náà àti kọ́rọ́ irinṣẹ́ irọ́ náà àti kọ́yọ́ láyé ń bì mọ́ gbogbo ti náà làgbé ìdàgbéyà nípa ti kọ́rọ́ rẹ̀ náà gbogbo náà fi dọ́ọ̀ ọ̀rẹ́ lè sọ wọ́n ní ọlọ́run ní o ò lè rí mi bẹ́ẹ̀ ni máa fi màá lẹ́nu gbèsè pé a kì í rí mi gbèsè pé o ò lè rí mi láéláé lẹ́n ẹ̀dẹ̀mọ̀sẹ̀rì yà lánìẹ dàmásẹ̀rì ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́ni ní pèsè lárúbáwá ó sì láwọn síra nínú síra rẹ̀ ní àfẹ́ṣáà fi tafsir al-Qur'an títí ra ṣe dáa tó ọ̀gbọ̀dọ̀ rà àbí tó ọba ti ma tó méjì kan nítorí pé tíra yẹn àkídà àwọn mọ̀ọ́dẹ́sílà ni bàbá yẹn ti gbà. èdè lábá bẹ́ẹ̀ o àlàyé èdè lábá wa sàkúrà ní tọ́ka tí kò lè nínú ìgbàgbé ìlú ìbẹ̀rẹ̀ àmọ́ àwọn àkídà burúkú ni wọ́n kọ́. òun ní تقليد لبالا حرف نفي ونص حرف نفي ونص صار لبق تالي ودخول حرف نفي ونفي أو حرف نفي حرف نصب ونفي وتأتيك أو أمسوا بكفر وتوفيق igi rárá àbí táwọn ti ń lé nǹkan dínà ni táwọn ti ń lé dínà láíláí igi láńtà rárá ni ó lè rí mi láíláí ìyẹn ni igi láyé àti lọ àfihàn àwọn sọ̀rọ̀tẹ́sílà ti dà níyà mi lọ́dọ̀ àdìsí nàìjíríà ọ̀gbìn náà àrọ̀ lọ ìjọba ìjà fìyà ọ̀gbìn àti ìláyé. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة àwọn ojú kan tutù nígbà pé ní agbèyà olúwa wọn ni wọn máa wò. tọ́ kẹ́là ìnáwó arọ́bìnrin yẹ́wò máa ìdí lọ́la ìṣòro àwọn ọ̀daràn nù. a ní ṣe fún orí olúwa wọn tó ní ìdàgbé àwọn ojú màtí bá wọn lọ́kọ́ àwọn olùwà. lẹ́sẹ̀ ní àṣẹ òṣùnà. wàdìyàdà àwọn tó bá ti dáadáa láyé dáadáa tó pélé bí ọ̀sẹ̀ tí wọn àtàlékún àdókè lálékún nílé inú òòjọ́ lọ. alọ́dà fún náà pélé wọ̀ fún wa wọ́n ti dára tó ga bí wà lẹ́yìn àgbà lọ ní èrò òòjọ́ lọ. tọ́ lá ọlọ́ni ọ̀yàtọ̀ sí ńlá ànábìà náà ọlọ́ni wọlé ayẹtọ̀ mẹ́nàwó abẹ wọlé ayẹtọ̀ mẹ́nàwó abẹ bímá kọ́sẹ́mẹ́ ayé wọ́n wọ́n wọ́n ayé mọ̀mọ́ ẹwọn ló sọlá tó bá kọra ọlọni wàlẹ ìyẹtẹ mẹnáwó abẹdẹ lọba yẹ pé ńlá ó ti túmọ̀ sí abẹdẹ tí ìtumọ̀ abẹdẹ kuma torí ẹ̀kọ́ ya ló ti lá ànábì àtàwà àbìtàwà torí rẹ̀ lọ máa tẹ̀lé àbìbí rẹ̀ níbẹ̀ àbíkà burúkú lẹ́fẹ̀ sàkà. wọ́n á bí ilé ìdílé tẹ́ ọ̀rọ̀ àbẹ́ nìrọ̀ náà ẹ̀ wá dáhùn. à ee tẹ́ ọ̀rọ̀ àbẹ́ nìrọ̀ lọ́jọ́ péde. àdéhùn sọ̀rọ̀ wá àdìgún náà wọ́n ti lé. táwọn ọlọ́jọ́ péde àti àwọn oníbẹ̀rẹ̀ ẹ̀rọ ọlọ́jọ́ pé dàbí abẹ́rẹ́ ṣe máa rúdù pa lẹ́yìn ẹsẹ̀ lùbẹ́dẹ̀rù lórí tó bá dàgbà fún un. olùtọ́ kẹrìnlá ṣé ẹ máa ń nira yín lára níbi rírì rárá kò sí nínú pé tún débi lórí. wọ́n ní ṣe sáàrì ìní wọ́n fi wé sáàrì àbí rírì wọ́n fi wé rírì. náà tó kù pa wọn fi gbọ́ lọ́nà tọ́lọ̀ wọn fi wọ́n tùpá ni àbí rírí òtùpá wọn fi wé rírí ọlọ́ rírí ni wọn fi wé rírí o títí pé wọn kọ́ lọ́ọ̀ lóṣù pa ọ́ wọn kò yé wa tọ́ ànábì mọ́tò wa sọ báyìí tọ́ sẹ́wọ́n pé àìsí ìsọ̀rọ̀ láìsí ìdáhùn bọ́ bá rí kọ́ ọ̀rọ̀ tó tó túmọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àmọ́ bọ̀ bá sọ̀rọ̀ wọ́n ní àìsí àìsọ̀rọ̀ dáná àìsí akẹ́sì sọ̀rọ̀ anábì musa ti sọ báyìí ó ti dọ̀ọ́ lórí rẹ̀ ẹ̀yìn ńlọrọ lọ́ba ti gbọ́ èdè sàmà ọ̀ anábì musa ti sọ ó ti dọ̀ọ́ tọ́ ọlọ́ni ó lè rí mi ìyẹn láyé mi wọlé ẹgbẹ́ náà ń lọ sí lẹ́nu jẹ́fẹ̀lì afọ òkúta apáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kò fẹ́yìn sọ́kọ́rọ́ ẹgbẹ́ ara kò fẹ́tọ́ fẹ́tọ́ wọn lókùtà bá tó láyé rẹ̀ tí omi ajẹ́pẹ́ wọn náà lè rí i. mọ̀jáì ó ní òkúta tó lé burúkú mú bí òlé tókùtà lẹ́yìn lé tókùtà òkúta tó lé burúkú òlè tó láti rọlọ̀ táwa ọ̀lẹ́ mọ̀lẹ́gà ìláwa lè tó. فلما تجلى ربه للجبل جعله دكا ní ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wá fi ẹ̀ hàn òkúta yìí tó fi hàn àpáta yìí ọlọ́sọ àpáta ọgbọ́dọ̀ ìlúbọ̀. Ọ̀pọ̀rọ̀ mu lọ́ọ̀lọ́ àyíká wa. Wọ́n bá gbogbo ọjà kú lọ gbaragada. Apákan nínú àwọn onídàgbé wọn ló kú. Ó kú ni, ni, ó ni. Torí pé má ti pẹ̀lú pé tó ni kò kú. Nígbà kú dáadáa dé. ọ na ògo ni fún ọlọ́run tó kótó ìlẹ́ka mo túbá ọ̀nà ọ̀wọ́ lónìí mo mi èmi là kọ́kọ́ ẹjọ́ gbà bọ́ lóbi tó fẹ́ àlè lọ́lọ́ láyé ẹ̀rọ pé ẹ̀ experimental work ó bá dé pé tí ó lọ. ó lè ní àbùkù قرآن محمد صلى الله عليه وسلم في حجابه النور من رواية حجابه النار لو كتبه لأحرق سبحات وجهه ما انتهى إليه بصره من خلقه هذه البخاري في مسلم البخاري wọ́n ní kí ló dé káàkiri rọ́lọ̀ láyé wọ́n ní torí pé gàgá gàgá ojú ìmọ̀lẹ̀ nínú ìwà àyàfi náà ni tọ́lọ̀ bá ti lè ti àfihàn rẹ̀ gbogbo tí ìmọ̀lẹ̀ ẹyin tó ọlọ́run bá ti ara rẹ̀ lóṣù náà tẹ̀sí sáfùlà rò tábà tọ́lọ̀ wọn bá tó bá fi lè ti gàgà ojú rẹ̀ ìgbẹ́ ẹ̀láǹbàdé àti ìrún láyé gbogbo alàbá fi ọlọ́run kọjá gbogbo bẹ́ẹ̀ sílé o ilé ìtúndẹ́ nínú àwọn àtẹlẹ tó tẹlẹ láàrin ní musa àyè ìtẹlẹ nínú tẹlẹ tó ti tẹlẹ láàrin ní musa láti tara rẹ kọ́kọ́ olóyè ìgbà arákùnrin kan ó lówó dọdọ láyé àtẹlẹ musa àyè ìtẹlẹ ọwọ́ abima ṣùgbọ́n láwọn ọmọ tọmọ àyà rẹ bí àwọn ní bẹ́ẹ̀ kó ẹni tó dogun rẹ. tó bá fi ti bẹ́ẹ̀ tó bá láì sí ma. àwọn ọmọ ọmọ ìyá rẹ̀ ní wọ́n àwọn òkúrò ti pẹ́ jù láyé àti okú má kú bàbá yìí àwọn ọ̀nà ọmọ má lọ. táwọn òní ara lọ kékeré ló ń bá pa bàbá bàbá ìwáyà kan rárá ọwọ́ lọ síwájú bàtílẹ̀ wa ń bá gbogbo yẹn bá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rọ̀ àmì mọ́ra wọn lágbájá àmẹ̀dùn tó là ní. òtítọ́ tó tó ti ṣe pupa. àwọn ọmọ ìsírẹ́lì àwọn tó pa ní wọn wá ní. iṣẹ́ àwọn àgbàgbà bíi yìí ẹnu tà lè gbèsè náà. kí a ti léèrè kí ni ká ẹ ẹ̀ sẹ́ni tó bá mọ ẹni tó pa arákùnrin kọ́dà kọ́jà ti mọ kọ́dà láyé fún mi kálukú gbẹ̀mí lọ ẹni tó kọ́ ọ̀tọ̀ gbàdá lẹ́nu ká ní wọ́n mú bá fi ọ̀rọ̀ anáàlú mú sàárè ìṣẹ̀lẹ̀ ọ̀ wá fi ọ̀rọ̀ ó sì fi ọ̀rọ̀ ọ̀gbà dé rẹ̀ ó fi ọ̀rọ̀ ó fi ọ̀rọ̀ ọ̀gbà dé rẹ̀ àmọ́ àwọn èyí táwọn israẹli máa tò ìdè wọn yẹn tí ò bá dé di àbọ̀ yóò ti dé di ọ̀dà jù tí ò bá dé di àbọ̀ yóò ti dé di ọ̀dà jù wọn ní kọ́ bá wọn fi ọlọ́wọ́n bá rẹ̀ ìwà sọ ọlọ́wọ́n bá rẹ̀ ní alẹ́ nìkan ká wá dáhùn ọlọ́ni wọlé ń kọ́ ọ́ lọ́kùnrin ọ̀gbìn yìí. إن الله يأمركم أن تذبحوا البقرة أنا ليس إلى النبي محمد صلى الله عليه وآله وسلم nípa àgbàdá náà ti fún sáfù báwọn ìyá rẹ̀ bọ́lọ̀ ń pa iná ti wíwí apá màlú. wọ́n pa ẹ̀ àmì tọ́pa kálíbà àwọn náà tó kù. àníkọ́ bá wa bí ọlọ́wọ́ bá rẹ̀ lé gbogbo àti ẹ̀ tọ́pa ẹ̀ fún wa. gbogbo ní wọn abọ́ ọjọ́ rẹ̀ ọwọ́ àgbà tó máa lò lórí kápá ọlù àtẹ̀tẹ̀ àkókò náà àkókò ọfẹ́ máa mú àtẹ̀tẹ̀ ọfẹ́ máa fúláṣí àwọn ọfẹ́ máa fúláṣí àwọn ọfẹ́ máa fúláṣí yẹn á wọ́n mú táyọ̀ ọ̀gbọ̀n wọn rẹ̀ àníkọ́ ọba akéèrè pé káwọ́ pààyàn ọwọ́ àlọ́lọ́ ní kápá màálù báwò láti pààyàn ó ti kápá màálù. Náà, ànábì Mùsá àrè ìṣẹ̀lẹ̀ àwọn ànábì ọlọ́run ìbí mọ̀ bẹ́ẹ̀ ṣáṣẹ̀ lè rìn lọ́dún wọn lánàá lòun láwọn bí àti báwọn bí ó yẹ kó láyé àwọn ilé ìtọ́jà gbogbo àwọn àtàlẹ́ máa ní sùúrù ọ̀rẹ́ àwọn olùdílẹ́rìn àwọn olùdílẹ́rìn ó ní mọ̀ sáájú ọlọ́run kọ́lọ̀ náà ti tẹ̀mí lọ́kàn nínú àwọn aláìmọ̀tọ́ adẹ́pọ̀ àwọn ẹni tí máa sáwàdà tí máa tẹ̀fẹ̀ kí ni wọ́n aláìmọ̀tọ́ wọ́n á lé ní tíátà lóṣù tó ọ̀gbìn abẹ́rẹ́ ìgbàgbọ́ òtún mọ́tò àkókò ọ̀fẹ́ aláìmọ̀tọ́ ni tá a pàṣẹ kí lọ́ọ́ da nù rọ gbogbo àwọn eré tíátà kò lè sùn àbí kéèyàn parọ́ torí gbogbo ẹ̀ náà orí lọ́wọ́ náà lé orí lọ́wọ́ náà lé irọ́ náà ló sì bá lò. tó ìbùdó àfẹ́ ọ̀gbìn ọ̀wọ́ àwọn àdúrà ó ní tó bá jẹ́ kí àwọn èèyàn yìí bá lórí lọ́wọ́ bá gbọ́rọ̀ gbàdúrà ti ní ìnáwó ọ̀rẹ́ múrò pàṣẹ ìbáṣọ náà mọ̀ ọlọ́pàá ayé láti ẹ̀rí kẹfà màálù kán ẹ̀mí lẹ́yìn nínú sẹ̀ríyà wọ́n pè ní nẹ́kẹ̀rọ̀ tó ń bí èsì ẹ̀ẹ́fì ìdìbà ẹ̀yìn ẹ̀mọ̀tòwá màálù kán gbogbo màálù tó ń bá pa wọn ti tẹ̀ láti ọ̀nà kọ́dà tó ti pépé tẹ́ ń jábọ́ ìyá rẹ̀ wọ́n pa ó ti tó tọ́lọ̀ ابن عباس نشدده فشدد الله عليه ọmọ lele Ọlọ́run ti máa wọn ti gba owó ọ̀rọ̀ yìí náà wá láti ìgbà kọfẹsẹ rẹ ìgbà kọfẹsẹ rẹ lẹni kọlọ tani Abdullahi ibn Abbas ọmọ yẹn wá wá ní. wọn náà ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ àkọ́kọ́ lò má lè o Ọlọ́run bá ní tó ṣe kẹsàn má lè o lọ́wọ́ bá ti lé láti ọgbọ lágbọtá yìí o torí tí wọn bá lo iṣẹ́ ìgbọ́dẹ̀dẹ̀ ọlọ́wọ́ gbọ́dẹ̀dẹ̀ mọ ọlọ́wọ́ ọlọ́wọ́ àmọ́. tọ́ bàbá fún ọgbọ́n fún ọgbà wọn ni ó dọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ lẹ́sẹ̀ ìwé yẹn lẹ́nu ọ̀rọ̀ àbí tó bá kúlú wa rẹ̀ kọ́tà láì fún wa wọn lè kó dáná lè ti kẹta pa. abẹ́rẹ́ kàgbà ọ̀rẹ́ ni ó lè tẹ̀lé láyé ìdí náà àbí òye wa nígbà tí wọ́n á kéré yìí wọ́n ní ọjọ́ irú oṣù wo la lè fi sàlọ̀ àlá nígbà pé omi gbogbo oṣù máa ti dùn ẹ ẹ sàlàyé omi fún akóyè wa omi omi pọ̀ ọ̀kẹ́ ọwọ́ àrùn tí omi ti mílíkì pàṣẹ ọwọ́ àrùn tí omi tó rọrùn kàṣẹ gírísì ọ̀gbọ́dọ̀ kàṣẹ tí ìyá ọgbọ́dọ̀ jáde títọ́ ọgbọ́dọ̀ kẹ́sì. ẹ sàlàyé rẹ̀ kó yé wa kò sí ìyé wa tó. omi yẹn gbàgbé bá ti máa gbé lọ títí tí omi gbé tó fà ó. ọgbọ́dọ̀ tí omi tó tó rọ̀ lórí páàlù tó tó dàbí lọ́jọ́ lẹ́yìn tó bá dúró omi lórí tó tó dàlú alásẹ̀lẹ̀ à ń bẹ̀rẹ̀ ọkọ̀ ọmọ burú àwọn aṣojú náà. A ah, tó bá kọ páànù tó tó wọ́n gbọ́dọ̀ jẹ́ wẹ̀ fi ọ̀hán òórùn páànù ìbẹ́ náà ń kéde rẹ̀ yà ọ̀hán òórùn páànù hmm. òtù gbọ́dọ̀ jẹ́ omi eléyìí tó fi pé èéfín èéfín náà ti ẹja ó ti sọ sílẹ̀ omi jẹ́ ẹgbẹ́ kalẹ̀ tí èsì ti wọ́n náà ìfọwọ́dọ̀ jẹ́ tí èsì bá wà wọnú rẹ̀ tí ń dín kọ̀kọ̀ kò tí náà fi gbà náà. wọ́n ló pélé lè gbogbo àti mọ̀ òtúgbà tó lè lè nínú ìfikẹ́ni kan sọ pé gbogbo béèrè ìjọba ni ẹni pè ẹni béèrè wa di púpọ̀ wọ́n á di báwọn béèrè rọ́bìṣ nọ́ọ̀sẹ̀ wọ́n béèrè ráta. kan sọ pé wọ́n mà lọ́wọ́ tó náà kọ́kọ́ ní ká tó kọ́ ó ẹ wọ́n mà ká máa kọ́ tó tó fi mú ni àbí kíní kan wọ́n kà pàbó. jẹ́jẹ́ ló jẹ́jẹ́ ló wà tò ẹni tó bá pè ìbéèrè gidi ló ń bá pè kò sáyé lẹ́yìn sáyé lẹ́yìn ìbéèrè gidi lè kò sáyé lẹ́yìn sábà pé dẹ́gbẹ́dú ìgbà míì èkó ti dá ló ti rọ̀ àwọn àlọ́ àkọ́bí ẹ̀dá máa ti hà tọ́ wọ́n bá tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìdí wọn wọ́n ní wọn kọ́ náà fún gàdá yìí wọ́n àpá níwò gan ní ká pa ká lọ́wọ́ فقال إنه يقول إنها بقرة لا فارغ ولا بكر oríkèéjì màálù tó dàgbà kéjì kó tètè gbé ọ̀dàgbà kò kéré lọ́ọ̀ àwọn arúgbẹ́gbẹ́ láàrin ètò ìbẹ́ láàrin láàrin ètò dàgbà kéjì kó kéré lọ́kàn àdúgbò náà tó ń bá wọ ẹni tètè sọ́nà níbi ẹ̀sìn o fún ọ̀dọ́gbọ́n. قال العلماء ربنا يبين لنا ما هو الله فاطلع قلوبها الى الله في قرار قرار هو الاتفاقي قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين قال لي الله تسير مالوية الا هو يلو لكن يلو مالوية يسوع يلو لا لا يلو فوقي باقي باقع اللوم تقيم إيه ايه أبقى يسمى تسر الناظرين قلت مرة شاهد لك يوم أشمعني طبعا تقول لما أصبحوا آه قالوا له لا لا أبقى تابعوا لي يلو يمكن لا يوم ينو يشوفوا له تابعوا لي يلو يمكن يشوفوا له قالوا لعلنا ربك يبين لنا ما هي إن البقرة تجارى عليه وإلا إن شاء الله لمهتدون فأقولها لحرم أتوكيت وأتوكيت فإذا الله في داري كما قلت له قال إنه يقول إنها بقرة أيوة، كان من ذلك ما في الأرض آه، يقول الإسلام ما في الأرض يقول الإسلام dábàá fún wá bí lórí ọ̀rọ̀ ọmọdé lẹ́sìn ìgbà àmọ́ tó ń dá wọn lóun náà wọ́n ní ọlọ́sọ̀ tó máa lóun lọ lábẹ́ lóun lọ́sọ̀ bí irun pa yé ti máa lóun yẹ pẹ́rẹ́ kí orun kí orun kó ewé ìwọ́n kọjá orun kó ọba nínú àwọn màlúù. wọ́n lọ sí sikẹ́lì hàn yé ti bá wọn kan ní ìkókò. mùsàlùmá ọ̀la lára wọn ọ̀nà ilé kókó àbí òye wa ọ̀ ọ̀ láti yẹ kẹ̀kẹ́ ìhà kọ́nà mi ò lù kọ́nà rẹ̀ yẹn lò tó kì tí ò ní nínú. yóò ní wọn bá wọn. ọ̀ọ́lẹ̀ ṣẹ̀bẹ̀rẹ̀ ọ́ wọ́n wáyé ọ̀tẹ̀tẹ̀ wa mú òdòdó wa mi. bàtà bàtà ó ha ọmọ àti ọmọ àti àti wọ́n ní wọ́n wá màálù yìí ní gbogbo orílẹ̀-èdè wọn wọ̀. ọ̀dọ́ ẹ̀nìkan wọn ti ọmọ rẹ̀ kájú máa gbọ́dọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu wọ́n ló tó fún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. àbí màálù kan náà wọ́n wọ́n ti dáadáa fún wọn. bá àwọn dọ́dọ̀ á lé màálù rẹ̀ òkú ní ìlà yìí òun náà láàyè. wọ́n máa ní kò sí ìta. à á rẹ̀ gbé màálù lọ bá fún wọ́n ní kíkà san owó rẹ̀ kan lódiwọ̀n wúwo rẹ̀ ní góòlù ó ní ìgbà àwọn ìbẹ̀rẹ̀ títí tó fi pé ìlọ́po mẹ́wàá ìlọ́po mẹ́wàá wúwo rẹ̀ ló kó sí bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́run ní wọ́n mú apá kan nínú màálù rẹ̀ fún mi náà wò. àwọn olùmọ̀lẹ́ bá jọ pé wọ́n ní sáré àwọn kálí òkun rẹ̀ èyí òkú olóògbé ọlọ́run ní wọ́n ní. lọ́kùnrin náà fún ikú owó bíbá ọ̀hún là ọlọ́run ní wọ́n apá kan nínú rẹ̀ bímọ. sẹ́dá lè fẹ́ fi fún àwọn ọmọ òkú. òyìnbí ayé fi tààdínlọ́gbọ̀n tààdínlọ́ ọlọ́run ní wọ́n ti lókun yẹn ọlọ́run bá ń fi àmì rẹ̀ rẹ̀ fẹ́ẹ́ kálọ́pọ̀ làgbẹ̀dá ni ó ti tuntun pa ẹ̀gbọ́n tá a rí kọ́ ọ́nà pé a gbọ́dọ̀ máa ṣe kókó lórí tí ọ̀pá nínú kókó kálọ́bà àpapọ̀dá kálọ́bà àpapọ̀dá bẹ́ẹ̀ náà lè sọ àdínà dínà yìí ọ̀lẹ́ ní ìṣe àdínà dínà àhàdùn èyí àgbàdàbẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ̀ ẹnì kan nípa owó ìlú mẹ́sì àti kẹ́kẹ́ ìgbòrí rẹ̀. lẹ́nu ẹ̀sìn mọ̀fẹ́tì wa látòkè oníkòkòtò wa ó lè wà lóṣù àmọ́ kò gbọdọ̀ tayọ kókó tẹ̀. ẹnì kan wá ló kòkòtò bí ẹ̀kọ́ kú. adéjúná abéèkó abéèkó adéjúná alábẹ̀rẹ̀kẹ̀ alábẹ̀rẹ̀kẹ̀ aláwọ̀ká fún. àdàbí ọ̀sán ọlọ́ àdìsẹ́lẹ̀ pa láti máa ń láti gbogbo àlùwàlá nínú ìlú àyàkà láti gbogbo sọlá káwọn wá rún pákó lórí sọlá ti gbọ́ àtẹ̀sí nìyẹn aláhọ̀ọ́ká fún nìyẹn alátẹ̀bóró alátẹ̀ríire lẹ́yìn ṣẹṣẹ́ ẹni fún lèlè gbogbo pé tó bá mẹ́tì lè yẹ ẹ̀sán padà kó yẹ ẹ̀sán ọ̀sẹ̀ kù ó ti tán wọ́n ní sẹ́dẹ̀ẹ́dì kan tó fi kó kó ìgbé eléyìí pàtàkì láwọn ìfọ̀. bákan ndị nínú tí àtúntàlá rẹ̀ kọ́ fún nínú ìtàkùnjẹ ayé àtẹ̀lẹ́ Musa àrẹ ìṣẹ̀lẹ̀ ó lè ní báyìí lọ́wọ́ Musa àrẹ ìṣẹ̀lẹ̀ ó ń sọ láti máa ta yìí láti tó máa ń bà mí àti tó jù láyé láyé a wà ní lẹ́nu sábà ní ìlú nìkẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba wa bí oṣù wípé kò fi ìmọ̀ ìdíjọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀sẹ̀ kalọ́ náà ọwọ́ ọlọ́run ọba tó láti sọ mẹ́. àwọn ọmọ ìsírẹ́lì wọ́n ní musa àti gbọ́dọ̀. yéésù musa ló dá nàbí musa mi irọ́ wọn ti pa irọ́ ni wọn ti pa. sàyíǹsì tuntun rẹ̀ yìí tọ́jú àgbà nínú àwọn ọmọ ẹgbẹ́ wo abdullahi bin abdul ọdún yẹn wọn wà ẹ̀fọ́ ẹ̀. sàyíǹsì tuntun rẹ̀ yìí tọ́jú àgbà nínú àwọn ọmọ ẹgbẹ́ wo abdullahi bin abdul ọdún yẹn wọn wà ẹ̀fọ́ ẹ̀. ọkọ fíìmù àgbà ọkọ ọkọ fíìmù àgbà lọ́dọ̀ wípé no àlùkìkárí ọmọ nǹkan ọ̀kan wípé musa tọrọ tó àti kéde kọjá ọkọ yíyá tó musa tó lọ rẹ táwọn ọmọ israẹli yíyá àgbà tó ní kẹsàn-án àdúgbò wọn irọ́ lọ́tọ́ lọ́pàá lọ́wọ́ bùkárì àgbà náà yọ̀ wọ́n nìyí. ṣe irọ́ lọ́tọ́ náà pa gbogbo káàkiri lọ́tọ́ náà. ìrìn abáàlì ni òwe ìfẹ́ká ọ̀pọ̀ ọ̀rọ̀ wá fún arábìnrin na ìṣòwò àdìsẹ́nà. ó ló ń dára ní ìsọ̀ ike ló ń sáà dé sọ́kàn ṣe bá láàrin àwọn ọmọ ti ayé tó ní nínú àwọn. bàbá bá lè wù bá ọba ní فعتب الله عليه الله قد بعد من مكافئ ورزقهم ويرزقهم nínú ìjókòó fi màtí sọ́dọ̀ lọ. ọlọ́wọ́ bá wá ránṣẹ́ lánàá ní musa ike mo ní ẹrú ọlọ́wọ́ pẹ̀lú kájà ẹni tó ní májọ lọ nígbà níbi tó kù níbi ìpàdé. ẹlẹ́bi musa wa ni tọ́ ìwọ náà kó o ní ṣe ìrìnà kóó. ọlọ́wọ́ bàbá ni wàá mú ẹja ni wàá fẹja kan wàá fi sínú àwọn ọwọ́ abẹ́rẹ́ sí ní rìn àjò àti wá àtẹ̀yàn kan ìdíjáde abá ti sọ̀nù mọ́ ọ lọ́wọ́ ibẹ̀ ló ti bẹ̀rù wa yẹn pàdé ibi tẹ́ ta bá ti sọ ọ̀nà wọn lọ́wọ́ ibẹ̀ ló ti bẹ̀rù wa pàdé musa bá dùn lọ́wọ́ ẹja ọ̀sọ̀ táwọn àtọ̀hún àti yóò ṣà ebi nùnú ta ló nà padà sí ànáni ọlọ́ wọ́n bá tẹ̀lé ra wọn wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n rìnrìn obìnrin wọn bá tẹ̀lé àpàtàkà musa àti yóò ṣà wọn kó lílá gbàdá oorun gbé wọn lọ láì ní ẹja ti rápálá kó nínú àwọn ọ̀rọ̀ rápálá kó nínú àwọn ó mú ọ̀nà kan ó sì wọnú òkun ìgbà tí wọ́n ti yóò jà débi nínú ọ̀rẹ́ dáná ìgbà tí kòkòrò bá rẹ̀ lùtà bí ẹ já inú ọ̀rẹ́ bàbá ìrẹ́ dáná ọgbẹ̀rún lọ ọ̀sẹ̀ ló ní èdè alẹ́nu mọ́tò ọ̀dẹ́ mi gba ẹ̀ fún mi náà. wọ́n bá wá ní bá mi fẹ́ já káàdì ẹja jẹ. bá mi mẹ́ja ẹja jẹ. ọlọ́ni bàlẹ́ mi máa fẹ́ lọ́kọ́ mẹ́tì máa fi ní bá. nígbà wọn lè tó fún mi ti pàdé yẹn láti ya ewu tó wọ́n bá wọ́n gbàgbé ẹja wọn sílẹ̀ wọ́n ẹja ti rápálákò náà wọ́n ti lọ. yóò já òtítí sẹ́bà náà ti mú sáà. فاتخذ سبيله في البحر سربا أجامنا أوانا وبقنا سنو كنتين فلما جاوز قال لا قال قد قدار يتولى الصفيوبا تجروا قدي قد قدار قال لفتاه نزار فقمة لن آتنا غداءنا فلك جوا لقد لقينا في سفرنا هذا قبلا آه قل واقف lórí ìrìnàjò abá pàdé lórí ìrìnàjò àwọn olùmọ̀ nípa tó ṣe wọ́n ní ló sọ ọ̀mà rẹ̀ títí tó fi kọjá bí lọ́nà ti ní ọ̀fẹ́ wò ọlọ́run fún lágbára rẹ̀ títí tó fi débẹ̀ ọ̀mà nígbà tó ti táyọ̀ ọbẹ̀ bẹ̀rẹ̀ torí kó ń ṣe kọjá ní òkè ọlọ́run sọ pé ibi ibi tá a ti rẹjà náà la wà yìí ibẹ̀ náà la ti dé gbọ́dọ̀ fọ ó túmọ̀ sí kọ́ ọmọ kúnu ìbẹ̀rẹ̀ abọ́ ni o yéé sòfin abọ́ tá a bá fi ma tí ọba mọ̀rọ̀ sọ àbọ̀ mọ̀rọ̀ sọ ọmọ kúnu ọyẹ ká bá wù. kọ́mọ kákọ́rọ̀ ẹ̀ mẹ́ nítorí pé ìbẹ̀rẹ̀ ọgbọ́n oníkàlùsọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ lọ́yọ̀ lúndù lọ́yà tẹ̀pẹ̀ yẹn lẹ́fẹ̀rẹ̀ mú àwọn ọmọ gbọ́dọ̀ láyà láti lè sọ̀rọ̀ ẹ má ma kó àwọn ọmọ láyà díẹ̀ ajọ kó àwọn ọmọ níbi báyìí sọrọ ara àtàlọ náà máa bá sọ̀rọ̀. arákùnrin tó bá ti kọ bá musa ibi náà ni ọba tó òṣùwọ̀n bá wọn tayọ ọbẹ̀ láàrẹ̀ bẹ̀rẹ̀ tọ́ ìgbà yìí wà lọ́mọ́ àtọ̀rọ̀ yóò gbà ọ̀là àwọn iná sọ́kọ̀rọ̀ ní rẹ̀ gbàgbà إلا مبعد ويجازل وما أنزانيه إلا الشيطان الأسبوع إن فقالوا لهم مبعد الشيطان بالجنان إلى واتخذ سبيله في البحر عجبا إلا يعلم الشيطان قد حكمه yẹn tó lọ gbàgbé rẹ lẹgbàdà èyí mú dáadáa ìdájọ rábàlà wọ òkú padà ọjà nílẹ̀ ló fẹ́ dájú òkú padà. ẹlẹ́sìn musa ni mẹ́ta ọ̀rẹ́ bẹ̀rẹ̀ kẹ́mẹ́ ọ̀hún náà dábẹ́ ó ní táwọn agbára ọlọ́run ti yé mi kí mi tẹ́tà bá ti sọnù ìbẹ̀ náà láti bá ẹrú yìí pàdé. tọ́ nígbà tó sọ bẹ́ẹ̀ anábì musa àlè ìsìlẹ̀m fàrìsẹ́tà àlẹ́ àdáyé ni màá fọ́fọ́fọ́ àwọn méjèèjì bá tún padà sẹ́yìn. wọ́n wá ń sọ ojú ẹ̀sẹ̀ wọn gbogbo sábà tẹ́lẹ̀ wọ́n tún padà wọ́n padà wọ́n padà títí wọ́n fi débi òkúta yẹn. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما wọn wá fi ẹrú ọlọ́run bá tó pàdé nígbà wọn ti di àpáta tó ti ti dàgbà yẹn wọn bá fẹ́ tó da kọ̀bùrà wọn náà ní alùpùpù kárẹ́ lè gbẹ́dà ẹni tó ti kọ́ lọ́wọ́ bá fẹ́ ó sì kọ́ níwà ọ̀rẹ́ lọ́gbọ̀n mùsà lẹ́gbọ̀n mùsà wà sọ fún ọbẹ̀ fìlà rẹ̀ lè fi òkè tó ọbẹ̀ pàpọ̀ ó ní hàn ẹ̀sì ọ̀. على أن تعلمني مما علمت رشدا تابع في التدريس تلك ربا قومي ربا وجوانا أما تلو قومي ẹwẹ kọlẹ ìmọ̀ bọ́yá ń bà kí n tẹ̀lé láti kọ́ díẹ̀ ní sọ́nà ọ̀dùnmá yẹn. sẹ́wọ̀n pé ló ń dábẹ́nu jákèjì nípa kó sọ pé èmi ní kéde èmi ni mo mọ̀ ní ọlọ́run á fẹ́ fi yé e. ibi wọ̀ fún kọ̀kú lè lè ẹ̀mí àlè tọ́ba jẹ́ bẹ̀rẹ̀ lọ́lọ́ bá nàá lùdà wá fún ìdá àwọn àmọ̀ kankan fún. àwọn àmọ̀ kankan lọ́lọ́ ti àmọ̀ kankan wà láàyè ọlọ́run bá nìkan kálọ̀ kí à ń sàn ìgbésí ayé wa. nítorí pé ń yẹn ẹlòmíràn máa wò pé màá sẹ́kítà tó ń kàn fún ọkọ̀ ti pàṣẹ tó àwọn ọba ọkọjá bara àwọn ẹ̀sẹ̀sáìsì kan òdi àpò ajẹ́rìí kan ọkọjá bara ẹ̀sẹ̀sáìsì yẹn tọ́pọ̀ tó mọ̀ nípa ọmọ àìmọye tó gbà wíyà nípa tó gbọ̀. àìmọye tó gbà wíyà nípa kí ìbéèrè tó kéré báyìí tó máa fi yọ̀mọ̀ gbani. torí ẹ̀ ni mo ti sọ nípa àwọn olùmọ̀ wa sọ fún wa wọ́n tó bá ké sí láti òkèèrè wọn lè túmọ̀ rẹ̀ ní pé ọjà láti dákẹ́ ọjà láti dákẹ́ kọ̀ yẹn tó gbogbo ọjọ́ ayé rẹ̀ ó tún máa wá mẹ́rẹ̀. eléyìí ò túmọ̀ sí pé tí wọ́n bá wá gba lúwẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ máa fojú kéré rẹ̀ pé ó náà ti pọ̀ báyìí alólòdò ni wọ́n kọ́ ọ̀gbá di kankan yìí. wọ́n ní wẹ́ẹ̀ ní olùwọ́ gbà yìí láti dárí wọ́n lẹ́nu

àti ìmọ̀ kankan tẹ́lẹ̀ àti ìmọ̀ kankan tẹ́lẹ̀ nítorí pé sáàmù ó kéré lẹ́sẹ̀ sáàmù ọlọ́run wa ní yé sáàmù ní sẹ́ẹ̀sì tó kù máa fi máa fi máa ń ṣe wá lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn olùkọ́ mi wà ńgbà tó ti gba phd àbọ̀pá professorship lọ́pọ̀lọpọ̀ ti ní má títí àwọn ọmọ tó kọ́ àti wa You want to show me your are educated, Okay, I will show you. Give it to. I don't know to you. Well, Banza sọ fà pẹ́lú mi fọ́mà, kò sí ẹ̀dẹ̀ wúlò pẹ́lú mi fọ́mà. Bá a tó ti kó kò ní wúlò fọ́mà rẹ̀, ó ló ti wúlò pẹ́lú. Torí ti ilé, àwọn àwọn ẹ̀rí tá a gbà láyè kò búrò, àmọ́ àwa gbọ́dọ̀ ràn lọ́wọ́. Bọ́jà dígírì náà lọ gbà, ràn lọ́wọ́. Nítorí kò lè bára rẹ̀ lágbàá mi àwọn ọmọ tí ò ẹ senior secondary school certificate táwọn ṣe ń rí káàkiri wọn rí káàkiri olóògbé ọkọ mẹ́jọ náà orí ẹ mo ní tí mo lè tẹ̀lé ní kẹ́ẹ̀sì kọ́ mi nínú tọ́lọ̀ ọba bìnnà mi. náà nítorí àlẹ́ ìgbésí náà kìí sọ ní kìíta kọ́lẹ̀ ìnẹ́kẹ̀rẹ́ lẹ́sẹ̀ sọ̀bíyà àmẹ́rìyà sọ̀bọ̀ kìí ṣe pé lè kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n òní lè ṣe dúró sẹ́wọ̀n pé wọ́n kó wa láti rí téèyàn máa fi kẹ́kọ̀ọ́ yẹtí pé tọ́lọ̀ máa mú mẹ́tẹ̀lì bá àbí wọ́n kò kíní kan sí èyí tí wọ́n kó kọ̀ mẹ́kọ̀ọ́ fún ọ ikú òsì ní báàmù odolóògì ni lórí pé ètú àti mà wọ́n takora wọn ìmọ̀lẹ́ ni mà òkùnkùn léèdù tó bá lọ kó èkú mu tọkọ lọ́sì kọlọ̀ rẹ bá takó dání ọ̀gbọ̀n ọdún ká gbogbo ìtọ́kọ̀ fáàmù ọ̀dà àti bàbá ti délé lónìí fáwọn ọmọ tí wọn ti dédé ní rẹ̀dà ọlọ dàpọ̀ ilé mi fún nímà ilé yìí bá àrùn kọ gàlù bọ́lá bá ti dé fún wa tó bá tó bá fún wa lálẹ́ tó nà dáná fi dájú ọgbà kó lọ́dọ̀ ó bí ẹ̀sìn kàdá ẹ dàpọ̀ ẹ̀dá fi lè àwọn ọmọ wa gbogbo bàbá wọn máa bẹ lọ́bẹ̀ ẹ̀yin náà ti máa bẹ lọ́bẹ̀ rọ́bì ti dé àwọn ọmọ ẹ̀ ẹ̀yìn mọ̀ náà ìwọ fúnra rẹ̀ rọ́bì ti dé ní rìn bọ́dà tó fi tó yẹ ẹni tí è lọ lé tó fi lọ nùkúlù àmọ́ tí wọ́n dàbí lẹ́kọ̀ọ́ rọ́bì dídí ní ẹ̀yìn ọlọ́run ní sàánù rẹ̀ dájú gbogbo tó ń kọ́ ní ọba àti olórí tí wọn bá ya tó sọ owó tó tó wọn lọ́kọ́ ni aláàánú lọ́lọ́run bá rọ́bì dídí ní ẹ̀yìn. inú dọ́là tó máa fi fún yàrá kọ́ máa tó ra àforíjì lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ̀sẹ̀ ìdíkanímọ̀ kódà gbogbo nǹkan lẹ̀sẹ̀ yá ni tẹ̀sẹ̀ bá ti pọ̀ kò ní da fún yìí gbogbo táwọn èèyàn dáwọ́lé rọrùn tó ń rí ti wà láwọ̀ òsì tó bá fẹ́ yorùbá lẹ́kùn ọmọ ìtura mọ́ ogún ìyá rẹ àti ilé wọ́n ti fi wá ta ló fi hàn wá. wọ́n máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ ó rí kọ́nà ọmọ ẹ̀dá wọn. sọ́kúlù tó sọ̀rọ̀ bí rọrọ̀ bọ́kùn ìnáwó gbàgbọ́ bọ́ọ̀lù. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا nínú tọ́lọ̀ wọn bá tún fi máa ń sínà fúnyà téèyàn fi máa nímà òun náà ní sùúrù ó lè nímà láíláí bọ̀ bá ní sùúrù. èèyàn máa ń pẹ́ lẹ́nu pé èèyàn fẹ́ pọ̀ lọ́wọ́ fi máa ń ta lórí. èèyàn pẹ́ sùúrù sùúrù sùúrù sùúrù aláàánú alọ́lọ́ lórí gbà tí àánú ọlọ́wọ́ bọ́ bá a dé sí i rí bí òsì sí i ló rí bí gbogbo dọ́ọ̀mù ọlọ́run ti dín ọ ní ti yí ní ti yí ní ti yí lọ́ba tán lọ́ba ní wọn náà bá omi tó ń fi ọ̀bá lẹ́jọ́ ọ̀bá lẹ́jọ́ torí ẹ̀ sùúrù kúmọ́ lórí ìwọ̀sí tó bá pàdé ẹjọ́ wa kẹ́kọ̀ọ́ wọ́n fi ìwọ̀sí lọ bàjẹ́ torí kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ yọ bóyá wọn ti pọ̀ báyìí. ọba pípọ̀ ẹ má bínú bàbá akọ náà mo fẹ́ bá mi wá ọbẹ̀ ìṣòro ọlọ́run ti lọ dà á. sẹ́mi kó ní oṣù ò o lórí à ọlọ́run lórí gbọ́dọ̀ kó yé wa ah, torí òun náà ń gbà mí àmẹ́ni tó fẹ́ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n máa ń wò kí ló ní kò sí àbí òyọ ojú kòkòrò kọjá ní máa ń àwọn ọ̀rọ̀ bá jáde kìí ṣe pé kò lè ra ní lọ́pọ̀lọpọ̀. tí wọ́n bá àwọn máa sọ̀rọ̀ burúkú sí ya ni ti ẹ̀ mọ iyì fẹ́ẹ́ wá lọ wá náà lọ wá ká ẹ kù náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ tó lùkọ́ rẹ̀ olùkọ́ náà bá wà ní jẹ́sí mi ẹni máa yẹ wọ́n tí lọ́ọ̀bà pàdé olùkọ́ pẹ̀lú sọ pé ẹ yóò yóò jẹ wọ́n ti sọ máa ti nọ́mbà ah, ó ní à ó sà ó ti máa àbí òye wa ó ti wá fún máa ti nọ́mbà nọ́mbà ti yàn sáà láti jáde kó olú kíláàsì náà ah, ẹ̀dá mo ní fẹ́ ah, máa ti nọ́mbà rẹ̀ bẹ́ẹ̀ mo ní ọ̀ oh, lẹ́kọ̀ọ́ ni máa fẹ́ yẹ ẹ̀dá kòkòrò ìjọ náà <laughs> ẹ̀dá náà. mi sábọ̀ ọmọ bẹ̀rẹ̀ yìí o. mo rí dẹ́gbà tí mo lẹ́gbàá ọmọ tó ẹ fún mo sí àjẹ́ jẹ́ èmi pọ̀. torí tí wọn bá sakọ jìyà wọn á sakọ jìyà kéyìn torí yóò fẹ́ lu ẹrù títí tó ọ̀tẹ̀. torí ẹ̀ ti jẹ́ pé ìwúrú gbọ́dọ̀ kọ̀wé yìí olùkọ́ ní ìtọ́ kọ́ wa ìtọ́ kọ́ wa kò tẹ́tẹ́ dé lòtọ́ tọ́ọ̀bù àti burú bi wọ́n lè ọ́ ti kù wọ́n lè ọ́ ti kù yẹn àlejò wọn ti fi fọ́nmúlà lélẹ̀ ibi tá a bá gba fọ́nlá yìí rìpọ́ọ̀tì lọ́gbọ́dọ̀ dà wọ́n pe rìpọ́ọ̀tì yẹn ní wọ́n pe ní x four ìgbà tó ti sẹ́ yìí títí títí sọ́nà àbò títí títí ní mathematics x seven ló mú jáde ibi tí ti sẹ́ òní ti sẹ́ òní ti sẹ́ òní ti sẹ́ kì fọ́ wọ́n á rẹ̀ rí sẹ́wọ̀n bẹ́ẹ̀ wá pé kó bá gbogbo kíláàsì kó bá gbogbo kíláàsì ẹni tó rẹ́rìn kọ́tọ́ náwó yóò bá náwó ẹ̀ tọ́ka sí àjẹbẹ̀ gbogbo yóò fi f9 mẹ́fà ní tó tẹ̀. ẹ gbọ́dọ̀ ṣe so èèyàn ló náà lè fi gbọ́dọ̀ ti gbé ga jùlọ lónìí. òǹtẹ́tẹ́sì nígbà tó wá ga jùlọ ọmọ jùlọ gbogbo kan ìwọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ah, ẹ ní ìta.

رب حامل فقه إلى من هو أفقه منه ولمن سلايا فيك فإن كنت يجوى òun ló fún wa fọmúlà ọmọlù ọlọ́sìn ní kí wọ́n mọ̀ lò tọ́ba ń múlì lọ́sì jáde tàlẹ́ ní tó fi ẹ̀ka kọ́lá ẹni tó fún wa fọmúlà yìí torí tó náà bá mú fọmúlà yìí wá kó làbájọ olóòtú tó padà pé á ọlọ́ọ̀ba yóò tún bá ọ̀nà lọ́wọ́ ó lè jẹ́ pé sábà di ẹ̀kọ́ tó ní nípa tọ́nà ọba ti yí ọ tí òjò olùkọ́ àtọ̀nà tó ń gbà gbé kalẹ̀ lólùkọ́ yẹn ó fi jà gudugudu fún ọ nígbà tó bá parí kúpe wọ́n gbọ́dọ̀ mú ọ sílẹ̀ nípò ìbò nílẹ̀ sọ̀ra. abẹ́rẹ́ kò ti ṣẹlẹ̀ táwọn ọmọ mi bẹ̀rẹ̀ látàrí kọ́lọ̀ ń kòkun ó tún bẹ̀ kọ́ kọ́rọ̀ rẹ̀ lórí ló bá dékè ní ìlú bẹ́ẹ̀ ní ọ̀la ní sùúrù tí ẹ̀ máa máa ti ọ̀ra rẹ̀ lójú kò lè débi kaka èèyàn lè débi kaka ẹ̀ màá ní mú náà kọ́ ọlọ́sẹ̀dì ọlọ́sẹ̀dì ó pe fáìlì ní mọ̀bù ó mọ̀bù lù fáìlì ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pépé ọ̀rọ̀ fúnadà fúnadà àwọn ọ̀rọ̀ fáìlì mọ̀bù tí bàbá ó ẹ̀ bàbá tó lọ́ bá gbà ẹ̀ lọ́wọ́ lórí sùúrù lórí gbogbo àwọn kẹtọ́ bá pàdé adájọ́ ìlú ọgbà rẹ̀ yìí sẹ́lá fọlọ́ ní ilé sùúrù kéésì kéésì pé kéésìrù náà máa ń tọ́ pamọ́ ìbánu tọ́lọ̀ ti dá wọn mi bí wọ́n mọ ọmọ kan náà wá sílé kí ó lọ́dọ̀ ara ẹ̀ ti gbé abẹ́kọ́ ọmọ yìí ọmọ tó ṣé wọ́n sì lè ṣe sí màá ti sùúrù àtìkò fún bàbá wo ló fi ọ̀fẹ́ lọ́ba ti gbé sá kí lákùlọ̀ bá a sọ pé kò ní lè ṣe bẹ́ẹ̀ ni kò ní lè ṣe ọmọ mélòó ló lè ṣe sùúrù

nílẹ̀ tó máa ń mọ̀yàn lẹ́yìn ó lè ó lè ọkọ̀ débi sọ́fẹ̀ lọ́sẹ̀ tó sí ọmọ haúsá lọ́lọ́ kọ́ ní màdínà lórí kókó náà kọjá sí wọn tó ní wàlúwà yìí tó náà ti náà tó yọ ọ́rẹ́ yìí gbogbo rẹ̀ àkùnrin yìí ní kókó ti parí sí àjì ọlọ́sẹ̀ mo ti di àjì wọn ọba àlejò lọ́la á nípa títí àti wàlúwà náà wá jó yìí nígbà tó rí bẹ́ẹ̀ gá ilé ìtumọ̀ sí náà láti ṣe sùúrù fún kékeré yóò lè ṣe sùúrù fún náà ó túmọ̀ sí pé àwọn kò ká sùúrù báyìí aláàbò mọ́tò ti ṣe sùúrù náà wọ́n lọ wọ́n lọ aláàbò mọ́tò ní wọ́n á ṣe sùúrù rẹ̀ àkọ́ ló ṣe ṣe sùúrù pàṣẹ òbí mọ̀ bá rẹ̀ ní ìsàlẹ̀ ẹ̀kọ́ ìsàlẹ̀ ẹ̀kọ́ rọ̀ ó ní pẹ̀lú bọ́ọ̀lọ̀ wà bá mi lóṣù ní ìsìnkú àwọn ọ̀gbọ́dọ̀ fi mílíọ̀nù kankan òkú tó ti ní mọ́tà láyé rẹ̀ náà. wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ wọ́n bá wọkọ̀ tó omi wọ́n á rìn létí léde omi ọkọ̀ tó omi báyìí wọ́n bá ti wọkọ̀ bí wọkọ̀ tó wọkọ̀ báyìí pé tó lù bá yọ àfi ọyọ ti ọkọ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní sáà ọba yọ wà láàánú kù lára ọkọ̀ tó omi. lọ sẹ́yìn ọgbọ́rọ̀ abẹ́rẹ́ ti sọ̀rọ̀ ẹ̀yin tètè ó ti fa ọ abẹ́rẹ́ tẹ̀ ní bàbá rẹ̀ ìbàdí tó fi títú lẹ́rù tó anábì musa aleyhi sọlá anábì musa ní gbàgbé àjò tó anábì musa wà ní ọ̀pọ̀lọ́ pẹ̀tà oṣù àti ọ̀pọ̀lọ́ sá lókè olùwòsí lára ìgbókòlè kọ́ ara rẹ̀ lọ́ọ̀fẹ́ ká tẹ̀lé wọ́n fún un wọ́n lè jẹ́ sẹ́yìn ẹ̀ ń ra ọ́ọ̀. قال ألم اقل انك لن تستطيع معي سيدي فتاة يوه من كفو ودي تي عن نبي ولا مبا يوه من كفو يوه من كفو يوه من كفو يوه من كفو يوه من كفو يوه من كفو níta lákòókò yìí ọgbà fi yìí lò. lọ ọ̀rẹ́ náà tó bá ọ̀rẹ́ ní ìlú máa ń ṣe olùmọ̀tì àjẹmí lórí ìgbàgbé ìgbàgbé yìí. wọ́n náà tó rẹ̀ sẹ́ni ní àmì ọ̀ṣọ́ra wọ́n náà máa ti wàhálà rù náà séèyàn kọjá gbàgbé yìí. ọ̀sọ̀ bẹ́ẹ̀ ọ̀dà kò sí wàhálà máa ń sọ nàkọ̀ wọ́n bá lọ lọ. àti ìlà lọ́kùnrin àwọn wọn bá pàdé ọmọdé kékeré kan wọ́n ní ọ̀là àpàdánù nàìjíríà tó yẹ. Oníṣẹ́ni tí yẹn ọ̀kẹ́ kọ̀ lọ́dọ̀ rí kára ní bàbá yìí. Ọ̀pá ẹ̀mí tí ọ̀dẹ̀ ẹ̀mí tí ọ̀dẹ̀ tẹ̀ lọ ọ̀pá yìí. Bèbè ìrìn náà fi dá ló pa tó fi pa. Ó túmọ̀ sí wá ti mọ̀ ánú gbogbo òfin pé àná tó lè nà. Gbogbo ẹ̀mí tó bá pa ẹ̀ mọ́ kò nà. Làpàdé jẹ́ tẹ́tẹ́ ilé ẹ̀ ń lọ kọ́ra. Á akúndélé ìṣèlú mọ́wù akúndélé sẹ́wọ̀n bá ti ní kò lè dé burú náà ọ̀rọ̀ ẹlẹ́mú akúndélé ìnàkẹ́lẹ́ ti sọ́ọ̀tì àmì àyẹ̀ mọ́bọ́rọ́ bàbá ìfúnra lé mo ti sọ bẹ́ẹ̀ mọ́ àkọ́kọ́ ìṣèlú sọ̀rọ̀ قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا ثم ما تقول لي فقال يا بني هذا يقول لا بد ó tó bá ó ti gbà wá wìlì tó bá bá ń tọ́ làkọ́ bá bá ń tọ́ lọ. حتى إذا أتى يا أهل قرية استطعنا أهلها قال لا تسمى الله بولوها ẹ̀yà aráàlú ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ̀kọ́ wa ló ń jẹ jẹ́ àmì ẹ̀kọ́ wa ló ń bá àwọ̀ ayé ọ̀rọ̀ yé bó o ma wọ́n kọ̀ láti gbà wọ́n lálẹ́ ó jẹ pọ̀ ó jẹ yìí. bọ̀wọ́ dandan di lọ́rọ́ فوجد فيها جدارا يريد أن ينقض nínú ìlú yìí náà ti rí òkìrì kan tó fẹ́ wó bá ọkọ ọmọ títúrú bá bẹ́ òjò bá mọ́ nílùú tí wọn ò ti gbà wọn láàyè tí wọn ò tẹ wọn láàyè tí wọn ò fún wọn ló jẹ aláàbò mú dára ni lọ́wọ́ tí tẹ̀lé ṣàkóso ààrẹ yìí àjọ àwọn bá wọ ẹ̀fọn kó wọ́n fẹ́ yìí o ó lọ sí àbílẹ̀ ọ̀fẹ́ bá àjọ ọ̀fẹ́ yìí. قال هذا فراق بيني وبينك ó ní láti láti pín yàrá o. Sọ́kùn náà ti mú kẹ́mi ṣe wí ní máa lẹ́nu sọ́kẹ̀ àárẹ̀ ìgbé sọ́mọ wa. Bí ẹ wá sàlàyé tó lè ṣe dúró báyìí ní sàlàyé rẹ̀ fún. Báyìí lọ́ọ́ bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún lọ́kọ̀. Ó nítorí ọkọ̀ tó mi yẹn, àwọn ẹni tó ń ní aláìní ni wọn. Àwọn àti ìmọ̀ àfi ṣiṣẹ́ olùdókòwò wọn ni. Wọ́n fẹ́ kó àlékún ọkọ̀ tó mi yẹn. Nítorí pé ọba kan bẹ́ẹ̀ ní àgbègbè ibi tí wọ́n lò sí yẹn gbogbo ọkọ̀ tí omi ló máa ń jábà lọ́wọ́ àwọn ìjọba ní tó bá ti di bọ́dà ọkọ̀ tí omi bá ti fún lójú bá yọ̀ jàgbá àti ìjọkọ̀kọ̀ tí omi ọ̀jẹ̀ ni wọ́n jábà máa wà láàyè ìwọ̀ láti dá apá ìlú lára pẹ̀lú ọgbẹ́ yìí kò ní jọ lójú dé kò pé ọba torí pé tó lè ṣe dúró fún un ọba ti pọ̀ àsìkò náà mo fi ní gbogbo tó rí ìwà múta nígbà wà sí olùfẹ́ mi báyìí àwọn ọ̀sọ̀ olùkọ́ yìí lọ ìdí lòdó ti jẹ́ pé wàhálà ní tí wọ́n ṣe yìí láti máa ṣẹlẹ̀ ní gbogbo ìjà tó kọ́ wọn nígbà. ẹnì kó lùkọ́ oníjẹ́ sílẹ̀ kẹ́ gbogbo tọ́mọ rẹ̀ lọ́wọ́ kọ́ tọ́mọ rẹ̀ lọ́mọ owó bẹ̀rẹ̀ dá tó bá rí fẹ́ lẹ́kọ̀ọ́ ló kù mí lómi tó bá tún rí fẹ́ lẹ́kọ̀ọ́ ló kù mí lómi tó bá rí yẹn ní kò yẹ ká gbé góòlù ká gbé wẹlẹ́dẹ̀ lọ́rùn òwe àwọn olùmọ̀lẹ́ tọ́mọ bá ti jẹ́ púpọ̀ lẹ́kọ̀ọ́ wọn ní kọ́ ní ìtàkọ́kọ́ àmọ́ tí bá ti lẹ́kọ̀ọ́ ìtọ́ ọ̀fẹ́ mà dání ìfún ọkọ̀ tọ́ ó ní sọ wá rọ́ọ̀mọ́ tí mo pa bàbá àtìyá rẹ̀ olùkọ́ lọ́wọ́ bá gbọ́ ni wọ́n. ìwọ́n ọmọ ẹ̀yẹ títí ń bá gbèsè ayé rẹ̀ lọ tó bá ti lé lọ́ọ́ dàgbà ọmọ ẹ̀yẹ ọ̀gbọ̀dà fún wọn fún ikú òǹdìtọ́ náà lọ́kọ̀dà fún wọn tètè lórí sọ́ba máa kó bọ̀ òbí a máa kó bọ̀ ilé ìtọ́wọ́ pọ̀ sí kó bìí kó bọ̀ àmọ́ bẹ́ẹ̀ ni ọmọ náà tó lè kó bá òbí. ó wù wá tó kọ́ lọ́wọ́ kó fún wa lọ́mọ ní ìdí olóore jù lọ ìdí nù tá a fi fa ilé ìgbà yìí. àmọ́ òkìrí tó tí mo bẹ̀rù fún ọmọ àwọn ọmọdé kékeré méjì kan lónìí ọmọ òrukàn sí ni wọn wọn bẹ́ẹ̀ nù dúkìá ńlá kan bẹ lọ́jọ́ pẹ̀pẹ́ ọ̀rọ̀ tí bàbá wọn bá wọn yìí má bẹ̀ lé ẹni rí ni bàbá wọn ẹrú ọlọ́ọ̀ni ni tí obìnrin bá wà ló ti wà tá a bá má àpò ilé tí wọ́n kú àyè ti ta bẹ̀rẹ̀ yẹn òjò ọ̀pá bẹ̀ títí títí títí á sì jọ pẹ̀lú ìta ẹni tí ò ní ọ̀padà bẹ̀rẹ̀ sí ògbè ó lè tọ́ pàtàkì mọ òfin yẹn kí wọ́n sọ ká gbogbo tẹ̀. tọ́ wọn á ní lọ́wọ́ ní gbogbo nǹkan tí mo ṣe yìí o bàbá àgbà àìsí owó àmì ẹbí ọ̀gá dé o láti tẹ̀tẹ̀ ọlọ́run wa ló kọ́ mi máa ṣe o ara àmàtọ́lọ̀ nípa wa kọ́ náà o ọlọ́run kọ́ mi máa ṣe nípa ọmọdé àmọ́ o láti tẹ̀tẹ̀ ìwé ló máa ń dáńpẹ́ àrẹ ìgbọ́nrọ́ bẹ́ẹ̀ ni àlàyé àlàyé ìgbà tó lè ṣe kúrò wọ́n nígbà tí pé tó yọ wàhálà lára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹyẹ olóńgbò kan lọ́wọ́ bá títí ọkọ̀ di omi gbàtọ́ bá ti bẹ̀ ojú wọn lọ́wọ́ ti tẹnu bọ́ ní òkun lọ́wọ́ mú lọ́wọ́ tó kù títí wọ́n sọ pé sórí ìmọ̀tẹ́lẹ̀ àti tiẹ̀ àti máa gbogbo èèyàn lẹ́sẹ̀ mọ́ lọ ó kéré dọ́dọ́ àbí bí omi tí ẹyẹ ẹ̀yà mú nínú òkun nínú òròkó tí kù lómi òkun ó ní kò sí ìtàkọ̀tò níbẹ̀. ṣé àwọn akẹ́kọ̀ọ́ tó wọn fẹ́ kí musa wá kọ́ náà gbàdá ń ta lọ́mọdì musa sọ pé èmi ó sì ti kẹ́kọ̀ọ́ láti gbèsè alákọ̀ọ́kọ́. torí sẹ́yìnmà àti tí wọn àti tí gbogbo èèyàn mà ọ̀yàtọ̀ sí ọwọ́ ọ̀nàkọ́ omi tí ẹyẹ yẹn mu lẹ́sẹ̀ gbogbo sọ́wọ́ àná. torí rẹ̀ kí á la àmàdàmà tá a máa gángan ní. ẹ̀ dáhùn ẹ má rò pé ìmọ̀ pé kí àti tí ọwọ́ yín náà ẹ̀jẹ̀ ti mẹ́kò kílẹ̀ mà ẹ̀jẹ̀ mmalé kílẹ̀ mà ẹ̀jẹ̀ mmalé kílẹ̀ mà kọ́lá kò ti dórí ẹ̀jẹ̀ ti bàtà kílẹ̀ mà ọlọ́ọ̀bá ni ọlọ́mà àmọ́ kán àmọ́ kankan tòtẹ́ yàn wá sí bàbẹ́ àtìkò ọ̀sẹ̀ ọ̀kọ̀lá ọ̀fẹ́ lè máa yẹ kí àrí tẹ̀lé àrí mi máa rí bẹ́tẹ́ àrùn tẹ̀lé àná ọ̀gá ọ̀gá ẹlọ́bẹ̀ ní ṣe ń fọ́nù sọ pé mímà mímà mímà nǹkan kan lọ́mọ ẹ̀ńdọ́mù ọkọ̀ ìdọ́mù ẹ̀ńdọ́mù ọkọ̀ ìdọ́mù. níparí ẹjẹ́ ká tó àwọn nǹkan kéékèèké kan tó tún ní ti pẹ̀lú àná ìwà múta àlẹ́ ìṣẹ̀lẹ̀ tàbí kọ́fà. àwọn ọmọ israẹli nínú hadith ilé ìṣẹ́ máa ń wọ ọ̀pá rẹ̀ lọ́sùn ìfàfíjáde. wọ́n ní àwọn ọmọ Israẹli nígbà tí wọ́n bá fẹ́ wẹ̀ ìwòwò ni wọ́n máa wẹ̀. ìwádìí dá níbi títí ń wẹ̀ lónìí sani wò wọ́n wà bẹ̀ wà bẹ̀ gbogbo wọn wọ́n máa wẹ́ wọn gánà gbogbo àwọn ọkùnrin yóò kó síbi náà wọ́n máa àwọn obìnrin náà wà náà wọ́n máa èyí bá wọn wẹ̀ pa kí wọn máa sùn wọn bá yìí ò ní ọ nígbà tó pé wo ò sì fẹ́ ìpínlẹ̀ ìyá pàdé tó bá gbé lápò nígbà tí ní ìwọ̀lẹ̀ wọ́n ti àwọn àpapọ̀ kárù ìtọ́lá yìí kálukọ́ wa fojú ìfàyọ́ wa lọ́gbọ́ ẹ̀jẹ̀ pọtùtù ti gbogbo or they either willingly or unwilling? ẹlòmíì máa máa ń kó ìdí rẹ ẹlòmíì sì kàn kọjá yìí látẹkùn bá gbà pé ìdí rẹ náà. bọ́lá tó ń pẹ́ tó rí ìdí rẹ wọ́n náà máa wọ́n láti ṣe kéde láti rí ìdí rẹ yìí. gbogbo wọn ti rí ìdí ara wọn rí ìdí àná lè mú wọn bá sọ láàrin ara wọn nínú ti ìwáyà ti ìmáàmù Bukhari anábìyẹn ní gánà musa rọ́jùlẹ̀ àyíyẹn tẹ̀síọ̀ onítìsí onítìsí olùkóra rẹ̀ láti ìlànà ìmúta àárín ìsẹ̀lẹ̀. لا يرى من جلده شيء استحياء منه ولن يريد أن يعوى يدرك السنين tó àwọn èèyàn rẹ̀ wà fara ní àwọn mẹ́tìrẹ̀ wọ́n fara ní. wọ́n rí nǹkan kan lọ àwọn iwa ìwádìí àti mọ́sẹ̀lì tó wà. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé àwọn èèyàn rí òwò rẹ̀ wọ́n rí òwò rẹ̀ wọ́n rí kọ́kọ́ ra rẹ̀ àwọn kèsì tó ń rọ̀ wọ̀ kèsì tó na rọ̀ ẹsẹ tó ń yẹrẹ tẹ gbàdé èso jẹ àmì musa àlè ìṣẹ̀lẹ̀ wọn ní àwọn ọmọ ìsírẹ́lì yẹn wọn bẹ̀rẹ̀ sí ní ní lára ẹnu lọ sí ní lára ẹ ẹ̀kọ́ ńlá lè lè àwọn náà gbọ́dọ̀ máa ní lára lára pàápàá jùlọ ẹni tó bá jẹ ẹni Ọlọ́run tó kọ́ wa nípa ẹ̀sìn Ọlọ́run. nígbà láyé fún apáda níbi sọ̀rọ̀ wá àlè sẹ́lẹ̀ àbọ̀dọ̀ máa ní lára. Èdè kíkẹ́ ẹgbẹ́ gba kẹ́ ẹ máa ná là ń sọ. Èdè kíkẹ́ ẹkẹ́kọ̀ọ́ sọ́nà rẹ̀ ní sáà. Alẹ́ nu yín lásán ẹ má fi wàrà ọ̀pọ̀ pa. Ẹ̀gbọ́n tó lọ sọ̀rọ̀ nínú ayé àkọkàndínláàdọ́rin nínú sọ́ọ̀tù àgbà òyà yóò ẹ̀jẹ̀ ní àmì láti ọ̀gbọ́n ọ̀sẹ̀

àwọn ànábì ọlọ́run sá lórí ànábì Muhammad tọmọ bá yọ báwo èèyàn kan bẹ tán sọ̀rọ̀ ọlọ́run bá fún kọ́mọ abẹnú wa rọ́ọ̀kù pa wọn kọ́mọ àtọ́sọ púpọ̀ pa wọn ó ti dùgbọ́ ọlọ́run olùkọ́ ọlọ́run ẹ má dàbí àwọn tó ní ànábì mọ̀tàlá. fún wọn ti ní lára wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀tọ̀ púpọ̀ pa rẹ̀ wọn ní kì í tàbí ní sáfù wa kì í tàbí ní sára rẹ̀ sáfù àbí nítorí pé nǹkan kan ti láwọ rẹ̀ àlébù bẹ́ẹ̀ bọ́yá kẹ́tẹ̀ níta ẹ̀ àbátòpá ọ̀run aburú kan nínú ẹgbẹ́ sábà pé sábà lọ́dọ̀ ẹ̀ pàdé yẹn náà ìyẹn lè má mú àti ṣe má ọ̀dà na náà ni wọ́n ń sọ kó fi ṣe ọlọ́kùnrin ìwọ náà sábà pé sábà sọ bẹ́ẹ̀ sí ẹlòmíì tó ọ̀bá mọ́ lọ tó sì máa ń pẹ̀ ó tó ń lọ sí ìdìnnà èèwọ̀n tẹ̀ ń pè lókòwò nìyẹn ọ̀gá ti ta inú tí ọkùnrin mẹ́ta lẹ̀ sí ọ̀daràn ńlá ti fún yìí. bẹ́ẹ̀ ni tó bá sọ pé a kéènì náà ti rẹ́ oko rẹ̀ lọ kódà ó lè màámà ó lè màámà lọ́sàn-án kọ́ pàkàdé àgbọ̀ ọ wa lọ síwájú àwọn èèyàn lọ́sàn

ní ìdí jẹ́ kára wo tọ́ báyìí adájọ́ mọ́tò àrẹ ìṣẹ̀lẹ̀ ọlọ́run afẹ́ pọ̀ máa kúrò ní ìgbàsọ̀ ìmáàmù bùkárẹ̀ fún ìmùsùn jáde ọwọ́ àlọ́ wẹ̀ ńlọ. wọ́n ní ibi títí máa ń wẹ̀ ní tẹ́lẹ̀ kò fún mi lọ́pọ̀ gbogbo ẹ̀rù rẹ̀ lẹ̀. alimami Nawawi rahimahullah ó ní ẹ̀kọ́ láti ẹ̀ òfin àwọn tó síwájú wa ni tí ọ̀sà kò sí wa náà títọ́ ọba bẹ́ẹ̀ wẹ̀ fọ́ àtọ̀ rẹ̀ lẹ̀ gbogbo àtọ̀ rẹ̀ kò ní ìdíkọ̀ sọ́kàǹtì lókè ìgbà tó tó tó ti fẹ́ wẹ̀ nìkan lórí ọ̀ ọ̀rọ̀ lórí wa ọba tí wọ́n ní ìwẹ̀ tó ti lẹ̀ lẹ́nu kan lè yọ túbọ̀ bọ́ gbogbo àtọ̀ rẹ̀ làgbà fún ma sọ́kàǹtì tó kí lọ́sọ̀ ẹ̀sìn tiwa ni wípé òbúkátà láti fún abáyé lọ́ba fẹ́ wẹ̀ lópin ìgbà tó bá ti fi kò fẹ́ wẹ̀ kọ́ ẹnì kò ní rí wò wò. àlìmáàmù Nawawi nínú sẹ́lẹ̀ ìsọ̀rọ̀ ìlú oṣù aláǹfààní. tó alẹ́nulú ká wá wẹ̀ ìjọba náwó mú atọ rẹ̀ kọ́ báyìí òkúta bá tó ta. ẹ̀rọ kọ́lọ̀ ń fẹ́ òkúta títí tó fi tó síwájú àwọn mẹ́là lẹ́gbẹ́ ní ìsọ̀rọ̀lì àwọn kan ní àwọn lẹ́nu bá àwọn mẹ́lẹ́yà rẹ̀ ó padà bá wá sí wọn. ẹ̀rọ ìmúta wá kárí mọ́ àtọ̀ rẹ̀. bísẹ́ńdì àpáta ń sọ pé sọ́wọ́ bí jọ́bẹ̀lì sọ́wọ́ bí jọ́bẹ̀lì sọ́wọ́ bí jọ́bẹ̀lì abọ́ mi wo òkúta yìí abọ́ mi wo àpáta yìí abọ́ mi wo àpáta yìí àpáta òdúró tààrẹ tó mọ pàtàkì ọlọ́ọ̀bọ̀ fúlàrí láì ní táyà títí lọ yẹyẹ ọlọ́ọ̀bọ̀ fúlàrí òjò àgbà tó ti wájú àwọn ọ̀nà àwọn afẹnuwa rọ wọn á rí wọn rí bá láti alẹ́ kan rẹ wá òṣùpá kọjú iṣẹ́ awọ rẹ ọrẹ wà nínú ẹja tó lọ dá ìfẹnú ẹ̀tọ́ rẹ wà ní ọlọ́run ẹlẹ́dàá wa mọ̀ lágbára pọ̀ ìwà wa dúró ọ̀dà tó sùn tọ́lọ̀ wọn bá gbé ọ̀rọ̀ àtẹ́sí musa sà látàrí bọ́lọ̀ fẹ́ pọ̀ mọ́ etí èèyàn fẹ́ kó tẹlẹ̀ níyà ọlọ́run àlùkò tẹ̀ wọ́n rí i wọ́n rárá rẹ̀ tí ẹlẹ́nu wa sọ lẹ́yìn náà á fi ìlànà ìmùta ilé ìtọ́lọ́ ní kọ́ tẹlẹ̀ yìí.

mẹ́rin sí márùn tí ń bẹ̀rẹ̀ ara àpáta yìí dáná ní ìgbà tí náà. Ìyẹn bá ti ń pọ̀ pa tiẹ̀. Abẹ́rẹ́ rẹ̀ tẹ̀ pé ìbá ti sọ ilé sọ sí owó sí máa ń bọ̀. Wọ́n bẹ̀rẹ̀ ní sẹ́gbà pé Mùhàmmadu ọ̀gbọ́n wọn gbogbo olùdáná bá wọn alágbàdé òjò. Ànájẹ ni ojú àpá lórí ìdáná ní ìgbà tí pọ̀ pa tó ju òkúta ẹgbẹ́ lára. Ojú àpá mẹ́ta mẹ́rin ilé ìjọba ó túmọ̀ sí pé látara ìjà yìí wọn náà tó ọmọ ẹ̀ka bàjẹ́ wẹ̀ òtún bàjẹ́ mọ́ ọ̀nà ọmọ bàjẹ́ kọ̀m̀pútà mo rò pé yé wa lókun wà tó wá gbé léwà tó fi fẹ́ wẹ̀ kọ́tẹ́ni sí yóò yọ. bàjẹ́ tó ń sọ nípa alhamam tó wá nù àwọn àdéhùn òun náà ni hamam ilé ìwẹ̀ tẹ́tí máa ń fomi gbóná wẹ̀ táwọn kan máa ti gbòòrò ẹ̀fọn yìí àmọ́ tó ti sẹ́yìn wá wẹ̀ wọ́n wá wẹ̀ tó wá wẹ̀ tó súnmọ́ ká yíra wa òun ilé ìwẹ̀ tó jẹ́ pé ọ̀gbọ́dọ̀ wọ̀ láì sábà ní èmi wẹ̀ wọ́n wẹ̀ à ń ríra wa káwa san bá ń láti dodo títí dé orúnkún wa onílà náà ìsọ̀rọ̀ náà nìkan là sọ pé wọn ọ̀gbà fóònù yẹn wò obìnrin tó bá ti wọ irú irú léwẹ̀ bẹ́ẹ̀ ó ti ya bàbá mi láàrin àtọ́ lọ. Òǹkó yé wà pé kó léwẹ̀ lé yín ni ànábìrin kọ̀ wọ̀ bá lóbìnrin ọmọ awọ ẹnu pálọ̀. Obìnrin ń wẹ̀ ẹnu kíkìn wá tó bá kalẹ̀ wẹ̀ ẹnu kíkìn tí wọ́n lè gba gba fúgbà wọ́n á lọ gbogbo ilé léwẹ̀. Ojú ọ̀dà ojú ọ̀dà ọdún yẹn kò dúró sínú ọ̀yẹ́ ní ilé ìwẹ̀ lọ́sẹ̀ ti wẹ̀ ẹ̀sìn ẹ̀sìn máa òsì ìgbà tó ń kọ́ àkàbà ní. bákan náà anábì musa ìyàrá ìgbésẹ̀ náà ẹjẹ́ kú wòwò nígbà tí kú dé kọ́fẹ́ pa náà nínú ìwà gbé ku ó ti bá ọlọ́run náà kọ́ bẹ̀rẹ̀ ó sì gbájú bàbá kọ́ àyà ó sì mọ̀lẹ́kà fi jábọ̀ sẹ́wọ̀n pé ìgbájú ó gbóná ikú mọ̀lẹ́ ẹ̀mí kẹ́lì fẹ́lẹ́ wà fẹ́ wà á bọ̀ kó mọ̀lẹ́kà ọlọ́ọ̀dún mọ̀ ọ́fẹ́ gbà kó tó pa ní wọ́n kọ́ lórí pọ̀tẹ́kì tọ́fẹ́ àlẹ́ ní mo dájú ọ̀fẹ́ àdéhìí mọ̀ sàhíì wọ́n sọ ní mùsùlùmí àlẹ́ ní mo dájú báyìí díẹ̀ ojú ìjọ ìwọ ọdún mo ti lágbàá tó tó rẹ ọba ẹ̀rọ tuntun pé kẹ́yìn tí ọyọ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àlẹ́kà fún ọba padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá wa. Wọ́n ní arúgbó sẹ́ni ilẹ̀ àmìlẹ̀ láàyò yìí mọ́wù. Ẹrú tó rárá ní kílò wà fẹ́ kú o. Ẹni tí òbí sì mú ó ti bọ̀. Ọlọ́wọ́ bá gba ìlú ọ̀tá padà fún ọ̀padà sí ìtàkẹ́ wa. Ọ̀ọ́dọ̀ jẹ́ ìrẹ́lẹ̀ yìí wọ́n lè tún lọ padà bá ẹni tí sáfùfù rí kàkà. Báwo lọ sọ pé kó lè ní ìgbàlè mọ́tẹ̀ lẹ́dí ìgbàlè tó lọ sí ìgbàlè ìnáwó ọ̀dà àgbè. Ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wá. Nígbà tí ìyẹn lọ bá nǹkan yìí. Ọlọ́run tó padà lọ bá ṣẹ̀ṣẹ̀ yìí. Wàkú lọ́wọ́ wá sọ fún yín pé yọ̀bọ̀ ọ̀rẹ́ lọ́wọ́ ó kí àtẹ́lẹwọ́ rẹ̀ kó kú lẹ́yìn akọ màálù tó ọ̀gáàni pẹ̀lú wo bí máa rọ́pọ̀ ìyẹ́lò hó bíkúlì ẹ̀ rọ́pọ̀ ìyẹ́lò hó bíkúlì ṣàárọ̀ tì ń sẹ́yìn tó bá gbé owó rẹ̀ dé ẹ̀yìn akọ màálù gbogbo orun kọ̀ọ̀kan tí àtẹ́lẹwọ́ rẹ̀ yẹn ń bẹ lórí rẹ̀ á fi lọ́dún kan àbùkù lọ́dún pàtì. ẹ wá wòye mílíọ̀nù ìròyìn téèyàn gbọ́ wọlé téèyàn bá gbọ́ wọlé ìmọ̀ àlọ́. ọlọ́run ní àbùkù lọ́dún pàtì. ànábì musa ni ẹ rọ́ọ̀kì ìrọ̀lù àmì tó ń mọ̀mọ́ nínú ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn. ọ̀rẹ́ ló ń mọ̀ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn rẹ̀ wá kú náà. ọ̀rẹ́ bẹ̀rẹ̀ náà ló ń sọ bá jẹ́ tí mo bá ń lo adúrú ọdún náà tó padà sílẹ̀ náà tó wò ní fẹ́ fún ẹgbẹ́ ẹtí na lé lẹ́yìn ẹ̀ nígbà yìí náà wá pé àdùrọ̀ náà ní ìtura ẹ̀ tọ́ ọ̀kọ́ ọ̀rọ̀ fún ọlọ́ ìṣòro tó ẹ mọ̀ pé ibi táwọn ti mú ká kú sí ẹ lọ́ sàgbé o níbi tá ti kọ́ ọ̀nìyàn náà nínú tì náà yẹn ló kú sí ẹ mọ̀ pé pẹ́ńtì mọ́kìlì lọ́lọ́dún ló kọ́ ọ lọ táwọn èèyàn dá lóhùn àlejò mú sáá ní bí òkú mi súnmọ́ pẹ́ńtì mọ́kìlì ló ti wọn nígbà tó ti yàn bá kọ́kù láti bẹ̀ ibẹ̀ yọ̀bọ̀ yẹ kókù mi ó súnmọ́ pẹ́ńtì mọ́kìlì ló ti wọn tí òkú ká anábì sọ̀rọ̀ náà ayọ̀ àyè tẹ́lẹ̀ ọlọ́nà ọba ti bàbẹ̀ ọlọ́run tí òkú rẹ̀ ó fi oṣù wọn bẹ́ẹ̀ tẹ̀lé pàlọ́ òkúni kò dáhùn anábì tó bá rí rẹ̀ ni mo bá wà ní ìsìn la ọ̀rẹ́ ìṣòfò ọ̀bà ní ìbáfi sàrí ànábì mú káhàn إلى جانب الطريق لفي أنا فوق الكثير الأحمر يوري òkè tó jẹ òkúta pupa ẹtọ jẹ ìgbà pupa gbẹgẹdẹ fífa ara rẹ̀ ní ìdarí àná musa wà lára rẹ̀ ìpẹ pupa yẹn ara rẹ̀ wọn sàn lẹ́yìn musa eléyìí fi hàn wá nípa àná musa rẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn náà kú ẹ̀rí gbogbo wa wọn náà lè kú lẹ́yìn jẹ́ mọ́kàn mi mẹ́lẹ̀kì kẹ́lá wọlé mẹ́lẹ̀kì wọlé nàbí yẹn yàrá ìṣòro yàrá ìṣòro abẹ́rẹ́ ọba kan ní máa bẹ láyá màlẹ́kà kan sì ní máa bẹ láyá màlẹ́kà kan ànábì kan sì kò lè pa. ọlọ́lá bẹ bá mi lòlù ká o àrẹ yìí tẹ́lẹ̀. ànábì ńlá ni rántí ọlọ́run báyìí dókítà nípò nínú àwọn rántí ọlọ́run. ìbẹ́ náà ti di nínú àdéhùn àwọn èèyàn seventy thousand lọ́wọ́ àdínẹ́nà láì sí ìyá láì sí ìdúró. bá a náà mo bá wọ ọ̀kan bàbá ara àwọn èèyàn kẹta lọ jàrá ó jẹ ẹni kọ́kọ́ ti láàlú wà ní bàbá yẹn hàn án mọ́tà ọ̀hún sáà lẹ́nu mọ́tà náà táwọn ẹ̀yà rẹ̀ ó ní wàá ti lẹ́yìn àwọn ẹ̀rọ ọ̀hánmẹ́ ọ̀rọ̀ bá àlè tẹ́lẹ̀ ọ̀dà náà ti kàtà ọlọ́mọ lẹ́yìn ọkọ̀ tó ti ké àbàlẹ́ ìjẹta àlẹ́ ìjẹta. bákan náà ní parí ọ̀pọ̀lọpọ̀ mi kà sáyà sọ̀rọ̀ láàyè fún mi. nítorí pé ìyàwó nìyẹn ọ sọ̀rọ̀. ó ní ó fi ọlọ́run ọba tó fún un sálọ́lá lórí gbogbo ẹ̀ láwọn òbí búra. mùsùlùmí yẹn bá ti da ìbọn síbi. láyé àmẹ́rù Muhammad ọ̀la àtọ̀nà ọ̀mọ̀ sọ̀rọ̀ bì. lẹ́yìn rẹ̀ dín irú ẹ̀ ẹ̀jẹ̀ lọ́kọ́lọ̀ kan náà lẹ́jọ́ pẹ̀lú àwọn mẹ́ta lọ Àgbẹ̀rẹ̀ ọ̀kọ́ ló wà. Ó ti ìfọ́tí fún ilé ẹ̀ka náà.

ètò àmẹ́wàá Muhammad sọ̀rọ̀ àdúgbò lẹ́yìn. Oríṣi ọlọ́run ọba ó bá náà ti láti lọ lórí ìgbà náà lè. Aláàbí ti sọ fún àgbẹ̀ Ádá sẹ́yìn ní ìwọlẹ̀ ní Ádámà yóò máa ti yá àmà sí ọ̀làkọ́. Èmi láti wá gbogbo ọmọ ànábì Ádá níjọ́ pé ìlànà sí àmà sí ti fà á. Bákan náà, tó bá lọ sí pàtàkì mọ̀ṣábà ń láyé lónìí. Olè rọ́bọ̀, olè rọ́ọ̀rùn fún àbíkọ́sẹ̀ níta lọ́dún Muhammad ọ̀rọ̀ bá wà lè wà lọ. tó bá yẹ kí bẹ́ẹ̀ làwọn àtẹ́jú ọlọ́ọ̀rẹ́ kó wàá làwọn akóró tààlà tààlà níta níta lọ́dún ọ̀rọ̀ bá lè wà lọ. dájúdájú láti agbọ́dọ̀sẹ̀ níta lọ́dún ọ̀rọ̀ bá lè wà lọ. kájú gánà káma wà ní gbogbo gbàdúgbò tọ́lọ̀ lórí ìjẹ̀rà ńlá tó náà ọba ti fáwà nípa kóso tó tó jáde nínú onye isi ó ní kí ní kọ́ lọ́jà lọ́dọ̀ ṣùgbọ́n táwọn ọmọ ìyá mi lọ́jà lọ́dọ̀ wọ́n ní á ṣébọ́ àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ní rárá ẹ̀yìn ọmọ ìyá rẹ̀ àwọn táwọn ọmọ ìyá rẹ̀ wọ́n láwọn èèyàn tó ti lẹ́yìn fún òrí rẹ̀ gbogbo àwọn ànábì Musa Isa Dawud Yaqub Idris Adam Yahya Zakariya Ibrahim gbogbo wọn pátá àwa níbi àwọn àdìgbẹ́ràn wọn ànábì ọlọ́run wọn àlọ́ta nínú wọn láwọn ọmọ rẹ kò wé ahàyè mẹlọ́lọ́ ayé ti yapa láàrin àwọn ànábì ọlọ́run. àgbà wọn bọ́ pé ìrántí ọlọ́run bá yẹn wọn ọ̀dá ti ara ti wọn dé ńdọ́rọ̀ ti ràn wọn ni wọn wá jẹ́ níbẹ̀. ṣùgbọ́n o ìgbàgbọ́ tá a ní sáà náà ti wọ Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ ọ̀ka màmá ọ̀gá púpọ̀ anigẹ̀ àdìgbàgbọ́ jọmùlẹ̀tẹ̀ ọ̀tọ̀ sí ìyá ọlọ́run bá ó tún wà ká máa bẹ lórí ìsìlámù dáadáa ó ti àlékún ìmánì fún wa ó tún wà sí àlékún àti ìgbẹ̀ wọ́n adúlá ju àmẹ́lò Muhammad sallallahu alaihi wa sallam subhanahu wa ta'ala Muhammad ìṣọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ alhamdulillah untuk orang masih berdoa dalam Allah Subhanahu wa taala apa yang kita butuh dia juga kontak wọ́n ní ìyàwó àwọn fámìlì ìyàwó àwọn ọgbà láti fi ìyàwó fáwọn ṣùgbọ́n pẹ̀lú mẹ́jọ ń kọjọ àwọn náà mọ̀ pé bí àwọn ìgbà wa fi tíráwò ṣé dandan ní káwọn ọmọ ọba tíráwò àkọ́kọ́ ni pé ìwọ sí ìgbéyàwó lórí pé ká bá fi lè má kú fún wa máa ṣe ìmáàmù fún wa àá fi bá sí alẹ́ kọ́kọ́ ìkàlẹ̀ òwe wa nígbà wọn náà ti ìyàwó kan àmọ́ ní àwọn ẹni wọn máa pè àwọn ti ti ìyàwó kan ilé wọn náà ló ti lọ máa báyàwó lò ẹ pé o bá ti sọ pé aláìlé o ti lọ ilé àná lọ rè ọlọ́wọ́ máa ti wọn kiri wọn kiri lórí ìyàwó rẹ sí wọn a ọ̀gbá ẹ máa ti láwọn ti ìyàwó kan àti ọ̀la ìfọ̀mọ̀ kó bọ̀ wálé rẹ ẹ̀ àti ti ti wọ́n máa bá wà sọ̀rọ̀ kí n gbà mí níjà fara táwọn èèyàn máa já fara kí máa ti ká burú rẹ̀ lọ́sẹ̀. wọ́n lè sọ pé àwọn bàbá mi fún aṣọ àtàwọn sì ṣe wà nípa kò sí jẹ́yàwó lọ́wọ́ lówó mi wá lẹ́yìn ọ̀rọ̀ àmì lọ́gọ́. àbẹ́yìn ká ti láwọn ti di lọ́pọ̀ tí ọkọ̀ náà ti di nàgẹ̀rẹ̀ ó fi ilẹ̀ lọ́dọ̀ ọ̀fẹ́ lọ́sùkú kì í ṣe láti lè jẹ́ orí rẹ̀ ni wọ́n wà wọ́n bá ní àwọn tó bá lè tó pé yọ̀lọ̀ ti tẹ́ sàwùjú yọ̀lọ̀ ti tẹ́ pọ́pọ́ wọ́n ti ti di ákúndù nìkà ìyàwó wa dágbére fún ọgbẹ́ ẹ má bínú ìyá ọdún méjì péré máa ti náà máa padà dé á ọlọ́run mẹ́lẹ̀ ó ń sọ̀tẹ̀ méjì náà ọ̀tọ̀ dálọ́pọ̀ dání pàṣẹ ilé ìjẹun ìjẹun abẹ́ ó wù ẹ̀yìn bọ́ sí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ pépé ni àwọn òbí yá ọjọ́ ìwé ti tẹ̀lé ẹ̀fẹ̀. tó ẹni tí wọ́n níyàwó ní gbọ́dọ̀ lọ làwọn ní ọmọ gbé kó o sì níyàwó fẹ́. tòkí àmì tí wọn gbọ́n máa ti lọ pé o ò lérò ìyàwó gbọ́dọ̀ ló fún wa ti lọ èyí wà lọ́dọ̀ rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ lọ́mọ. wọ́n ní àwọn gbọ́ pé kí wọ́n á máa rẹ̀ ọwọ́ rẹ̀ ní máa fi tó jẹ fún ìyá rẹ̀. lọ́ọ̀bà ni apá àkókò òkè ká yóò sọ́kọ́ àkókò lọ́ọ̀bà ọlọ́run ló mú ẹ̀rọ tó lè dámú ọlọ́run ló mú òsì sígbà tọ́lọ̀ lè mú náà àjọ ti ra ra àlọ́ lásán ní ti òjòkòtò láyé lọ́dọ̀ àwọn sọ̀rí kọ̀ọ̀mì láyé torí pé bẹ́ẹ̀ ni wọ́n máa bọ̀ ọ́ máa dì àwọn mùsùlùmí. mo rò pé wa ó ti kú ó ti kú. anáwó Muhammad ọ̀rọ̀lá àdùsẹ́lẹ̀ níjọ́ kan bá àwọn sàhábà sọ̀rọ̀. ó ní nígbà tó hundred years yóò bá ti dé tóun gbogbo ẹni tí ń tẹ láyé òsì ìyẹn nígbà yẹn. ìyẹn kékeré lọ́sí kó adé ṣe. ó wá ti wá jẹ́ kọ́rọ̀ fídíò yìí àwọn tí ọ̀rí kan mú àlọ́ oríṣiríṣi nípa rẹ̀. wọ́n mú àlọ́ oríṣiríṣi nípa rẹ̀. lọ́sọ̀rí di eléyìí ẹ̀rí kí wọ́n máa sọ pé nínú sọ̀rí pọ̀ ẹ̀rímù làdùn ní. wọ́n lè sọ pé ẹ̀rímù làdùn ní lè yẹn ní. mo wa. ike ìmàtí òbúkátà káwọn lọ jókòó síwájú ẹnìkan ẹlẹ́mọ̀ kọ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ bíríkù sọ̀rọ̀ abẹ́rẹ́ alẹ́ òye wa fàálẹ̀ fàálù fàálẹ̀ fìrìlù fàálẹ̀ fòrùlù ẹ̀yin olódòlù elúgbò làdùn làwọn ẹni wá ní àwọn ọkọ̀ pẹ̀lú ti ní ìlú ẹgbẹ́ bó sáni àbí ni àbí sàn náà ìdígbà tó ní ìdàgbọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé ìyapa tẹ náírà ọ̀dùnmọ̀ nípa pé sáni àbí ni àbí sàn náà lọ́ba wa gàdá àyíró ẹ̀rí ìdílé sàn náà dì náà kì í sọ lọ rò pé yé wa ẹ̀hìn kì í nìkan làwọn èèyàn ti yàgbẹ́ nípa pé sáni àbí ni àbí sàn náà nínú wọn náà ni Lukumanu Hakim Lukumanu ọlọ́gbọ́n ìyapa ń sáni àbí ni ṣùgbọ́n lọ gbà ní. tó wọ́n rí ànábì Musa àrí ìṣẹ̀lẹ̀ àwọn kọ́kọ́ sọnù ìdàkóbá nígbà tí ń bọ̀ wá títí ọlọ́run fún bẹ̀rẹ̀ àwọn náà nítorí kọ́kàn nínú àwọn òkú náà bẹ̀rẹ̀ àwọn náà tàbí rọ̀ mí. àwòrán àgbà tí wọ́n ò sẹ́rí ìtàkì nígbà tó wà ní Madiana ni wọ́n padà bọ̀ wá lé kò sí ìdáná abẹ́rẹ́ níbẹ̀ ilé ìgbà tó dáná ni wọ́n tàbí àti tó tó dáná ni kúránà mi kò fún ọ̀sán kò sí nà àbí kó tó dáná ni. tó títí nà tó fi sì lánàá ló sì lọ sí ọlọ́ọ̀dẹ ká tó dànù. lọ́wọ́ bá àwọn ìyàwó rẹ̀ pé wọ́n ní iná kan lọ́ọ̀kan bóyá màá rògùn náà mú àwọn àbí màá ti rẹ̀ ní ìwúrà náà fún abẹ́ àbí òye wa lẹ́yìn náà ó ti jẹ́ pé ìgbésí ayé ti àwọn Yorùbá wọ́n tà sí wọ́n lò wọ́n fún ẹgbẹ́ rẹ̀ ó ti pọ̀ mẹ́rin mẹtálítì òkú ó ti pọ̀ fún yorùbá ọ̀pọ̀lọpọ̀ mẹtò tẹ̀lé lọ. ó yẹ kẹ́ ẹ máa mú kúrò àbí tí yorùbá fẹ́ wà lùdà. oògùn bá òkú la fẹ́ oògùn bá òkú la fẹ́ gbogbo ẹ tó ti fún òkú bá dàá máa délẹ̀ oògùn náà ló ti sábà tó kù wọn lọ. lẹ́yìn tí a lè fi rẹ̀ rẹ̀ òjò fún àlùbáàlì òjò fún súnà òjò fún ìsìlámù òjò fún òògùn òkú wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló kú náà ìṣẹ̀lẹ̀ jẹ́ra kí ni òjijì ẹ̀yọ̀ fi fẹ̀ ó tó ti tẹ̀ fà ẹ̀ ti wá jẹ̀rìà jẹ̀rìà ò ti lẹ̀ lójú ẹ̀ ká tẹ̀ mọ̀ jẹ̀rìà nítorí kò fi ọ lọ òun yẹn sọ pé òun ló ń darí fúnra òun òun pé wa èèyàn ni máa ń pè yàn lẹ́jọ́ ìwọ̀n abẹ́rẹ́ sí ní àpláì òfin lórí ẹ̀. torí ẹ̀ lóṣù jẹ̀rẹ̀ àjọ ẹni tó bá ti adájọ́ náà ó gbọ́dọ̀ dájọ́ pẹ̀lú tọ́wọ̀n níbi tí àmì ìgbà gbẹ̀jọ wa ó mọ̀ pé rọrùn pa ní tí mo fi máa ń ṣiṣẹ́ ẹjọ́ tẹ bá rò ní ìṣẹ̀lẹ̀ ti sọ pé òótọ́ lọ sọ ìrọ̀lẹ́ pa àmọ́ torí ti wà lórí kí ti tí ìbá sẹ́yìn wọn bá máa torí òkú fún un àrọ̀ yìí ẹ̀yẹ tí wá sẹ̀yà àmì ẹ gbọ́dọ̀ wà lọ́nà tó ti dẹ́ pé ẹ wà ọ̀tọ̀rìtẹ́tì lórí ọ̀rọ̀ wọn láti lọ́sìn kan tí ìfẹ́ ṣe ti ẹ̀kọ́ sí lábẹ́ kápá àlọ́ òní pàṣẹ pa àwọn ẹni tó bá ti tè lórí mọ́tíláṣí ní wọ́n fẹ́ yìí bàbá tó pọ̀ àbẹ́yìn mọ̀lẹ́bí rẹ̀ abẹ́ ti tè bàbá tó pọ̀ ẹni tó lẹ́nu rẹ̀ àbí òye wa ẹ wá sí wa lórúkọ bẹ́ẹ̀ sọ pé níṣẹ́lẹ̀ àwọn níṣẹ́lẹ̀ àwọn tó ti ṣẹlẹ̀ rẹ̀ àwọn òkú kìí ṣe pé ẹ̀rọ oníbèrè gbà ní ìwà bá àdàmà àdìsílẹ̀ rẹ̀ èyí pé tó bá ń lọ òkú ìyàgbọ́n ń òkú tó ọmọ tí wọ́n mú wọn láwọn ọ̀daràn ọmọ máa dídì àwọn yẹn àbí kéésì ọ̀daràn lẹ́sìn kí ó lò ọ̀daràn paraku. wọn ní kó béèrè kí ni ṣé ó ṣèṣe kó jẹ́ pé ó ṣèṣe ó ṣèṣe báwo àlọ́ ọ̀daràn paraku. bọ́lá tó bá kó lórí táwọn ara kó lọ bọ́lá ọmọ lẹ́yìn tó ti dàgbà. wa àbí concern muslim ti ń gbé àdúgbò yẹn náà àbí òye wa sẹ́jà ìlà ń sọ láti ilẹ̀ yẹn wá sí wá fún tẹ̀lé à rògbèsì ti máa sáà sẹ́yìn lásán gbogbo mọ́tíláṣí ìbá tó lè máa mú yàn ọmọ bá dé àti ẹtí wá tẹ̀lé à ẹnìkan ní ìlú ọmọ àwọn ọjà wá bá tọ́tọ́ káwọn ọmọ ẹ̀sìn sọ láti lẹ́yìn àríyá ẹ̀mẹ́sìn láti lẹ́yìn ọ̀ abẹ́rẹ́ ìmọ̀ òkúra rẹ̀ láàrin fáti àti ọmọ ọmọ ẹtì bọ́ọ̀lù ewu àgbà òní ma àti omi ṣe bá pè bàbá yìí la pè fún àti mo rò bó yẹ yín láyà láyà máa yín látàrí tó <laughs> àti bàbá àlè ìmáàmù alátàrí ó ní babaláwo ni ẹ tó ń torí délé irú mọ́tíláṣí yẹn ẹ̀yin tẹ́ bá dẹ́kun ẹ̀ka dùkú yẹn náà ẹ lè wá kẹ wá sí sẹ́ríà ló kọ pé ẹ̀fẹ́ sí sẹ́ríà ó kọ́ máa mójútó mọ́tíláṣí yẹn inú yín náà láti ti wọ ẹnìkan tó bá kọ́mpítẹ̀ wọ́n ti náà wọ́n ti náà wò ó sí sẹ́ríà kójú rẹ̀ ká ọdún ojú ẹjọ́ máa ti ọlọ́mọdé ó ti náà wò ti wá pààlì. wọ́lọ́dẹ̀ i má ọ̀dọ̀ ló wọ́n ní kí ni tó yẹ kó jẹ́ àjọṣepọ̀ láàrin alùpùpù náà tó sọ ikọ̀ àjọṣepọ̀ bá pè wọ́n wá sí ìlú náà àjọṣepọ̀ bá ń pè wọ́n á fi hàn wọ́n pé tí wọ́n ti ọ̀dà ánù ní sọ̀rí pọ̀ ti tó ń gbé Islam Islam pọ̀ ní lọ́rọ̀ pé yíwa àká ilé ìjọba. wọ́n ní sáwọn lè wọ hijabu èyí tó jẹ́ oníkọ́lọ̀kọ́lọ̀ kọ́sọ́kẹ̀wọ́ kọ́sọ́kẹ̀wọ́ tó pẹ̀tù máa hijabu ní gbọ́sọ̀ pamọ́ ní fi ń gbọ́sọ̀ pamọ́ oríṣi méjì ti lọ sọ awọ ara wa yìí ara wa tún

káyọ̀ kọ́ ọmọ tí wọ́n á wọlé báwo wá ṣe sì náà àwọn òbí náà lè fi ṣe fún ọ̀rọ̀ rẹ̀. àmọ̀ lọ pé bọ́ ọ́ lẹ́kọ̀ọ́ ọmọ wọ́n ti mí torí kọ́ sáàmù bẹ̀. torí ẹ̀ wọ́n nílùú kan àwọn ọmọ kan bilbao wọn wọ̀ dáwọ̀ máa fi ṣe sì náà ọlọ́mọdé olùkọ́ délẹ̀ dámàtì ìdá òkè gbàdì nìyẹn dámàtì wà lẹ̀ yẹ gbàdì ìjà lọ lọ́jọ́ ẹlẹ́ tó kókó lẹ̀. ọwọ́ ẹ̀ẹ́ yóò kó wọn sí. máa wọ sinmi rẹ máa wọ jáfè rẹ máa máa ti torí ikú rẹ rọrùn. àmọ́ pàtó islam àwọn òbílà lẹ́kùn bá dà wọ́ ẹ̀kú dé yìí. ìtàkùnkẹ́ islam tó tó kọ́ bẹ́ẹ̀. ṣé ọ̀gá tẹ̀sán bá ara bàtà bí bàtà bí. torí ìdí ẹlẹ́yìn ọ̀pá tàbí tó ká wọ́n ti tẹ́lẹ̀ yìí. wọ́n ní àdìsí tó sọ pé àlùmọ́ òkè yóò sọ ọdún bẹ́ẹ̀ anábìrin àwọn ìyàwó tí wọ́n tún sọ́nà àwọn àtọ́lá sọ́nà àtẹ̀mí yìí wọ́n sọ́nà wọn iná wọ́n àwọn sọ ábà láwọn wọn wal wal ìpèníjà ńlá lórí ẹ̀sọ́ máa ti dáta pé lè sáàlù súnà sáàlù náà wá jọ lọ́ba jáàlù súnà ara náà nọ́ọ̀nù ọlọ́mọdé àlọ́ máa ná lórí ìdẹ́lẹ̀ àtúntò pẹ́ kọ́ lọ pé gba ìwé fún tó dáàlù súnà kò sí fọ́ọ̀mù dà tíkẹ́ẹ̀tì rẹ̀ kọ̀ sí ọ̀dọ́ náà ló kọ̀ wà lọ́sọ̀ máa ti Islam nínú ọ̀gbọ́dọ̀ gbẹ́yìn kò tó bẹ́ẹ̀. ẹ ẹbí mùsùlùmí lọ́lọ́run pè wá ọlọ́run ti ní ká jẹ̀lé tà nàmi olùwà àlè báwo ló ti kẹ́ jẹ́ mùsùlùmí tó ní tẹ̀lé tà torí rẹ̀ gbàdọ̀ ń sọ̀rọ̀ gẹ́ láhàdá wà láhàdá kájà mùsùlùmí wà báyìí láyé kí n àtúkù lè mùsùlùmí wà á ti tẹ̀sán kọ́lá àyè kó lè jẹ́ mùsùlùmí tó bá fà sí náà kó fi ọ̀dà. torí ìdílé ọ̀dọ́ wa wà á. gbogbo wa la gbọ́dọ̀ tẹ̀lé súnà àyàfi tó bá fẹ́ wà náà lọ. táwọn bàbá kan máa dáta káwé sáàlù súnà àdẹ́fẹ́ àní. àwọn aládàáda àwọn tó kún yẹlẹyẹlẹ. ẹnìkan nìkan kò sẹ́yìn kan ti ṣe dídí à tó ti lórí àwọn tí ń ṣe babaláwo wọn yẹn tí ń lórí òkú ká tó pèrè àwọn lálò dídí à nínú làwọn náà ṣe nínú àwọn olórúkọ ọmọ àti ọ̀ṣà nínú àwọn olórúkọ ọmọ àti kóde mẹ́tì nínú àwọn olórúkọ gbàdúrú ìyàwó náà bá tẹ́lẹ̀ nínú àti lórí àwọn òṣìṣẹ́ kó lórí wọn ọ̀fẹ́ pàṣẹ àti kúnlẹ̀ tóbi ní kó fi tíra rò lórí nù lẹ́yìn ọ̀rọ̀ púpọ̀ àwọn ọ̀nà tó gbà wá ọ̀fẹ́ sọ̀rọ̀. wọ́n ní báwo ni àwọn tó tètè sọ́mọ bíbí kò sí tètè sọ́mọ bíbí tọ́lọ̀ bá ti mú wọn káàbọ̀ náà. àbẹ́yìn ọ̀pọ̀ máa ní ẹ̀ẹ́dì ọmọ ni nísìnyí ìgbà yẹn nìkan ti máa fourteen ní England ń gbẹ́bù ń gbẹ́bù àwọn bbc tí wọ́n sọ̀rọ̀ yẹn tó ń gbẹ̀rún wọn yà kò tí ì bíìtì rẹ́kọ̀d bíkọ́sì obìnrin tó bíìtì rẹ́kọ̀d rí láyé ọmọ ọ̀gáàdà ní láti fọ́ ọ̀lọ́mọ tó bí wàlẹ́ òye yìí ti bẹ̀rẹ̀ fò láwọn obìnrin wọ́n fi lọ mẹ́ta mẹ́rin márùn ọkọ̀ sí méje yóò ti máa gbá ah, tó bá ó tó bá ó ìyá mi ò sí tó báyìí ó múra sí pàfẹ́rẹ́ sí yẹn wà lọ́ọ́ yà mí lẹ́nu. máa ń àwọn púpọ̀ sí? Ẹyọ ti tó yẹn, ọmọ ọ̀dà ti fọ́, ilé ti fún ọ̀nà mẹ́rin ọmọ máa mẹ́rin ọmọ máa á dé rè kó àwọn òbí láti ẹgbẹ́ jẹ́ mẹ́rin rẹ̀ dákúdájí ni wọ́n á ti lóyún ọkàn máa dákúdájí náà ni ó lè fẹ́ kọ́ títù ní oṣù oṣù mẹ́sàn-án tó lóyún náà ẹ ẹ ṣé èyí dákúdájí wọn lọ́wọ́ dá padà òru wọn ẹ tó wọn náà tó ti mọ ara rẹ kó tó lọ́yọ̀ kó fi dákúdájí náà tó ti tọ́jú ara rẹ kó tó tọ̀ ọba tó ọ̀dọ́ ọkùnrin express ni àwọn ọ̀gá rọ́bì abẹ́ ẹ̀ka rọ́bì ó ti mọ ìyàwó rẹ dákúdájí ewu eléyìí wọ́n máa sàánù rẹ̀ díẹ̀ díẹ̀ tó kọ́ kọ́mọ́ kùtà ọ̀yà bí ọdún kan síra wọn àbí òye wa ọ̀yà bí ọdún kan àbọ̀ síra wọn àbí òye wa. wọ́n ní àbíbi tó sọ nípa ẹni wá sí ìrètí nínú sọ́lá àdúrà òbí àdéhùn yẹn ní kéré tó máa ń ṣe ìrètí tó rákà méjì ló ti àbí mẹ́ta ìwọ lọ́gárí adẹ́pẹ́ méjì wàá wá sí ìwọ wàá forí kalẹ̀ tó tó sálámù sọ́mọ́ tí kò fàtí àyà àbí ìsìnkì fàtí àyà wọ́n lọ́dá ní ìsìnkì fàtí àyà. sọ́mọ́ sàlọ̀ aláàbí tó wọ̀sọ̀ láti àbí sàlọ̀ wọ́n lọ́dá ní àmọ́ lọ́dá ní kọ̀ ṣètọ́ nìyẹn o ṣètọ́ nìyẹn ó sì ń ta àwọn yẹn láwọn gbà tẹ́ nìyẹn o ìbéèrè yẹn ti pọ̀ o tún máa ti pé ṣètọ́ nìyẹn tó kú táwọn èèyàn nì lára tẹ́tẹ́ máa ní kọ́ ọmọ pé bàtà ló kéré lákàtẹ́ tá a mọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ tẹ̀ ẹ̀rọ tẹ̀ mú wọ́n fẹ́ bọ̀ bẹ́ẹ̀ máa bá a lọ ẹ máa borí rẹ̀ díẹ̀ díẹ̀ ẹ máa borí rẹ̀ díẹ̀ díẹ̀ títí tí o fi yín lẹ̀ eléyàn wá ní torí kalẹ̀ kó tó sálámà lẹ́yìn sálámà torí tiẹ̀ ti di ké ní ó ti dà mọ́. ọjà mo ti díẹ̀. wọ́n ní sáà ní máa lọ sọ́ọ̀dì nínú mọ́tíláṣí ká máa ka kẹ́mísírì dídè òfin tó burú mẹ́rin òtún tó burú mẹ lókùn àti wàá wàá gbéwèé rẹ náà wàá máa kà á òtú máa pariwo wàá gbéwèé rẹ lọ́ọ́ ètò fẹ́ẹ́ máa ṣe nítorí àtàwọn mọ́tíláṣí pé àti títí kẹ́mi ta kálukó gbéwèé rẹ lọ́kọ̀ máa kà kó sí fọ ọ̀tàkùtọ̀ lọ nínú mọ́tíláṣí lókùn àti ìgbà tó ké ẹ̀ẹ́dàkùtọ̀ lọ ẹ̀mọ́kọ̀ lọ gbọ́ lọ́ọ́ká ní mọ́tíláṣí àmọ́ kí ká pa tójú ká ká pọ̀ má ti ní kan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ẹ́ lọ́wọ́ méjì dábàá fi fún láìpẹ́ òjò ti sọ báyìí máa kà ní mọ́tíláṣí kò tó kú rí. wọ́n á ní àwọn ará ìpara alukóhólù bẹ́ẹ̀ kò sí ìgbà tó burúkú tó para àmọ́ tó dàbí nípa ọmọ nù. nítorí ìràpàtọ́ wà láàrin àwọn ọmọ pété alukóhólù yẹn ìjà sẹ́gbìn ní àbí ìsẹ̀ wọ́n lè sọ́tọ̀ gbàdúrà ní kékeré sẹ̀ ìsọ́tọ̀ gbàdúrà ní kékeré sẹ̀ yẹn lé títẹ̀ ìwọ ọtí òtún àti ilé ọtí kọ́kànyà lára ẹ̀gbìn mo rò pé yé wa àmọ́ kọ́ ọmọ lò lọ́dọ̀ àti wọ́n ti lẹ́pẹ́ para sí wa tí ò ní alukóhólì yẹn nínú ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ náà ní lọ́fíńdà ẹ̀rí gbogbo lọ́fíńdà tá à ń fẹ́ yẹn alukóhólì bẹ́ẹ̀ kẹ́ẹ̀ ló kìí ṣe ike ọ̀dà àmọ́ kòkòrò àmọ́ tí ẹ bá lo ètò ní alukóhólì yẹn tó ọlọ́dà wàlhámdùlélà irú rẹ̀ náà ti pọ̀ láyé ètò ẹgbẹ́ kì í pọ̀pá kan bọ̀ ẹ fi máa tọ́ ara yín àti wọ́n ti sẹ́nu rẹ̀ rúdúdú ẹ máa fi ra ara yín wọ́n rò pé yé wa irú eléyìí lọ ẹ̀ka padà sí bẹ́ẹ̀ náà làwọn afárá eléyìí jẹba. wọ́n ní abá sọ fún ọmọ tí ó tọ́ ọmọ tí ma fi dáadáa wá ní dáadáa àwọn tí wọ́n lè máa tó títí já dáadáa kílẹ̀ rí dáadáa. àbá wọn tó máa dáadáa ọ̀ràn yẹn bí ìwọ wọn fi ọdá tó sọ ọ̀fẹ́ sọ̀dọ̀ òtítí lakọlẹ náà ti islam ti kàtà pé ọlẹ́mà kí ni jẹ́ rẹ̀ jíjẹ́ ọlẹ́mà ni pé wá jẹ́ rẹ̀. wọ́n ní tó bá rí pé èèyàn bá mọ ọmọ lọ lé kí ó kọ́ èèyàn sọ pé tọ́mọ mi bá fi mọ sí ó kà àbí tọ́mọ mi bá fi alùpùpù rán máa fún ọ ní bàbá yìí dáadáa ẹni kò pélé láàrin lórí iná amánú àwọn òkú bìlà kú ẹ̀yin olùgbà kó olùdó àti ìjọba ti ẹ̀ pé tó bá ti jẹ́ ike jà á là lẹ́sẹ̀ jọ ẹ̀sán tí tọ́mọ ẹ bá fi lé hàlùkùránì máa kọ́ ní ibi òdìdì kan lọ́pẹ́ tọ́mọ bá ha tó bá kú fúra kan ọ̀ lẹ́sọ̀ sílẹ̀ tó bá kẹ́kọ̀ọ́ àyà kan ọ̀ lẹ́sọ̀ sílẹ̀ yéésù pé fún mi lé ẹ má fi wíńdò sí alọ́ lẹ́sọ̀ sílẹ̀ gbogbo eléyìí ọlẹ́tọ̀ láti ọ̀dọ̀ ọlọ́ àmọ́ wọ̀límà wọ̀límà sẹ́mi pé ìgbà mi ìgbà táwọn èèyàn máa ń kó òfin ọlọ́ ajídí àti ìfẹ̀yìn èdè kí wọ́n mọ̀ kọ́nà àbáyọ mi wá. ẹnì kọ́nà àbáyọ lélẹ̀ ó pé ju gbogbo rọ̀ lọ. irọ́ náà ni ó ti lọ wọ́ ọmọ orí kọ́ orí kọ́ kò ní ìdílé ìyá ni àwọn ìdílé bàbá rẹ̀ ń kọ́ àwọn ìdílé ìyá bàbá rẹ̀ ń àwọn ìdílé bàbá bàbá rẹ̀ ń gbogbo wọn bàjẹ́ àti lórí káṣá náírà yìí náà nípa káṣá náírà nàìjíríà yìí náà nígbà bá di òní màtá tọmọ bá lọ oṣù ọgbà tí wọn kà àmọ́ tó máa ń bá fi lè máa kúránì pé nǹkan báyìí lẹ́sùn tó bá fi lè há kúránì nǹkan báyìí lẹ́sùn lẹ́yìn tó àlà ẹ wá sọ fún ìfowó lé tó gbogbo ẹ wá sànjẹ wà nínú ṣé gbogbo ẹ náà wá ta ọmọ ẹsẹ àbúrò ọdún tó máa ti lé abẹ́ ẹ̀rí ká ọjọ́ gbogbo àwọn náà ti da yín mà wọ́n ti da yín mà wípé ẹ̀ ní sáńjọ wọ̀lí mà sẹ́bá ní àwọn ti wọ̀lí mà ẹ̀ fi jẹ wá gbé ìdí mi táwọn náà fi mú rí mọ́ wọ̀lí mà wọ́n ní ká ẹ gbé báàpù méjì ọkà wá. kúlà méjì ẹran sá láàrin ah, ah, yorùbá máa kàkùn wọn ti lọ sí kàlẹ́ńdà lórí wàlímà ẹ wọn lọ lọ dé màkà wíyà ìdí ẹran jọ wàlímà ẹ bá rí ká rẹ bá rí ká rẹ òye ẹ kéré ga sàbúrà tó ló dé wàlímà ti ti kápá àwọn ẹni kẹ́kọ̀ọ́ jáde wọ́n parí primary level secondary level senior secondary level university level òfin tó burú kẹ graduate wọn láti òfin wọn lọ and what do you mean by graduation torí pé yorùbá la láti òfin what we mean by graduation òun náà nípa àwọn ọmọ yìí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde wọ́n gbà wí ẹ̀rí wọn abẹ́ kó yé gbogbo yẹn wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde àbí òye wa ilé yẹn kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ ilé tí ó rà tètè tó bá dá ẹ lójú pẹ́ fún àwọn ọmọ yẹn ti dáadáa ẹ graduate graduation lẹ́mọ̀ ní bóyá káwọn náà gbà dé wòlù wọ́n yí mọ́ wọn lọ́wọ́ ni wọ́n yí mọ́ wọn lọ́wọ́ ni òyìnbí tí ní pé wọ́n lè má ní pé torí báwọn ọmọ òkú náà bá ti wọ́n lè má ládàá bẹ́ẹ̀ ní táàfẹ́ kò yẹ yín nù táàfẹ́ sọ pé wọ́n lè má kí ìyẹn ni kékeré sẹ́ẹ̀tì àtàlásán yìí ẹ̀yẹ mọ́ wàá pè ní wàlímọ̀ wàlímọ̀ tó wọ́n ti lọ mẹ́sì ẹ̀sọ́ kẹ́sì rí pé ẹ̀kọ́ wọn ló sọ yìí ti kọ́ púpọ̀ ẹ̀yìn tó jẹ́ iná bá lọ ọjọ́ kan ẹ̀yìn ọgbọ̀n sọ́kọ́ máa ẹ̀ gbàgbà kúránì rẹ̀ ẹ̀ kàn sí àlè kan wọ́n yá máa fi ká gbọ́ bá ọlẹ́ sọ́kọ̀ jáde lónìí ká ká gbọ́ lọ́ba tèrè ká alihamudulilá ẹ̀yìn wá ti kọ́ ẹjọ́ lójú ẹ̀kọ́ máa lẹ́kùn ńlá ní ìwà báyìí wọ́n náà gbẹ̀mù ńlá lọ́kọ́ wa kúròkóyé wa àti wá ti pé irọ́ ńlá láwọn ọmọ fúyẹ̀ lẹ́kùn ńlá fún wa ọlọ́mọdé ilé ìjẹ́ bó ti jẹ́. Òtítí bàbá rà nù àwọn àkùránì kékeré tó yé wa lórí o bá bẹ̀ tó kọ́ sọ fún wa kẹ́kẹ́ ṣe ni o. Òtítí bàbá rà nù àwọn àkùránì ké o. Ẹ̀hẹ́ tó bàbá rà nìkọ́ mọ́ ha. Ìtọ́ pàtàkì kì í kọ́ ha. Ó ti ha ó jìnà sí palapala. Torí báyìí náà máa sọ pé ọmọ tó ti wàlímà ní tó ṣe sì Kí ni ká ní wàlímà? Kí ni wàlímà ń dá? Màálìm ká ṣe sì náà ká tó kọ́. Àbẹ́ yòó ni, àbí òtí dé wọn làwọn ti sọ lẹ́yà níta àwọn tó wá ti sútúrà wọn tó ń bẹ lára rẹ̀ sísọ láti àwọn tó lálàáfíà tó láti lálàáfíà amẹsẹ náà nípa pẹ fi sí wọn tó ń bẹ lára rẹ̀ tó sútúrà orí sọ láti lẹ ti gbàdá tó burú bẹ àtọtọ tọ wọn ní símẹtíláṣí símà méjì bá wà lẹgbẹẹ ara wọn ìrọ ni símẹtíláṣí símà méjì bá wà lẹgbẹẹ ara wọn abẹ́yẹn rí nígbà tí èdè bẹ́ẹ̀ gbádùn. wọ́n sáré tó máa lọ sáré tó máa lẹ́sẹ̀ àbà àbà ẹ má máa já wí tóbi ẹ má máa já yóò bá wọn máa bá ti máa fagbe kéèsì rọ ọ wà náà tí òtún ti sọ púpọ̀ ẹ bá ó dènà bàjẹ́ mọ́sálásí lóru dé ní jọ́ àti mọ́sálásí tí màá tó súnmọ́ ó dènà bàjẹ́ òbí kan tó súnmọ́ ara wọn lọ kóòtù náà àlẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí lóru dé ní jọ́ èsì tó kéde mọ́sálásí. àmọ́ gbà tán fa wàhálà wọn á fi ọmọ àkírun wẹ́yìn yìí náà kọ́ bíṣẹ́ wà láyé bá a fi ọmọ dáńláàdì hmm, dáńdúmà dáńláàdì ọjọ́ wọ́n ní kí àwọn bá jẹ́ pọ́nyó bàbá àwọn ni mùsùlùmí ìyá àwọn wá ní ṣe túláàbù yẹn ti gbọdọ̀ lọ ara dá òun kó ló ṣe túláàbù ṣé ìyá rẹ tó sọ di túláàbù àlọ́lọ́ ni máa sọ ọ̀gá di túláàbù ẹ̀dọ̀ ọlọ́run kò tó lè túláàbù kálí yàrá. torí de eléyìí tó bá yẹ ìyá rẹ òun ìbá tó ìyá rẹ wá ní títí tọ́ba wù ọ́ nọ́mbà bẹ́ẹ̀dì kéde nọ́mbà tó láti ìtọ́kẹ́sì wọ́n wò wò lóde ẹ̀bọ̀ ni wọ́n fẹ́ gbé níyì ẹ̀bọ̀ wọn fẹ́ gbé lárugẹ inú kọ́ọ̀tù wọn ti fẹ́ fi ọlọ́mọdé tí ọba sínú kókòrò sọ àpáta kókòrò sọ àpáta kọ̀ọ̀lẹ̀ tẹ́mi rẹ bá ti ṣe mẹ́wàá tí máa gbọ́ lọ́kọ̀ ọ̀pá tí èkó dán ọ̀gọ̀dọ̀ dání ọmọ fi ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn tó ní dedication yìí èyí ti fọ́ máa ń ti yọ̀bọ̀yọ̀bọ̀ ìwé ìjẹ́ pé tó fẹ́ẹ́ ṣe kòtò ní pé wọ́n ṣe bọ́ọ̀nù rẹ̀ wọ́n dàbẹ́ fáwọn èèyàn ló jẹ iná burú kẹ̀sí ti bá ń pa àwọn náà kọ́ lọ́jẹ́ wọ́n rò pé yé wa wọ́n sì ní kọ́ ọmọ báwọn owó jẹ fáwọn èèyàn ọ̀tẹ́lẹ́dẹ̀ ńlẹ̀ wọn ọ̀tẹ́lẹ́dẹ̀ màálù tí wọ́n pa àwọn náà lọ bá wọn lù ọ̀gbọ̀gbọ̀ tí kò sí kan máa bá wọn fún tòsí aláṣẹ bọ́ bá tó fún débi kan owó ẹyọ owó sílẹ̀ owó rẹ̀ tí mo ti kọ́ ọ́nù rẹ́díò náà ti ṣàlàyé rẹ̀ pọ̀tọ́ pọ̀tọ́ ó ní rìbá mi bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbogbo àwọn tí ó tẹ̀sí ní ẹ̀wà fún yà fún àwọn ẹsẹ̀ mùsùlùmí àwọn ń wọ́nà owó ni gbogbo ẹni tí tó bá rìsọ́ọ̀tì sówó àwọn ti mọ̀ rò pé yé wa tó ń torí ẹ̀ nígbà tí ẹ bá sì lọ da tẹ́ bá lọ dára dé wọn tẹ́ bá lọ dára dé wọn pẹ̀lú gbọ́lọ̀ òun náà ti padà lánàá náà sẹ́mọ̀ yìí pé ìgbà tí wọ́n máa ń kìlọ̀ fún yàtọ̀ bá lò wọ́n gbọ́ lẹ́rọ̀ wọ́n máa gbọ́ lèlè ńgbà mi. wọ́n pè kí nìkan wọnúlé ayé àwọn èèyàn wọ́n pè ní mml. kódà àwọn kan tó fi kọ́ orin wọ́n tó fi kọ́ orin pé tọ̀ àdánù tẹ́tí ayé tẹ́tí ayé òde òní. ẹ̀kẹ́ ó yé gbogbo yín dín mẹ́fà wọn gbá yín. so mml ò ń lọ ọba nínú eléyẹn olóko ní sọpá nnl. Nn wà báyìí nnn àwọn tètè ní dátọ́ mi tó fi rọ́ọ̀nù lórí títí ìlànà mọ́ wọn lọ́wọ́ yìí lórí ìdílé owó kílíà ọjà wà tó sí. báwo lẹ lẹ ọjà wà bọ́ máa ti tó fẹ́ máa rẹ̀ fún ní bàbá rẹ̀ yóò sanwó sanwó kò fi wọ́jà. àràdá wà wà àbí òye wa ọdún òyìnbó ti gbẹ ọmọ nípa bá wa bẹ̀ kó o sòwò owó nìyẹn àmọ́ gbogbo rọ́tà ń gbé wá fún wa ní ìsìn ìgbà ká fọra fún náà network tí wọ́n pe networking kìíní kan ní má bàa wọ̀ má bàa wọ̀ àwọn olùmọ̀ wa wọ́n sọ ike sí pé ó lè lọ sí aburú ló bá jẹ́mi ọlọ́run bá kó kàtó àwọn ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ kó bá bí mo kẹ́rin kó tó wọlé ká mọ́tò tó islam wọn dáadáa sùpàlù tó lọ́wọ́ muhammed ó jẹ́ wọn lẹ́yìn ilé ẹ̀ ti lẹ́ ẹ̀ ẹ̀ tó tó tọ̀ ọ́ sí الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا